وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد بيده الخير وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد السلام عليكم ورحمة الله وبركاته ní tí í ṣe ọjọ́ kẹtàlélógún nínú oṣù Jumada Thani àbí Jumada Al-Akhirah Hijra fourteen forty two eléyìí tó ṣe déédéé ọjọ́ kẹfà nínú oṣù February miladi 2021. thousand and twenty-one ní mẹ́sàlásí ńlá ìlú Ògbómọ̀ṣọ́ níbí a tẹ̀síwájú pẹ̀lú àlàyé eléyìí tá a ti bẹ̀rẹ̀ rẹ̀ lóṣù tó kọjá nípa ìmára àti nínú ẹ̀sìn Islam àti bẹ́ẹ̀ yìí wá débi àlùwalẹ́ àlùwalẹ́ onáà ní àlùwòbò àlùwòbó eléyìí tí ọlọ́run ọba wa tó ṣe ló fi pé káwa mùsùlùmí ká máa ṣe ní ìgbà tí abẹ́fẹ́ ṣe sọ̀lẹ́ẹ̀tì ṣáájú kó tó di pa ṣe sọ̀lẹ́ẹ̀ níbi tí wọ́n sọ pé yá ayyuhal ladhina amanu idha qumtum ila as-salati faghsilu wujuhakum wa aydiyakum ila al-marafiqi wamsahu bi ru'usikum wa arjulakum ilal ka'bayn. àlùwàlá yìí ó jẹ́ tàlùmọ̀ yìí ó sì tún jẹ́ tàwọn àlùmọ̀ tó ti ṣáájú. àwọn mùsùlùmí a gbọ́dọ̀ ṣàlùwàlá ṣáájú ká tó ṣe sọ̀lẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn àjọ tó ti síwájú wa àwọn náà wọ́n ti àlùwàlá lófin fáwọn náà kó wọ́n máa ṣe é ṣáájú àwọn àjọsìn tó ṣe yí pé májẹ̀mú rẹ̀ ní kí wọ́n ṣàlùwàlá ṣáájú rẹ̀ nínú ìlànà tiwọn náà. kí bó ti ṣe wá nínú hadith eléyìí tí imaamu abu dawud rahimahullah àti àwọn míì gbé jáde ipa nabi muhammad sallallahu alayhi wa sallam ó ṣàlùwàlá ó fọ àwọn oríkèé tó jẹ́ fífọ̀ أواني هذا وضوء من لا يقبل الله صلاته إلا به eléyìí ni àlùwàlá ẹni tó ṣe pé ọlọ́run ọba kò ní gba sọ̀láàtì rẹ̀ láì ṣe ó tún wá ṣàlùwàlá lẹ́yìn méjì méjì ó tún ṣàlùwàlá lẹ́yìn mẹ́ta ó wá sọ àsọlé pé hẹ́ẹ̀dẹ̀ wòdò yìí wa wudu'ul anbiya'i qabli eléyìí lálù aláàtúmí òun náà sì lálù aláwọn ànábì tó síwájú mi tontigba ànábì wa sallallahu alayhi wa sallam ó ti ṣẹlẹ̀ kíkó sálù alárí lẹ́ni tó fọ àwọn oríkèé tó jẹ́ fífọ̀ lẹ́ẹ̀kọ̀kan ó sì ṣe lẹ́ẹ̀mejì méjì rí ó sì ṣe lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta. mẹ́ta kọ́dà nínú àlùwàlá mi ìgbà wá púpọ̀ fún àwọn mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó mi lẹ́ẹ̀mejì méjì ó sì mi mí metameta mẹ́ta nínú àlùwàlá ẹ̀yọ̀kan bọ́ọ̀lù anábì sallallahu alaihi wasallam sì wá sọ nípa káfọ àwọn oríkèé tọ́jẹ́ fífọ̀ lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta wípé hadha i wa wudu'ul anbiya'i qabli. eléyìí lálù alá mi òun náà sì lálù alá àwọn ànábì tó síwájú mi wọ́n sọ wípé eléyìí yẹn lábẹ́ òfin ṣẹ̀ríya kharaja makhraja al-ghalib ọjáde ń jáde pé èyí tó pọ̀ jù nínú àlù alá mi tí ń bá sálù alá ẹ̀ẹ́mẹ́ta mẹ́ta ni mò ń máa fọ àwọn oríkèé tọ́jọ́ fífọ̀ èyí tí ò túmọ̀ sí pé ń láì jẹ́ wípé mo dín fífọ àwọn oríkèé tó jẹ́ fífọ mo dínkù sí mẹ́ta rí màmá dínkù gbà mí ṣùgbọ́n òun lọ́wọ́ pọ̀ jù ẹ̀ẹ̀mẹ́ta mẹ́ta káwọn sọ̀lù alálẹ̀ mẹ́ta mẹ́ta ànábì ni làlù alẹ́ àtẹ̀mí ó ń làlù alẹ́ àwọn ànábì tó síwájú mi látàrí eléyìí mà pé àlùwalẹ́ ti ṣe kìí ṣe ń tọ́jú tàwa mùsùlùmí tá a jọmọ lẹ́yìn ànábì wa Muhammad Sọlọlọ alaihi wa sallam lásán bí o ṣe pé ara ń tọ́lọ̀ ti ṣe lófin ni ṣáájú tànàbì sallallahu alaihi wa wa sallam yàtọ̀ sí at-tayammum ní nǹkan tó jẹ́ ọba ó fún àlùmọ́ yìí tí ó sì fún àwọn àlùmọ́ tó síwájú nírú rẹ̀ taharatun min al-hadath ṣíṣe ìmára kúrò nínú ẹ̀gbin ó ní wọ́n ń pè àlùwàlá àti ìwẹ̀ ìwẹ̀ tá à ń sọ yìí gbogbo ìwẹ̀ tí sẹ̀ríyà tó mú wa bí ìwẹ̀ jánábà bí ìwẹ̀ hẹ́ù bí ìwẹ̀ ìfẹ́s so àwọn eléyìí àti àlùwàlá wọ́n ń pè ní taharatun. minal haid ṣíṣe ìmára kúrò nínú ẹ̀gbin omi làá máa fi ṣe tọ́ba wá ṣẹlẹ̀ wípé àárọ̀ mi àbá àárọ̀ mi nǹkan kakọ dínà wa láti lè lò àwọn abọ́ sórí àtẹ̀yẹmọ̀ wọ́n máa wá pe ayẹ́pọ̀jú ọ̀nà kan náà ni àlùwàlá ìwẹ̀ àti tàyámùmù gbà gbogbo àwọn máa pè ní taharatun minal hadathi ṣíṣe ìmára kúrò nínú pin ètò ti síwájú ta ṣàlàyé ṣáájú yẹn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ yẹn ó ní í ṣe pẹ̀lú taharatun minal khabath taharatun minal khabath ṣíṣe ìmára kúrò nínú dọ̀tí ìyẹn la gbà lérò pẹ̀lú tí ìgbẹ́ bá ń bẹ lára wọn á dàbà bẹ́ẹ̀ náà nìjọ àbí bìkan ló tiẹ̀ yí lára wọn á fọ́nù ó yí aṣọ wa á fọ́nù ó yí àyè wa á fọ́nù gbogbo rú àwọn eléyẹn wọ́n ń pè ní tọ̀hánùtún mílẹ̀ kọ́bẹ̀. sábàá bíi ọ́lẹ́ àwọn tá a jẹ́ mùsùlùmí a sì dúpẹ́ bọ́lọ̀ pé gbogbo àwọn tá a wà ń kalẹ̀ mùsùlùmí ni wá adúpẹ́ fọlọ́ ó ju agbára wa lọ ṣùgbọ́n bọ́n ọlọ́ọ̀ni tọ́lọ̀ máa ń ṣe fẹ́ni tó bá fẹ́ nínú àwọn ẹrú ẹ̀ ẹ máa bí léèrè pé kí ń jẹ́ àlùwàlá ta ni ó fún wa. àfa lanka ẹ̀ kó wa náà ni wọ́n á kí ni wọ́n ń pè lálù àlà. sábàáni ẹ ṣàlàyé kí ni àlù àlà wọ́n ní kíní kan àlù àlà wọ́n ní ẹ túmọ̀ àlù àlà fún wa ní ìsìn bá sọ pé ọwọ́ ẹ túmọ̀ ọwọ́ fún wa. Mm-hmm. yẹnni a wa náà a sì fọ a fọ wa náà àbí ọkọ a fọ wa náà ètò bóòlù ó sì wá tún ṣe ní a fọ. fa ọ ti gba ọ ti gba ọ ti gba ọ ti gba so àwọn oríkèé kan tá a dá yàtọ̀ fífọ àwọn oríkèé kan tá a dá yàtọ̀ pẹ̀lú àníyàn pípa afẹ́ ṣe bẹ́ẹ̀ láti fi ṣe ìjọsìn fún ọlọ́run ọba ẹlẹ́dàá wa eléyìí ni wọ́n ń pè ní àlùwàlá. ẹnìkan sọ pé àfa yọ gbà ó wọ́n ní kó gbà ta ni ó ṣàtúnṣe five wọ́n wá sàtúnṣe darí wọ́n náà ọ̀yọ̀yọ̀yọ̀yà ẹgbẹ́ kìíní sọ̀rọ̀ alu alamani ọ̀yà ó sàtúnṣe nìkan ẹtúnṣe òun sọ pé fífọ àwọn oríkèé kan dáadáa yàtọ̀ nítorí àwọn àjọsìn kan pàtó ó sàtúnṣe nìkan. abẹ́yìn náà bá wa ro dáadáa ní alu alámẹ̀ ẹ bá gbé fún afa abdulgani afa famasi ọ̀yọ̀yọ̀yọ̀yà ẹni tí ọba ti dákọ̀ máa lọ aláde kìí sì sálọ àlà dàm. ibì kan wà ok fífọ́ là á máa forí wa náà fífọ́ là á máa fetí wa náà <laughs> nà tuntun àlàyé yẹn sí. very good ẹgbà ẹgbà ẹgbà mhm. torí ẹ ẹ mọ̀ pé ní ìsìn yẹn tó kọ́ dáhùn yẹn ó ní fífọ àwọn oríṣi kan tá a sà lẹ́sà nítorí àwọn àjọsìn pàtó ó túbọ̀ sí ká forí wa náà a sì fọdí wa náà ṣé fífọ lẹ́yìn máa forí tẹ bá sálù àlà fífọ lẹ́yìn máa fọ etí tẹ bá sálù àlà fífọ àti fífomi pa àwọn oríkèé kàtà yàsọ́tọ̀ nítorí àwọn àjọsìn kan eléyìí tọjọ yìí pé ṣíṣe bẹ́ẹ̀ jẹ́ májẹ̀mú fún ṣáájú ṣíṣe rẹ̀ eléyìí ni wọ́n ń pè ní alùwàlà ọlọ́run ẹlẹ́dàá wa nínú alukur'an oníyà ayò alẹ́dínà amánu ìdá kọ́mtùm ilà sọ̀lẹ́tì fọ́ọ̀sílù wòlòhàkù wà áyídíyàkùm ilà mọ̀rọ̀fẹ́kù wàmsáxù bìrù òsèkù wa arjulakum ila al-ka'bayn ọlọ́run dárúkọ àwọn oríkèé mẹ́rin ọlọ́run ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo tẹ́ ẹ bá dìde láti ṣe sọ̀lẹ́ ẹ máa bọ́ ojú yín kí ẹ sì fọ ọwọ́ yín méjèèjì títí kárí ìgbọ̀nwọ́ méjèèjì kí ẹ sì fomi pa orí yín kí ẹ sì fọ ẹsẹ̀ yín méjèèjì títí kárí kókósẹ̀ méjèèjì àrí pé ọlọ́run ọba ẹlẹ́dàá nínú àlàyé tọ́lọ̀ ń ṣe fún wa ń bí ọlọ́run kò sọ fún wa nípa fífọ ọwọ́ ṣáájú kó tó dípa bẹ̀rẹ̀ àlùwàlá ọlọ́run ọba kò sọ fún wa nípa yíyọ ẹnu àti fífín mú àti fífẹ́ omi yẹn jáde gẹ́gẹ́ bọ́ọ̀lù ẹlẹ́dàá wa kò ti ṣe sọ fún wa nípa fífi ọwọ́ fi pa etí àwọn àlékún àyè ọ̀dọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam iná láti gbọ́ èyí sì jẹ́ ọ̀kan nínú àwọn ojúṣe tọ́lọ́run anabi pé kó máa wá ṣe ọlọ́run sọ alukur'ani kalẹ̀ nítorí kó lè bá a máa ṣàlàyé rẹ̀ fún wa wa anzalna ilayka dhikra litubayyina linnasi ma nuzila ilayhim a sọ alukur'ani kalẹ̀ fún ọ kó lè bá a máa ṣàlàyé fáwọn èèyàn. ohun tọ́lọ̀ wọn bá sọ̀kalẹ̀ fún wa. ǹjẹ́ àwọn alẹ́ sàlùwalẹ́ fi ń tàbí sallallahu alaihi fi kún kámá fi kún kálùwàlà wọn jálùwàlà bí yóò jálùwàlà walakin á sọ pé èèyàn lẹ́kọ̀ọ́ á sọ pé èèyàn lẹ́kọ̀ọ́ nítorí pé ọlọ́run fún ọ̀ràn ànábì nítorí kálẹ̀ bá a máa bá a fetí pàlàbà ń tọ́ bá sọ fún wa kálẹ̀ má bàa ka ń tọ́lọ̀ wọn ọba ẹlẹ́dàá wa tọ́sọ̀ kalẹ̀ fún ká má kún ọlọ́run rán nàbì nítorí eléyàn torí ẹ wa ma arsalna min rasulin illa yuta'a bi idhnillah àárín ìránṣẹ́ kan àbí nítorí káwọn yóò lè máa tẹ̀lé pẹ̀lú yọ̀ǹda ọlọ́run sílẹ̀ ìbáyé wa a rí i pé àlùwàlá yìí gbogbo oníkálukú wa iná ìlà máa ń sọ yìí pé àmàlùwàlá ṣe oníkálukú wa tọ́ba tiẹ̀ lọ́ọ́ mà ike ọ̀rọ̀ àlùwalá ni wọ́n fi bẹ̀rẹ̀ lónìí ẹlòmíràn máa pòṣe pé àlùwalá lásán kódà mo ti ẹ̀rù bí nǹkan kankan tó bá bàrà ni wọ́n ti ẹ̀ sọ fún wa abẹ́ ẹ̀tẹ́rì nǹkan mẹ́ àlùwalá lásán yóò tún lásán láìsí àlùwalá nítorí pé wọ́n kẹ́ àwọn àwọn ẹ̀kọ́ tí o ju abc di Islam lọ ni tọ́ba jẹ́ bẹ́ẹ̀. Hmm á pè bàbá kan ní ìsìtọ́ àdàlù ọ̀la fún wa sáàfin máa bóyá àwọn àlọ́ aláwa tá à ń ṣe ọwọ́ tẹ̀ pé ká tún ṣàlàyé àbí ọwọ́ tẹ̀ hmm, ẹ jẹun wo ok bàbá kan lè volunteer kọ́mọ́dà bí ìgbà tí pípè tá pè mí ni mí múra <laughs> ẹni tí ó bá fọwọ́ ara rẹ̀ <laughs> masha Allah masha Allah. Hmm. na náà mo rò pé ń bá àfa lọ ibi tẹ́ bá ti rí pé ó kù díẹ̀ káàtó ẹnìkan ẹ máa ṣàlàyé bá ṣe ti àwọn nǹkan yẹn torí pé àwa ní ìsìn àṣẹṣẹ fẹ́ kọ́ bá ṣe sàlù àlá ni fa ọ̀ya. yẹn ni pé tá a bá fa omi símú àwọn amọ̀ ọ̀tún wa á fi fẹ́ dànù àbí ok ọwọ́ kan wá báyìí àfi fẹ́ dànù naam lẹ́yìn rẹ̀. lẹ́yìn rẹ̀ a fọ ojú wa mhm. gbogbo ojú wa tí èèyàn bá ní ojú mi la nínú pẹ́ fún mi lè gbé owó rẹ̀ yóò tẹ ẹsẹ̀ mẹ́fà lẹ́yìn ìgbà náà yóò fọ ọwọ́ rẹ̀ yóò fọ apá rẹ̀. báwo ni ó ti fọ láti bọ. yóò fọ láti gbé ọwọ́ rẹ̀ lé ìgbà. ọwọ́ àwọn ò láti ọrùn ọwọ́ rẹ̀ bákan náà yóò ti lè láti apá ọ̀tún yóò bọ̀ sí apá òun lẹ́yìn bá náà yóò bá orí rẹ̀ yóò bá máa bóun ni o ti pa orí yẹn ẹbí ẹbí àwọn abẹ́ o ti pa orí yẹn torí pé màmá báwọn màmá màmá ṣe máa ṣe báyìí bí ìgbà tó ń la títì mo rò pé ẹ̀yin náà mà so <laughs> ewo ni. yóò fà á wájú yóò fà wá sí ẹ̀yìn ok mm-hmm. yóò fi nu etí ẹ̀ náà yóò wá sí yóò sùn ẹsẹ̀ rẹ̀ náà yóò ní àwọn ẹ̀ka ẹ̀kẹ́ yóò bọ̀ ọjà lẹ́yìn ọ̀nà yóò sì sí ibi gbogbo tẹ̀ rẹ̀ ẹ̀yìn ẹsẹ̀ náà yóò sì dáadáa lè kó lóde gbogbo rẹ̀ yóò sì ṣe tó bá tarí ẹ̀sẹ̀ yóò àti àtàlẹ̀ ọ̀la. kótó kótó ṣe ah, kótó ṣe ẹ ṣeun ẹ ṣeun masha allah ẹ eh, dalẹ ẹ eh, mo rò pé àbá yìí ah, máàkì mélòó la over ten. máàkì mélòó la fún ẹ má ba bàbá lásìkò jẹ máàkì mélòó la fún naam five àti gbọ́ five naam six mhm. ọ̀dà àti five àti six ó túmọ̀ sí pé kò gba ten ó gba ten ta ni ọ̀ àtúnṣe àwọn àṣìṣe wà ń bì kan àtúnṣe naam. bẹ́ẹ̀ sì jáde ẹ máa dákọ yín àti àdírẹ́sì yín. <laughs> aleykum salaam wa rahmatulah wa barakatuh. masha allah. nígbà tá a bá fi ojú nígbà tá a bá fẹ́ títà ọwọ́ ilé láti gbájú láti tẹ̀ka padà ọ̀dọ̀ àwọn ọmọ kàwé lálò tá a fi fẹ́ síta ìfábẹ́là bí ẹni tí ń fà ẹgbàá. ètò túmọ̀ sí pé tá a fà á ṣe òun wọ́n ń ṣeré ni.

bàbá máa bá yìí wọ́n bá tẹ̀lé àti inú etí wa àti ẹ̀yẹ etí wa ni àtúnṣe tún wà. Mo rò pé naam ẹ wá sí ọyọyọyọyà. orúkọ àti síwájú náà pàtó ṣe bẹ̀rẹ̀ àlùwàlá ajẹ́ pé gbogbo àlọ́ aláǹtàǹsẹ̀ bọ̀ látàárọ̀ irọ́ lásán irọ́ orúkọ orí nǹkan bẹ́ẹ̀ sọ àwọn àṣìṣe tó tún kù dání ó tún ṣe náà fọ́dọ̀lù. ẹ dákun ayé àti àdírẹ́sì aleykum salaam láti mashallah. ẹgbẹ́ kìnìún. sá ìyẹn ni pé ẹ ẹ ṣe yàtọ̀ láàrin fífọwọ́ ọ̀tún àtọwọ́ ẹ kàn sọ pé a fọwọ́ wa lẹ́ẹ̀mẹ́ta ẹ ṣeun àti tèmi. tọ́ ẹ lọ gbé fún bàbá ẹ gbé kínní sọ̀rọ̀ fún wa ẹ gbé alágbèéká fún wa. ẹgbàá àwọn àṣìṣe míì tó nù torí pé títí dé ẹ da ìgúnpá sí títí dé ẹ da kókósẹ̀ sí títí kárí ilal marọ́fìkì tó wà ń bẹ̀ màál marọ́fìkì il kàbẹ́yìn màál kàbẹ́yìn sá. àṣìṣe mi mo rò pé rí pé alhamdulilah ọkàn jẹ́ pé tá a máa ń sàlùwàlà lọ́kọ̀ọ̀kan tá a dánwò àbá àtúntì wá sí lọ́kọ̀ọ̀kan àmọ́ ní jamani wa ti ń dà àṣìṣe mi òfurufú láàfin sàlùwàlà ẹ̀rọ pé wọ́n sọ omi kan láti sàlù ala bẹ́ẹ̀ pẹ̀ láti lò wọ́n sọ kánbẹ̀ kí láá lò jàmá irú omi wo tọ́mọ tó lè fọ nǹkan mi mà alhamdulilah tọ́ lẹ́yìn eléyìí sẹ́ẹ̀rí àlù ala yẹn ṣáájú kó tó di pa ṣe sẹ́yìn ọ̀gbàgbé pa ti ṣe mára gbogbo ọ̀nà méjèèjì tẹ́gbìn máa gbà jáde lára wọ́n ti má àwa fẹ́ lọ sàlù àlábà yìí àwọ̀ omi tó má tó lè fọ nǹkan míì mà irú omi tá à ń ti ń lò bọ̀ látẹ̀yìn wá fún títàbà wa fún fífọ àwọn ẹ̀gbin nù irú omi yẹn náà láàmú láti fi ṣe àlùwàlá wa omi yẹn àti ní àti wá fẹ́ bẹ̀rẹ̀ àlùwàlá àdàníyàn náfìlà oná lọ̀rọ̀ táwọn olùmọ̀ máa ń sọ wípé ṣé inú gbá àfi ntọ́tẹ́jú pẹrẹsẹ ńlẹ̀ dami sí àfi ntẹ́nu rẹ̀ fúntọ́ ha náfìlà lásán lélẹ̀ yẹn torí pé ìtì ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam oná làwọn olùmọ̀ ń fẹ́ kakọ́sẹ̀ nínú gbogbo nǹkan ni wọ́n tún fi mẹ́nu bẹ́lẹ́yìn abákan sọ pé ibi tó bá wù ọ kó gbómi sí tiwa ni pé kó lómi kó fi sàlùwàlà ṣùgbọ́n wọ́n rí i pé ńjọ́tà nàbì sallallahu alaihi wasallam fẹ́ sàlùwàlà pẹ̀lú abọ́tẹ̀nu rẹ̀ fẹ̀ níṣẹ́ là nàbì gbé abọ́ yẹn sápọ̀ ọ̀tún ṣùgbọ́n gbà tó fẹ́ sàlùwàlà pẹ̀lú nǹkan tẹ́nu rẹ̀ á ó gbé e sápọ̀ òsì èyí sì ti mọ̀ pé ọ̀nà kan ò sí tọ́ rọrùn fún yàn láti náwó bu omi nínú abọ́tọ́ tẹ́jú pẹrẹsẹ bíi káwọn èèyàn wà ní apá ọ̀tún èèyàn. tẹ́ bá gbé sápòsì yóò tó bu o àmọ́ wàhálà tẹ́ yóò pọ̀ ju èdè ìbádìí lọ tó bá pápá ọ̀tún lẹ gbé sí. tó bá gbé nu nǹkan tí bá wà ìmọ̀ sí gbogbo wa tí ó rọrùn jù gé yẹn kọ́ wà lápò lọ́nà pé a kàn kéèyàn tó bẹ̀rẹ̀ àlùwàlá yọ dàníyà yọ dàníyà nítorí pé àlùwàlá yẹn iṣẹ́ ni kìí ṣàìṣe àìṣe oní òbúkátà gbogbo ṣíṣe ń bùkátà níyà àìṣe bíi títáàbà àìṣe bíi fífọ nù wa. gbogbo eléyìí abẹ àìsè ni wọ́n kà fún nínú òfin ṣẹ̀ríya kò bùkátà níyà oníkálukú wa nù gbèsè ayé wa ìrùkọ́ ṣẹlẹ̀ rí njọ́ gbọ́ pé kó o tó tábà ọ̀dà níyà kò sí nítọ́jọ́ bẹ́ẹ̀ àìsàn ọlọ́dà sí mi lásán yìí jẹ́m dàníyà kí n tó fọ̀ ọ̀sẹ́ni tọ́bẹ̀ ọ̀ torí àìsè ni gbogbo eléyìí gẹ́gẹ́ bí ọtí zina. ẹbọ olè jíjà àwọn òmùtí àṣẹbọ àṣezìnà àjálì à ń sì ń fẹ́ kọ́lọ̀ kó san wá lórí àìsí àwọn nǹkan wọ̀nyí táwa dàníyàn pa ni mutí táwa dàníyàn pa ni jálì táwa dàníyàn pa ni ṣezìnà táwa dàníyàn pa ni ṣẹbọ táwọn fi ń retí lórí nǹkan tá a ṣe a sì ti mọ̀ pé anabi sallallahu alaihi wasallam sọ pé wa innama likulli mri'in ma lahu ntí kálukú bá dà lánìyàn iná nírú ẹ̀sán tí wọ́n máa gbà àwọn òsì dàníyàn à ń sì ń fẹ́ kọ́nà wọn máa san alẹ́ san lórí pé àjálè kọ́ san alẹ́ san lórí àmútí kọ́ san alẹ́ san lórí àṣezìnà kọ́ san alẹ́ san lórí àṣẹbọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n sọ pé yìí ọwọ́ abẹ́ abalantanpe láìsí nínú sẹ̀ríà gbogbo àìsí kò bùkátà níyà àyàfi ọ̀sùyà àìsí ní ọ̀sùyà tẹ̀wọ̀n kí tó máa ní kẹsàlàyé kí ní jẹ́ ọ̀sùyà ẹ sọ pé àìjẹun àìmumi àìní ìbálòpọ̀ láti ìgbà tá àlùfáàjì bá ti yọ títí tí ó fi di pòrùn wọ̀ pẹ̀lú àníyàn apáǹsẹ bẹ́ẹ̀ fi jọ́sìn fọlọ́ a sì sọ pé sòyàmù kò ní jẹ́ sòyàmù àfikọ́ dàníyàn tó ti bá ìṣèlú náà wọ́n ní tó fà á tó ń fi jẹ́ àyọkúrò òun náà ni ọ̀rọ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tó ní fún gbogbo ẹni tí ò bá ti fà níyàn àti fẹ́ ṣe sùyàmù kó fi sùn láti òru ó ti dàníyàn sùn tó o bá ti dàníyàn sùn gbàgbé ẹ̀ nínú àlọ́ sọ pé táwọn màlìkíyà sọ pó ti tó lóru ọjọ́ àkọ́kọ́ nínú Ramadan ká dàníyàn rẹ̀ ládàpọ̀ pé wọ́n lọ wọ́n dàníyàn láti ṣe sùyàmù Ramadan ọgbọ̀njọ́ ni o àfijọ́ mọ́kàndínlọ́gbọ̀n láti fi jọ́sìn fọlọ́ àwọn ọjọ́ yòókù o bùkátà láti dàníyàmà asopọ̀rọ̀ tí wọ́n sọ ọkọ̀ dọ́gba lèmẹ́dá torí pé ń tọ́ dọ́gba ni kó ojoojúmọ́ àmà dàníyàmà ojoojúmọ́ ìjọsìn sùyàmù ojoojúmọ́ ìjọsìn ni kò ní í ṣe pẹ̀lú ọjọ́ mi bìdẹ̀lì tí sùyàmù tòní bá da kò pé kítọ̀ lọ́ọ́ da tí tòní bá bàjẹ́ kò pé kítọ̀ lọ́ọ́ bàjẹ́ sọ ọkọ̀ kan dájú fúnra rẹ̀ torí rẹ̀ kásì àlùwàlá ara se ni kìí sara àìṣe gbogbo ṣe ìsìnbùkátà àníyà torí rẹ̀ á dàníyàn jẹ̀mọ́ á sì sínú ọkàn wa ahọ́n wa àníyàn yẹn ni láàrin ẹrú àtọ́lọ́wọ́n ọba tó da ọlọ́nìkan lọ́mọ da lánìyàn tó bukata láti sọ jáde gbórí ahọ́n rẹ̀. kásọ jáde borí ahọ́n wa àdádálẹ̀ ni wọ́n pè kábí òfin ọlọ́run ọba ẹlẹ́dàá o. ẹ̀rí tábà débi tá a ti fẹ́ sàlù àlá tó ní rú wa ògiri wa tó lórí tẹ́mu wa ẹ̀rí pa níyàn sí à ń dà wọn. èèyàn tó mọ̀ pa àdánù ni wọ́n lè kéré lóǹkà láwùjọ bòmíì sẹ́ni tí ń rò pé àwì dànù. ẹ̀rẹ́ lómi jọra abẹ́rẹ́ àlọ́ àlá. ó lè máa ti a'udhu billahi minash shaitanir rajim dàwáìtù òdòwà sọ̀láàt ẹ̀rẹ̀rì nǹkan mẹ́ ẹnìkan kọ́ o ètò òun mójútó nù àní wí wa tá a túmọ̀ àníyàn náà Yorùbá a ní àdìsọ́kàn àdìsọ́kàn ti wá di àwíjáde gbórí ahọ́n àdìsọ́kàn ni torí rẹ̀ inú ṣe jẹ́ pé wàhálà ò sí fún wa wọ́n fún ọ kó dà ní àpò ọ̀fẹ́ sálù àlà láti fi jọ́sìn fọlọ́ ọwọ́ àmọ́ sínú bẹ́ẹ̀ léde Yorùbá rẹ ó ti tó onídìí kan wá wálé kíkọ ẹ̀kọ́ ní àlọ́ àlà fún mi pékin á sì kọ́ fún ọ ìwọ ní ìsinyìí ńgbà tí ìwọ tó bá fẹ́ gbèrò pọ̀ fẹ́ ṣe nǹkan kan o fẹ́ ládìí sọ́kàn pọ̀ fẹ́ ṣe nǹkan kan ẹnìkan lọ́kọ̀ ẹnìkan kan ọ̀kọ́ ó ní à òun gbọ́ pàníyàn ò lè ṣe é ṣe àfi pẹ̀lú lárúbáwá ni rárá o. àníyàn yàtọ̀ sí kéwú kíké àníyàn wàhálà dìsọ́kàn tó fẹ́ ṣe sínú ọkàn rẹ lédè rẹ tó gbọ́ sọ́ra fún karambà ni nítorí bí tí mo bá ti máa dàníyàn lárúbáwá ibẹ̀ ti bẹ̀rẹ̀ ṣé o ti wá lọ máa wí tí o sì ìjẹba o wa ti dàníyàn àníyàn máa wáyé ní ìbẹ̀rẹ̀ àníyàn àti wá dàníyà àti fẹ́ bẹ̀rẹ̀ àlùwàlá wa àti bísímìlà gbogbo àlùwàlá tí wọ́n fi ṣe àpèjúwe fún alẹ́ kan kò sí bísímìlà inú ẹ̀ orí rẹ̀ wọ́n ń gbára gbóná ni ooru mú wa wọ́n wá ń fomi fi bara tí ó ti ṣe bísímìlà èèyàn lálùwàlá torí pé àdìsí kan wá lọ́dọ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tóní la wudu'a liman lam yadhkur isma Allahi alayhi gbogbo ẹni tí ó bá ti dárúkọ Ọlọ́run sálùwàlá rẹ̀ kọ̀ lálùwàlá àdìsí yẹn èyí tí ọgbàdà tẹ̀wọ̀n ní ìsìn ní pọ́fẹsẹ̀ rìn lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn olùmọ̀ọ́sẹ̀ yà pa lórí pé sọ́fẹsẹ̀ rìn lẹ̀ àbí ọ̀fẹsẹ̀ rìn lẹ̀ ó ti dá dúpọ̀ fẹsẹ̀ rìn lẹ̀ adúpẹ́ fọlọ̀ lẹ́yìn ipa ti mọ̀ pọ́fẹsẹ̀ rìn lẹ̀ ńkọ́ ẹnikẹ́ni ó bá sálùwàlá tí ò ṣe bísímìlá tọ́lálùwàlá kọ̀lálùwàlá tẹ́lẹ̀ ìbá wa yé wa bísímìlá yẹn ní kúkúrú ni wọ́n ní ká ṣe kìí ṣe pẹ̀lú àmì fàágùn bísímìlá òtítọ́ kìí ṣe bísímìlá yìí rahman rahim bàtí ìpọ̀ fẹ́ kí alukur'ani tó bá ti ṣe bísímìlá eléyìí àwíjáde gorí ahọ́n ni kìí ṣe àmàsínú èèyàn wé yìí jáde gorí ahọ́n èèyàn bísímìlá wíwé jáde kò sí gbáriwo kọgbà kí gbogbo èèyàn máa ń téèyàn sọ torí pé ìgbóhùnsókè ìtumọ̀ rẹ̀ ní kẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi kọ́ gbọ́n tí mo sọ ó ti tó bísímìlà kò ní ìdí kẹ́ni kẹtọ́ gbọ́ àti wá bẹ̀rẹ̀ àlọ́ aláwa báwọn pẹ̀lú bísímìlà lẹ́yìn rẹ̀ á wa méjèèjì á lọ́tọ̀ọ̀tọ̀ lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta ọwọ́ ọ̀tún. afọlẹ mẹ́ta ọwọ́ afọlẹ mẹ́ta tó bá sì jẹ́ ike ẹ méjì méjì ńlá bá fẹ́ wa afọ kọ̀ọ̀kan nínú nínú méjèèjì lẹ́ẹ̀ méjì tó bá sì jẹ́ pé kọ̀ọ̀kan ni afọ kọ̀ọ̀kan nínú méjèèjì lẹ́ẹ̀kọ̀ọ̀kan kí ló dé ti bí wa tá a sì rí àwọn wa àwọn mọ̀álìmù wa wọn máa fọ ọ̀pọ̀ wọ́n máa fọ kí ló tá a fọ lẹ́ẹ̀mẹ́ta mẹta ẹnìkan tiẹ̀ ní kò wa bó lárí lè fọ àwa ni yóò yí ọ nítorí gbà wọn kọ fọwọ́ jẹ ó yí ọ bàjẹ́ kí ló dé tó mú méjèèjì kó so nítorí ẹ yóò yí ọ náà ni ó mú ó fi títí kárí ọrùn ọwọ lẹ́ẹ̀mẹ́ta kí wọn lè yọ ọmọbẹ yóò yọ ẹ máa tó fà ó náà ní pé àwọn àdìsí wá àwọn sàhábà tí wọ́n fi ń ròyìn àlùwàlá nàbì wa Muhammad wa alihi wa sallam wá wá gbọ́nà méjì òun mú gbólóhùn méjèèjì lẹ́ẹ̀ta àwọn àdìsí pọ̀ lọ́ba àwọn àdìsí kan tún wá wá ó bẹ̀rẹ̀ pẹ̀lú fífọwọ́ rẹ̀ méjèèjì lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta rìwáyà kan tún sọ pé ó fọwọ́ rẹ̀ méjèèjì lẹ́ẹ̀mejì méjì ọ̀kan ohun ọ̀la ọ fọwọ́ rẹ̀ méjèèjì lẹ́ẹ̀mẹ́ta eléyìí táwọn èèyàn rí rìwáyà tó wá sọ pé ó fọwọ́ rẹ̀ méjèèjì lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta lẹ́ẹ̀mejì méjì kí ni ìtumọ̀ rẹ̀ sọ ìtumọ̀ rẹ̀ ni pé ó fọwọ́ ọ̀tún lọ́tọ̀ lẹ́ẹ̀mẹ́ta ó fọwọ́ òsì lọ́tọ̀ lẹ́ẹ̀mẹ́ta eléyìí ni ìtumọ̀ rẹ̀ nítorí tí wọ́n sọ fún ẹ pé wa ghasala yadayhi thalathan thalathan wa ghasala yadayhi marrataini marratai ọfọ rẹ̀ méjèèjì lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta ọfọ rẹ̀ méjèèjì lẹ́ẹ̀mejì méjì lédè Yorùbá rẹ̀ tí wọ́n bá sọ yìí pé ọfọwọ́ rẹ̀ méjèèjì lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta kí ló túmọ̀ sí lọ́dọ̀ yìí ṣé ọfọ méjèèjì papọ̀ lẹ́ẹ̀mẹ́ta nù àbọ̀ pọ̀ kọ̀ọ̀kan lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta. mẹ́ta. ìtumọ̀ rẹ̀ lè kejì yẹn ọ̀fọwọ́ rẹ̀ méjèèjì ọ̀tún lẹ́ẹ̀mẹ́ta òsì lẹ́ẹ̀mẹ́ta nítọ́tọ́ kàṣí. tẹ́lẹ̀ ìbáyìí wa bẹ́ẹ̀ náà ni rìwáyà tó sọ pé ọ̀fọwọ́ rẹ̀ méjèèjì lẹ́ẹ̀mejì méjì ìyẹn ní pọ́fọwọ́ rẹ̀ ọ̀tún lẹ́ẹ̀mejì ọ̀fọwọ́ rẹ̀ òsì lẹ́ẹ̀mejì ìtumọ̀ rẹ̀ ni. eléyìí ọ̀hún àdáadáa bẹ́ẹ̀ làwọn olùmọ̀ nípèdè lárúbáwá náà sọ ìgbà sọ وغسل يديه ثلاثا ثلاثا أي غسل يديه كل واحدة منهما على حدة ثلاثا ثلاثا أفق كان مجد لطاطا لا متى متى eléyìí ò sínú nǹkan tí kò lè yé fẹ́ẹ́ tó bá fara balẹ̀ tí ì ṣe bá a ti sọ́yẹ́pọ̀ ńlọ́jọ́ lójújàgbọ́ yé lọ tí ọba máa dà láàmú. nítorí kálómi nìsín ọ̀rọ̀ tánàbì ti àti sàábé ti ròyìn nípa àlọ́ aláàánábì sallallahu alayhi ní nǹkan tó ti ju ẹgbẹ̀rún kan àtọgọ́rùn-ún mẹ́rin ọdún lọ. ọwọ́ agbọ́jọ́ nìkan sàlàyé rẹ̀ ike bó ti nì ọwọ́ agbilẹ́jẹ kékeré ké ké tọ́lá kọ́lódò bá máa ké yóò yè nítorí pé lédè lárúbáwá ga ìtumọ̀ rẹ̀ tọ́lá wá túmọ̀ rẹ̀ lédè yorùbá pé ẹ máa wọlé kí ni túmọ̀ rẹ̀ ẹ bá mi túmọ̀ rẹ̀ yorùbá lẹ́yìn ẹ wọlé méjì ha so kọ́lọ́ ọrụ rẹ̀ méjèèjì lẹ́ẹ̀mẹ́ta mẹta bẹ́ẹ̀ sì tún àwọn ha. ṣùgbọ́n sẹ́yìn máa pé nǹkan tó máa ń ṣẹlẹ̀ náà ni pé àrò balẹ̀ èdè ò sì yé lọ títí èdè lárúbáwá náà yí ọ̀pọ̀lọpọ̀ lọ títí kí ni wọ́n ń sọ kí ló ń gbọ́ yìí ní ìsinsẹ́ bá lọ sínú Al-Izziya tíra Izziya yẹn bó ṣe kéré ma ọ̀ ń bẹ nínú sọ́rùhù rẹ̀ nígbà tí wọ́n ṣàlàyé bó lẹ́sìn fọwọ́ àyè kulla wahidatin ala hidatin kí ni jẹ́ hidatin ẹ bá pé yorùbá tí wọ́n bá ń túmọ̀ kí tí yorùbá yé wọn ara wọn yẹ ẹ̀bẹ̀ ọlọ́mọ hídà bá <laughs> o. gbọ́dọ̀ ìyẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó clear ìyẹn ni pé ọ̀kọ̀ọ̀kan lọ́tọ̀ọ̀tọ̀ túmọ̀ rẹ̀ nu léde Lárúbáwá. so onídìí kẹ́ ẹ máa ṣẹ̀ṣẹ̀ wá lọ sínú mùsùlùmí kẹ́ ẹ máa lọ nu mọ́ wá pa ọwọ́ àǹtòsí pé ń bẹ lókun ṣòkòtò. ṣé ìjẹba torí ẹ̀ làwọn fọkàn á ṣe pín sí méjì tá a bá fẹ́ fọwọ́ wa sáfọ̀ pọ̀ ni àbá fọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ sáfọ̀ pọ̀ torí rìwáyàtì tí ó yà àbá fọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ torí àwọn rìwáyàtì tó yà ètò ọ̀dọ́gba ni pé á yà torí fi ṣẹ̀rí àsọ fún wa pé sẹ́yìn àwọn rìwáyàtì tó wà tọ́lá nàbì sallallahu alaihi wasallam fọwọ́ rẹ̀ méjèèjì lẹ́ẹ̀mẹ́ta àwọn wọn ń pè ní mujmala riwayatun mujmala àwọn rìwáyàtì tó ṣe pé wọ́n ta kókó ọ̀rọ̀ ni kò yé wa àwọn ní rìwáyàtì mufassala mubayyana wọ́n ní alimubayyanu yaqdi ala almujmal yuhmalu almujmalu ala almubayyan nǹkan tí wọ́n là èyí tí wọ́n là láàfin ṣàlàyé rẹ̀ ajẹ́pẹ́ tí àwọn sọ̀hábà sọ yẹn ọ̀fọ̀ rẹ̀ méjèèjì lẹ́ẹ̀mẹ́ta ìtumọ̀ rẹ̀ ní pé ọ̀bọ̀ kọ̀ọ̀kan lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta gẹ́gẹ́ bí àwọn rìwáyàtì tó sàlàyé rẹ̀ tọ́yàn nàná rẹ̀ a sì ti mà yí pé àwọn àdìsí náà takora wọn rárá ṣùgbọ́n àlàyé wọn lọ́pọ̀ jura wọn lọ èyí tàlàyé rẹ̀ kún kẹ́kẹ́ ọ̀la lò torí tá a bá ti lò tàlàyé rẹ̀ kún kẹ́kẹ́ a ti lò é sí àlàyé rẹ̀ òkun yàtọ̀ tá a bá lò èyí tàlàyé rẹ̀ òkun a ti fi èyí tàlàyé rẹ̀ kún kẹ́kẹ́ lẹ̀ tó lè yìí jẹba. àwọn fọwọ́ wa méjèèjì lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta lẹ́yìn rẹ̀ á fọ̀ títí dé ọrùn ọwọ́ ìyapa wa wà láàrin àwọn olùmọ̀ pèsè gbogbo àlọ́ alánà láàmú abẹ̀rẹ̀ pẹ̀lú fífọ̀ ọwọ́ wa méjèèjì fífọ̀ ọwọ́ wa méjèèjì títí dọ́rùn ọwọ́ nítorí gbàdéjì kan wá Ànábì sallallahu alaihi wasallam sọ pé idha istayqadha ahadukum min nawmihi fala yudkhil yadahu fil inaa. حتى يغسلها ثلاثا فإنه لا يدري أين باتت يده sẹ́nì kan ní bá jí kò gbọ́dọ̀ kọ́wọ́ rẹ̀ bọ́nú gbọ́ omi ṣáájú kó tó fọ̀ lẹ́ẹ̀mẹ́ta torí pé nìkan nu yín ọ̀mà níbo lọ́wọ́ òun sùn májú. ajẹ́gbé tó n ṣé màá tún fọwọ́ lẹ́ẹ̀mẹ́ta mi ìyapa láàrin àwọn olùmọ̀ ètò dọ́gba inṣàlá oní ẹni pé fífọwọ́ lẹ́ẹ̀mẹ́ta níbẹ̀rẹ̀ àlùwàlá yẹn òun yàtọ̀ sí fífọwọ́ lẹ́ẹ̀mẹ́ta fẹ́ni tó bá jí torí àwọn sọ̀hábà tí wọ́n ròyìn àlùwàlá nàbì sallallahu alaihi wasallam fún wa ọ̀gọ̀rọ̀ wọn sọ pé bẹ̀rẹ̀ pẹ̀lú fífọ ọwọ́ rẹ̀ méjèèjì lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta torí ẹ̀ tábà ti bẹ̀rẹ̀ àlùwàlá àfọwọ́ alẹ́ẹ̀mẹ́ta mẹ́ta. mẹ́ta kọba àjẹpọ àti fọ ṣáájú nítorí pé a fẹ́ fọwọ́ bọgbá àbá àti ẹtí fọ ṣáájú níbẹ̀rẹ̀ àlùwàlá wa a máa fọ wa lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta ẹlẹ́ẹ̀kejì ayọ̀nù èyí tí nínú sí anabi sallallahu alaihi wasallam ó náà ní pé omi ẹyọ̀kan o náà ní ó mú fi yọnu. ìdajì yòókù yóò fi fa omi sí mu ẹ̀kún ọ̀kan ní òpin sí méjì tó bá fa ìdajì yọ yọnu ajẹ́pẹ́ yíyọnu kò bùkátà ká fọwọ́ yọ torí kò sí má fọmọ ká àfábẹ̀lá yọnu nígbà tá à ń ṣe sọ ìdajì omi tó kù nínú àtẹ́lẹwọ́ wa tí ò ní ti di ń tọ́ dànù dáa kó tó di pa fọwọ́ yọnu tán torí ẹ o bùkátà kọ fọwọ́ yọnu torí pé ẹ má gbàgbé pa ti sàlàyé ṣáájú ṣáájú àlùwàlá súnà ní kíkà rìn pákò tó bá ti rún pákò pákò tó ti rún ó ti tó fún ipò ti yọ ẹnu ẹ o bùkátà kó tún á máa fi ọwọ́ fi yọnu má tọba kàti bomi sẹ́nu tọba gbórùkùsùkù tó tú dànù ó ti yọnu ìdajì omi tó kù wàá fà á símú rẹ wàá fà á símú dáadáa àyàfi tó bá yẹ kàn sọ sùyà anabi sallallahu alayhi wa sallam wọn sọ fún wa pé wa baligh fil istinshaq illa an takuna sa'ima fa omi símú rẹ dáadáa àyàfi tó bá yẹ kàn sọ sùyà ńlò ní fa omi sínú mú rẹ dáadáa ṣèyí tó túmọ̀ sí pé a ti yọ ẹnu wa. omi tó kù á gbé lọ mu wa á fi fa omi mu dáadáa yàtọ̀ sí ní tọ́pọ̀lọpọ̀ máa ń ṣe tẹ́kọ̀ọ́ kan mọ́ mi wọ́n fi pa inú mú wọn báyìí tọ́ba sì tà èyí ń tara rẹ̀ dànù ni wàá fa omi símú rẹ̀ dáadáa omi yẹn ò ní jẹ́ kó lọ sínú ọpọlọ rẹ̀ ni wàá fà dáadáa lọ́nà tó ṣe pé wọn náà mọ̀ kó fà símú dáadáa lẹ́yìn eléyìí wọ́n wá fẹ́ dànù wàá lo. ìka àtàǹpàkò àti tìfábẹ́lá tọwọ́ sí rẹ wàá gbé lórí imú rẹ bí ẹni tó fẹ́ fọn tó o bá ṣe bẹ́ẹ̀ o ò tí ì fẹ́ omi dànù bẹ́ẹ̀ ni ìmáàmù wa Malik sọ ó ní wàá gbé ọwọ́ rẹ ti ìfábẹ́lá àti tàtàǹpàkò wàá gbé lórí imú rẹ bí ẹni tó fẹ́ fọkùn tó o bá kùnà láti ṣe bẹ́ẹ̀ o ò tí ì fẹ́ omi dànù wàá wá ṣe bá ń wàá tún bomi mi ìdajì wàá fi yọ wàá gbó sùkùsùkù wàá tú dànù ìdajì yòókù wàá fà sí mu wàá wàá fi ọwọ́ òsì rẹ̀ wàá fi fẹ́ dànù wàá sì báyẹn lẹ́ẹ̀mẹ́ta lẹ́yìn rẹ̀ wàá bomi sọ́wọ́ rẹ̀ méjèèjì àbí kò bu sọ́wọ́ tún kò bu ọwọ́ òsì náà níbẹ̀ wàá wá gbé méjèèjì wàá gbé lọ sójú rẹ̀ wàá gbé méjèèjì lọ sí ojú rẹ̀ láti fọ̀ wàá bẹ̀rẹ̀ láti ibi tí irun títí máa wù àti ibi tí irun tí máa wù fáwọn èèyàn tó wọ́pọ̀ jù yàtọ̀ láwọn ẹni títí wọ́n yàtọ̀ àwọn ẹlòmíì tí wọ́n yàtọ̀ débi pé irun máa wù níbi gbogbo iwájú orí wọn lọ síbi ìpé ìpéjú wọn ìní irun wù àwọn eléyìí nǹkan àwọn náà ní láti gbé ọwọ́ lọ síbi tí irun títí máa wù fáwọn èèyàn tí wọ́n á tún òrí bíi tiwọn àwọn ẹlòmíì àkúrọ̀mọ̀ kú mọ̀ lọ láti ibi àárín orí wọn ìnirun tí wọ́n ti hù gbogbo ìbẹ̀rẹ̀ orí dàrin orí gbogbo ẹ̀ pa bí àwọn apárí sọ àwọn eléyìí kì í sàtàrin orí ní oṣù wa máa bọ́jú bọ̀ sẹ́mi pé lẹ́yìn ń fọ orí nù wọn ò sì bá forí nínú àlùhàlà sọ eléyìí túmọ̀ sí pé láti ibi tí ohun títí máa hù fáwọn èèyàn tí wọ́n pọ̀ jù àti ibẹ̀ láti bọ́ ojú wa àwọn afọ ojú yìí afọ gígùn rẹ̀ láti ibi tí irun títí máa hù títí débi tí àgbọn parí sí tí àgbọn ti pààlà pẹ̀lú ọrùn ibi tí àgbọn ti pààlà pẹ̀lú ọrùn òun náà ní gbógun ibi tí wọ́n fẹ́ kọ́ fọ̀ ibú rẹ̀ òun náà ní etí kan sí etí kejì etí kan sí etí kejì mo rò pé rí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọdàlú alábàáwọn nítorí ká lómi bá kàn mọ́ mi yọ̀tọ̀ bọ́ síwá síwájú pẹ́tọ̀ iwájú náà ní àfọ̀ iwájú wọn ní ọ̀fọ̀ wọn ní kọ́ bọ́ gbogbo jù rẹ̀ kárí. tọ́ níbẹ̀ yẹn á ń kàkíyèsí àwọn ẹlòmíín bẹ torí pé ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá ó dá wọn lẹ́ni tó sanra àwọ̀ wọn wé pọ̀ ní gbogbo bí wájú báyìí àwọ̀ wé pọ̀ níbi ìwádìí pé ẹgbẹ̀ẹ̀gbẹ̀ mú àwọ̀ wé pọ̀ gbogbo ojú awọ wépọ̀ gbogbo fi táwọn ti wépọ̀ wàá rí kọ́ mọ́wọ́ débẹ̀ lọ́nà tó yẹ pé òun fi ibìkan sílẹ̀ láì jẹ́ kómi débẹ̀ wàá fọ dáadáa lẹ́ẹ̀mẹ́ta lọ́dọ̀ àwọn máàlì àwọn sọ pé kó o tó bọ́jú lọ́dà ní àlùalà èyí àwọn àti síwájú à ń gbára gbóná ni torí àwọn sọ igbá àríkà níyà àfìgbà tá a bá fẹ́ sí ọ̀ràn yẹn àkọ́kọ́ ọ̀ràn yẹn àkọ́kọ́ nínú àlùalà sì ni bíbọ́jú a sì sọ pé àlùwàlá bẹ̀rẹ̀ látòrí fífọwọ́ yíyọnu fífa omi mú fífẹ́ omi jáde báwo ló ṣe jẹ́ pé àwọn afilẹ̀ títí tí òfin ìgbà tá a bá fẹ́ bọ́jú ṣé ìta àṣetẹ́lẹ̀ àṣegbára gbóná ni àwọn dàníyàn láti bẹ̀rẹ̀ tó rálù alábẹ̀rẹ̀ láti ibi tó ti bẹ̀rẹ̀ kó tó pa àbẹ̀rẹ̀ rẹ̀ láti ṣe kíni láti dàníyàn. a ti wá bọ́ ojú wa àwa nírùngbà irun agbọ́n yẹn irun sẹ́sẹ́rẹ́sẹ́ ni tó yẹ pé kọ̀ọ̀kan dínà kárí awọ àgbọ̀n rẹ tí irun wù bẹ́ẹ̀ eléyìí á lò bí aláìní irun gbà ìlà kọ̀ọ̀kan ìyẹn ni pé wàá fọ ojú rẹ dáadáa torí pé irun yóò pé ká má ra wọ̀ irun rẹ ti pọ̀ débi pa àrà wọ̀ adẹ́gbẹ́ ńtọ́jú ọ̀ràn yẹn lórí rẹ òun náà ni pé irun yẹn gan òun lọ́ fọwọ́ bà tó bá ti fọwọ́ bá irun yẹn ó ti parí torí ẹ̀ wàá fọ̀ wọn á fọ irun rẹ yẹn tó o bá ti fọ àjẹkù ti tó nígbà tí a sì tún rí pàànàbì sallallahu alaihi wasallam wọn ní tó bá dàlù àlá a máa gbé omi wọ abẹ́ ìrùnpa rẹ̀ yóò fi yá so àwọn fuqaha àwọn kan sọ pé kò bùkátà mà nítorí pé al-wajhu ma tatimmu bihi al-muwajaha níta ń pè lójú ọ náà ní níta máa dà kọ ẹni tá à ń wò ìgbà tí irun àgbà irun gbà ti hù lójú tiẹ̀ tó sì ti bu ọwọ́ yẹn irun gbà yẹn ti ní ìdájọ́ ojú rẹ̀ tómi bá ti kan gbogbo irun yẹn òtítọ́ àti bọ́ ojú wa lẹ́yìn rẹ̀ a wà fọ ọwọ́ wa méjèèjì ọwọ́ wa méjèèjì wọ́n bẹ̀rẹ̀ látòrí àwọn ọmọ ká wa àti bẹ̀ láti máa fọ bọ̀ torí pé ta alákọ̀ọ́kọ́ tá a ṣe yẹn níbẹ̀rẹ̀ àlùwàlá níta nàbì sallallahu alaihi wasallam máa ń ṣe ni ṣùgbọ́n nísìn afẹ́ pa àti ọlọ́run ọba má tọ́sọ fún akéde bá fẹ́ ṣe àlùwalá ẹ fọ ojú yín ẹ fọ ọwọ́ yín títí káàlì àwọn àgbọ̀n ọwọ́ yín méjèèjì ajẹ́pẹ́ eléyìí la fẹ́ musa ní ìsìn ọbẹ̀rẹ̀ láti orí àwọn ọmọ ká wa àwọn bọ̀ títí kárí títí kárí ìgbọ̀nwọ́ wa méjèèjì kò sí bó ṣe lè mú àṣẹ yìí ṣẹ tó o ní fọdé bi tọ́lọ́run ọba sọ pé kò fọdé ní ìsìn mi fẹ́ fọwọ́ mi títí kárí ìgbàwọ́ ẹ rí i pé yọ wọ ibi apá tó súnmọ́ èjìká torí ẹ wàá fọ títí kárí ìgbàwọ́ rẹ méjèèjì bó sì ṣe ń fọ yẹn wàá rí pọ́n fọwọ́ gbó òun sì ń ya àwọn ọmọ àka ọwọ́ rẹ nítorí kómi ó lè bá a dé ibì kọ̀ọ̀kan kọ́mẹ́sẹ̀ kùbì kan. tómi ò dé bó ṣe fọwọ́ ọ̀tún wàá tún fọwọ́ sí bẹ́ẹ̀ náà tó bá tún wàá fọwọ́ sí rẹ tán wàá fomi sọ́wọ́ yọ wà lọ́wọ́ méjèèjì ọwọ́ so á fi ọwọ́ wa á fi parí á gbìyànjú wípé àwọn ọmọ ká wa kọ̀ọ̀kan pẹ̀lú kejì rẹ̀ lọ́wọ́ kejì láti ìka àfábẹ́là tó fi dórí ọmọdéyìn ájì kọ́kọ̀ kan nínú wa kó bá èkejì rẹ̀ pàdé yàtọ̀ sí àwọn àka àtàǹpàkò ìka àtàǹpàkò wa àgbè méjèèjì síbi ìdètí wa àwọn àjẹ káwọn ọmọ káwọn kọ́kọ̀ kan pàdé ọmọ ẹ̀yà rẹ̀ lọ́wọ́ kejì ẹ wàá máa gbé lọ sẹ́yìn ẹ fi pa orí yín káríkárí láì sẹ́bì sí láì dábì sí so ẹ pa títí dé papọ̀ tẹ bá ti pa dé papọ̀ ẹ tún da padà bá náà wá sí iwájú so tẹ bá ti ṣe báwọn ẹ ti pa orí yín sọ̀hábí tó gbà wá ike bẹ́ẹ̀ lànàbì sallallahu alaihi wasallam máa ń parí olóyè ló tún gbẹ̀gbà wá mi wá ike ànàbì máa ń pa látẹ̀yìn wá síwájú yóò tún pa láti wájú lọ sí ẹ̀yìn èyí yòówù tó bá ṣe nu méjèèjì kò sí ètò burú mbẹ ọba bẹ̀rẹ̀ láti wájú kọ pa lọ sẹ́yìn kó tún dá padà síwájú àbí kọ bẹ̀rẹ̀ látẹ̀yìn wá síwájú kó tún dá àtiwájú dá padà sẹ́yìn gbogbo méjèèjì lọ wá pàànà bíi máa ṣe sallallahu alayhi wa alihi wa sallam ṣùgbọ́n kásá kíyèsí o ibi tó bá ti bẹ̀rẹ̀ ibẹ̀ náà lọ parí ẹni tó bá bẹ̀rẹ̀ láti wájú bó ni parí sí. ẹni tó sì bẹ̀rẹ̀ látẹ̀yìn bó ní ọ̀parí sí tọ̀ eléyìí jẹba ká parí kárí òun náà ní tọ́lọ̀ fi pa á láṣẹ o bèrò wọ́n ní báwọn yẹn tọ́lọ̀ ń bá sọ pé wàmsáhù rò òsẹ́kùn ìtumọ̀ ti pẹ́ kí wọ́n á ní ìtumọ̀ bá ẹnìkan ò gbọ́dọ̀ sọ pé nǹkan kan wà nù alukur'ani tó lé nǹkan kan lé nù alukur'ani silatun lit-ta'kid ọlọ́mú wa ni láti kan ọ̀rọ̀ pa gbogbo ní ilé pa ọ́ yẹsi pọ́ pa bìkan dábìkan sí iṣẹ́ anabi sallallahu alaihi wasallam ń ṣèfihàn pé bẹ́ẹ̀ ni tí wọ́n àwọn sàhábà tí wọ́n ròyìn àlọ́ alá anabi sallallahu alaihi wasallam ròyìn pọ́ gbogbo ẹ̀ káríkárí kọ́dà ibi tí anabi sallallahu alaihi ti wé láàánì tọ́pa láwàní rẹ̀ mọ́ orí anabi sallallahu alaihi wasallam ọ̀pa hàn nínú asoso rẹ̀ ọwọ́ apapọ̀ mọ́láwàní rẹ̀ ó tún dá padà bẹ́ẹ̀ ètò túmọ̀ sí pé anabi ọ̀pá bìkan dábìkan sẹ́rí láyè alimami shafi'i wọn ní ṣe bí asoso lásán lọ́hàn láwàní ni ọ̀tẹ̀lẹ̀ àwọn sọ pé láwàní ti gbàdájọ́ orí ńgbà tó ṣe pé wọn ò yọ kú ẹni ẹmú bi tó ti pa asoso lásán wá láì pa láwàní ma àgbàpẹ sọ̀rọ̀ ńgbà náà kò sí kò sí torí pọ́ pa á mà ní torí ọ̀rọ̀ Imamu Shafi'i kò ṣe déédéé o kò ṣe déédéé níbẹ̀ yẹn ẹ̀kan láti parí ìṣẹ̀ mẹ́ta gẹ́gẹ́ bí Shafi'i tún ṣe sọ ọ̀rọ̀ rẹ̀ tún ṣe déédéé níbẹ̀ o torí ẹ̀ lọ́dọ̀ àwọn Shafi'iyya wọ́n ní tẹ́ bá sàlù aládé bíi orí ẹ̀ kàn lè ṣe báyìí bí ìgbà tẹ̀ máàkì ìwé àwọn ọmọ ẹ bá ti ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ó ti tó torí pàànàbì parí rí sọ́yìn pé irun asósó nìkan lọ́hàn ada ọ̀pá papọ̀ mọ́láwà ni àwọn nfe léyìn sẹ́ẹ̀rì kò sẹ́ẹ̀rì ń bẹ̀. ìmáàmù Abu Hanifa rahimahullah àwọn níta bá ti pa ìlàrin orí ó ti tó torí ìlàrin pọ̀ gbogbo orí wọn pa bàbá gbogbo orí ìlú wọn lọ́wọ́ pa gbogbo orí náà ní nǹkan kan ẹ dákun ẹ parí pa gbogbo orí àmọ́ àwọn àwọn àrùn yẹn wọ́n dá tí wọ́n máa ọlọ́ọ̀ni kọ́ máa sọ̀rùn pé èwo lọ́wọ́ bẹ̀ ó ní ọwọ́ bẹ̀ wọ́n sá ti gbé ọwọ́ rẹ gba gbogbo orí rẹ léyìí tó bọ́ kò sí wàhálà ńbẹ. irun wọn gùn ju ìpàkọ́ oorun gùn ni wa kúrò láti sòtẹ́ bá pa gbogbo ẹ̀ ó dáa púpọ̀ tẹ́ bá pa gbogbo ẹ̀ ó dáa púpọ̀ tẹ́bá wá pa ọ̀wọ́ bíi tí irun máa dé lórí gbogbo èèyàn à ń bẹ lọ́nkọ́ máa burú à ń bẹ lọ́nkọ́ máa burú a ti parí tán la bá parí bó la lu aláwa nàá kò sí tó sí kò sí tó sálù aláwa tọ́ a ti sálù alásán la bá gé kaná. kí ló sàlù ala wa òsì tó akpadà níbi kan pé kánà yẹn òjò kómi ó débẹ̀ tẹ́lẹ̀ náà ọlọ́run ọ̀bẹ ọ̀nkáràmbà ni tọ́ wàá wá pa etí rẹ ìka àti ìka nu etí rẹ lókìbọ inú etí rẹ ló fi pa inú etí rẹ nígbà tí àtàǹpàkò yọ wà ní òdi etí rẹ wa pípa ni kìí ṣe fífọ̀. pípa kìí ṣe fífọ̀ torí fífọ̀ ó ń bùkátà ká gbó ká gbó ká gbó ká gbó ká gbó ká ẹrẹ lómi tẹ ẹ bá lọ stọdì àlùwàlá àwọn èèyàn ẹrù oríṣiríṣi nǹkan ṣé fífọ̀ làwọn á máa fọ̀ àbí pípa làwọn á máa pa wọn náà dáhùn ẹlòmí ò tún mú etí rẹ̀ bí ìgbà tó ti pé mo ní kó a máa gbọ́rọ̀ ìgbọ́rọ̀ yọ máa pọkọkúfọ yọ máa gbóngbókúgbó rárá wọn ni kò pa ètò sì dọ́gba jù òun náà ní kómi tá a fi parí òun náà a fi pa etí àní mómi tuntun míì fún etí wa ó wà ní Sahih Bukhari sàábé sọ pé mo rí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam pọpa orí àti etí rẹ̀ bi ma'in wahid pẹ̀lú mi ayọ kan ọpa orí pẹ̀lú etí rẹ̀ bi ma'in wahid torí rẹ̀ al-udunani min ar-ra's etí méjèèjì ara orí ni nípa pípa lápá méjèèjì ara orí ni nípa pé omi tá a fi pa orí náà la fi pa etí wa lẹ́yìn rẹ̀ á fọ ẹsẹ̀ wa méjèèjì á fọ ẹsẹ̀ wa méjèèjì á fọ títí kárí kókósẹ̀ wa méjèèjì á fọ lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta ẹnìkan ló wọn ọmọ bí ó ti pé mẹ́ta kọ́kọ́ fọ kó pé ọ̀kan tẹ́ ọ̀kan ti pé ọ̀yà tuntun tuntun rú rẹ̀ sí i tó tóru rẹ̀ sí ó pé mẹ́ta ní ti àbí òpè ó pé adúpẹ́ kọlọ̀ torí délé à ń fọ ẹsẹ̀ wa méjèèjì lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta títí kárí kókósẹ̀ wa tó a ti ṣe báyẹn àlùwàlá wa ti pé ni lẹ́yìn rẹ̀ a sọ pé ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu anabi sallallahu alayhi wa sallam ọlẹ́ni kò ní ti àlọ́ àlátà kọ́ máa wá wí gbólóyìn illa futihat lahu abwabul jannati thamaniya yadkhulu min ayyiha sha rawahu muslim àfikún sílẹ̀kùn àlìjáná mẹ́jẹ̀ẹ̀jọ fún ọ kọ́ wọlé gbalẹ̀kùn tó bá wọ̀ kéésì pálọ̀ alájọ kan o gbogbo àlọ́ aláàlójoojúmọ́ tó bá ti parí ọ máa ń ṣàdúrà yìí wọ́n sílẹ̀kùn àlìjáná mẹ́jẹ̀ẹ̀jọ fún ọ kọ́ ọ wọ àlìjáná gbára lẹ̀kùn tó bá wọ̀ tẹ́lẹ̀ ìbá yí wa eléyìí jẹ́ ọ̀kan nínú àwọn àdúrà eléyìí tí òfin ọlọ́run ọba ní ká máa wí lẹ́yìn àlùwàlá o ó wá nínú hadith Abu Sa'id al-Khudri radiyallahu anhu eléyìí tí imaamu Nasa'i àti at tí wọ́n gbé jáde nínú tírà wọn nígbà náà bí sallallahu alaihi wasallam. ó tún sọ ọlá ńlá tí ń bẹ fẹ́ni tó bá sàlù àlá tó wí gbólóhùn tí ń bọ̀ yìí subhanaka allahumma wa bihamdik la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk ẹ̀rí kọjọ àdúrà kafaratul majlis subhanaka allahumma subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. eléyìí subhanaka allahumma wa bihamdik la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk ashhadu an la ashhadu an lukumbe tó téèyàn bá ṣàdúrà yìí anabi sallallahu alayhi wa sallam wọn fi hàn pé nínú àìsàn ti ń bẹ fẹ́ni tó bá wí bẹ́ẹ̀ òun náà ní bí bọkùn náà kú lọ́rùn rẹ̀ yóò sì tún jẹ́ ẹni tó ṣe é gbé yóò máa bẹ lábẹ́ pé wọ́n ti jẹ́ ló ń tẹ̀ ló ń tẹ̀ tó sì kò ní rọ́ kò ní bàjẹ́ títí dijọ́ gbẹ̀ndà kìyàm. àlùwàlá ṣíṣe ó pàtàkì púpọ̀ ó pàtàkì ike ká mójútó ká sì máa ṣe ti ṣe tó àti bó ti ṣe yẹ torí àwọn ọlá yìí nínú ọlá tí ń bẹ bá àlùwàlá oní ẹni pé gbogbo gbàtà láti ṣàlùwàlá tán kéèyàn ó ṣe náfìlà ó kéré pin rákà méjì ilé ìtààmà sí sunnatul wudu torípa nàbí sallallahu alayhi wa sallam wọ́n sọ fún Bilal ní salatul fari ọjọ́ kan pé ya Bilal hadithni bi arja amalin amaltahu fil islam sọ fún mi nípa sẹ́ eléyìí tí ọ tẹ̀wọ̀ ti fún ọ sí lẹ́yìn ìgbà tó ti jẹ́ mùsùlùmí Ànábì ní béèrè lọ́dọ̀ Bilal yẹn. فإني سمعت دفا عليك في الجنة تري مقبيرو باتيس رمجيج من الجنة كني تو في جري الجنة بلال بلالني ما عملت عملا أرجى عندي أني لم أتطهر طهورا في ساعة في ساعة ليل أو نهار إلا صليت بذلك الطهور Ma kutiba li an usalli. ó ní èmi ọmọ sẹ́kẹ̀ tí mo ṣe tọ́ tẹ̀wọ̀n ju ìgbà èmi kì í sáàrò àlá lóru àbí lọ́sàn-án lọ láì jẹ́ pé mo fi àlùwàlá yẹn ṣe iye sọ láti tọ́lọ̀ ń bá ní kí n rí ṣe kọ̀bá àjọ òru kọ̀bá àjọ sùn torí rẹ̀ sunnatul wudu ó púpọ̀ bí ká máa mójútó ní ìgbà tí a bá ti sàlùwàlá ká mójútó sunnatul wudu ní ìgbà tá a bá ti sàlùwàlá rákà méjì a ti máa kí ọ̀pọ̀lọpọ̀ láwùjọ tiwa tán bá sàlùwàlá tán wọn á máa fomi sẹ́nu wọn máa wá wo sánmà wọn máa ná máa ká wọn ẹ ṣàlàyé rẹ̀ má àlàyé tẹ́ ẹ ṣe fún alẹ́ kan á bomi sẹ́nu á nà máa wo sánmà àdìsí wa lọ́dọ̀ alimami nasa'i rahimahullah gbẹ̀ngbà tá a máa ń sọ ashadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashadu anna muhammadan abduhu wa rasuluhu kama wo sama eléyìí fẹsẹ̀ rìn lẹ̀ ṣùgbọ́n ká bomi sẹ́nu ká náwó sókè àti ìrẹ́rì tiẹ̀ dì sùn bóòlù ó ṣe sẹ́nu tó sì máa sọ̀rọ̀ irú èèyàn abàmì wo ni wọ́n. bákan nínú wáyùn báyà nítorí pé sọ pé ashhadu an la ẹ mọ̀ pé àwọn èèyàn apàdùn àwọn lárúbáwá táwọn ọmọkéw wọn ò lè sọ ịlọla ilaha kọ́mọ la lárúbáwá ti tètè na ọmọ ká àmọ́ báyà wọn wọn lọ kí ó lù kàn nílẹ̀ lárúbáwá báyà wọn kọ́ gbé tóbi wá jẹ́ pé tọ́ba ti ń ṣe àṣọ́dọ̀ ànlá ilaha illallah wọ́n ti nàka sókè àti pé dírámà pọ̀ ń bẹ̀. ẹ̀rọ kéde yàtọ̀ sí pé wọ́n fomi sẹ́nu yóò bá tọ́ba kẹta yóò gbọ́wọ́ lọlẹ̀ àbẹ́rẹ́ rí gánmẹ́ <laughs> tó gbogbo eléyìí kọ̀ọ̀sẹ̀ ń tọ́bíọ̀ kọ̀ọ̀sẹ̀ ń tọ́bíọ̀ lọ sinmi. bákẹ́lẹ̀ àlékún wa lọ́dọ̀ alimami Tirmidhi rahimahullah nínú àdúrà yẹn وأشهد أن محمدا عبده ورسوله عليكم اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين أو على الإمام الترمذي طب أو أما إمام تسألكم إلكت onani wàjàlni من عبادك الصالحين. àbí wọn kọ́ يوم lé kí ó ẹ̀rí tí wọ́n ya àwọn ọmọ ẹlẹ́nu Allahumma ij'alni minat tawwabina waj'alni minal mutatahhirina waj'alni min ibadika salihin àti àtọ́ dáa ni àmọ́kọ̀ dáńbì torí pé ọlọ́run ṣe lọ́kàn nínú àwọn ẹrú rẹ olùṣe dáadáa àdúrà tó dáa ni àmọ́ kò dábì torí kò sẹ́ni tó ní kó wí. ẹ sì mọ̀ pé àti ṣe dé àfikún àdínkù tí wọn ò dá lọ́dọ̀ sí yín wọ́n jẹ́ ẹni yín lèmọ́tò sọ́ọ̀lì yìí ó tó burú àló burú jáì. ìwọ àwọn ọmọ tó máa ń tán pè lẹ́sìn dúró bíi má tayọ bíi ń tán pè lẹ́sìn tó o bá ti wá tayọ rẹ̀ ó ti sàdáda lẹ̀ gbogbo àdáda lẹ̀ ìgbìyànjú àti sàtúnṣe ọlọ́run ìgbìyànjú àti sàtúnṣe ànábì ní jáde rẹ̀ táàní wọ ìwọ gẹ́gẹ́ bíi táàní tó sàtúnṣe ọlọ́run wọ́n gẹ́gẹ́ bíi táàní tọ́sà tún sí anabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam. àti parí àlùwàlá wa jama ní báyìí àti wàá nù mara àdúgbò fọlọ. àlùwàlá tá ń ṣe yẹn a fẹ́ wọ ìbọ̀sẹ̀ ìbọ̀sẹ̀ aláwọ̀ eléyìí tá ń pè ní alkhuf ìbọ̀sẹ̀ olówù eléyìí tá ń pè ẹnikẹ́ni tó fẹ́ wọ ìbọ̀sẹ̀ kò nídìí pé òtútù ló mú ó wù mí wọ̀ kò sí wàhálà ọ fẹ́ wọ ìbọ̀sẹ̀ yẹn ọgbọ́n kọ́kọ́ rí kó ti fífọ ẹsẹ̀ rẹ méjèèjì àlùwàlá ti pé ó ti pé tá ìgbà náà lọ wọ ìbọ̀sẹ̀ rẹ méjèèjì àmẹ́ni tó bá yẹ kó sàlùwàlá lọ́wọ́ wọ ìbọ̀sẹ̀ ẹsẹ̀ ọ̀tún ọ́fẹ̀sẹ̀ òsì lọ́fọ̀ lọ́wọ́ ìbọ̀sẹ̀ ẹsẹ̀ òsì eléyìí ọ̀lẹ́tọ̀ láti fọwọ́ pa ọ̀ ọ̀lẹ́tọ̀ láti fi ọwọ́ pa nínú àdìsí wàhábí al-Mughira ibn Shu'ba ó lánàbì sallallahu alaihi wasallam ń sàlùwàlà ọwọ́ sàlùwàlà débi kọ́ fọ̀sẹ̀ ni mo bá lọlẹ̀ mo fẹ́ bọ́ ìbọ̀sẹ̀ kú lẹ́sẹ̀ ànábì kó lè bá a fọ ẹsẹ̀ rẹ̀ ànábì wa ni dáhùmá fa inni adakhaltuhuma tahiratayn fíọ́lẹ̀ nítorí pé ńṣe ni mo wọ ìbọ̀sẹ̀ méjèèjì sẹ́sẹ̀ mi lẹ́yìn ìgbà tí mo ti fọ ẹsẹ̀ mi méjèèjì kárí nínú àlùwàlà èyí túmọ̀ sí pé tí n bá ti fọ ẹsẹ̀ méjèèjì pé n gbọ́dọ̀ wọ kankan nínú ìbọ̀sẹ̀ méjèèjì tí mo bá fẹ́ láǹfààní àti máa fọwọ́ pa á ẹlẹ́kejì a ti wá wọ ìbọ̀sẹ̀ yín bó ṣe yẹ ká wọ̀ ilé làwa wà àdálẹ̀ adẹ́pẹ́ wákàtí mẹ́rìnlélógún wákàtí mẹ́rìnlélógún ló lè sílẹ̀sẹ̀ wa kó tó tún di pé a wà bọ̀ a tún fọ ẹsẹ̀ nínú àlọ́ àlámì tó wá ṣẹlẹ̀ wípé orí ìrìn àjò làwa wà nígbà tá a fi wọ ìbọ̀sí aláwọ a ní wákàtí méjìléláàádọ́rin tí ó fi máa wà lẹ́sẹ̀ wa láì jẹ́ pa bọ̀. àkàràmọ̀kùnmọ̀lá mọ́tò kò bá àǹfààní tí mo ní fáti máa fọwọ́ pa ìbọ̀sí aláwọ àbí bọ́sì olówùn kò bá jẹ́ o. mo yàgbẹ́ kò bá àǹfààní yẹn jẹ́ o. mo sùn kò yẹn jẹ́ o nǹkan ẹyọ kan bá nfààní ẹni tí jànáàbà bá ti mú yọ bọ̀ nítorí pé gbọ́dọ̀ wẹ̀ kárí gbogbo ara rẹ̀ tó bá yẹ pé jànáàbà bá bàjẹ́ nǹkan oṣù náà bàjẹ́ ẹ̀jẹ̀ bíi máa náà ṣe ibn al-mu'assal radiyallahu anhu ọlọ́run ẹbí pa wá láṣẹ nígbà tá a bá jẹ́ arìnrìn àjò pé a ò gbọ́dọ̀ bọ́ ìbọ̀sẹ̀ aláwọ̀ wa fún ọjọ́ mẹ́ta òru àti ọ̀sán àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí nítorí ìtọ̀ a gbọ́dọ̀ bọ́ nítorí ìgbẹ́ a gbọ́dọ̀ bọ́ nítorí oorun a gbọ́dọ̀ bọ́ walakin min janaba àyàfi tó wá kí jáná bàbá mu wa ẹni tó lọ yàgbẹ́ tí bọ́sẹ̀ ń bẹ lẹ́sẹ̀ rẹ̀ tọ́fẹ́ máa jàǹfààní àti fọwọ́ pa kò gbọ́dọ̀ bọ́ àyàfi títọ̀ tọ́ba ta sí ìbọ̀sẹ̀ rẹ̀ wàá fọ ibi ìtọ̀ yẹn láì bọ́ ẹ̀gbín ta sí wàá fọ láì jẹ́ pọ̀ bọ́ eléyìí ni eléyìí bá wá yé wa báwo láti ṣe wá mọ̀ wákàtí mẹ́rìnlélógún nísìnyí mo fẹ́ sàlùwàrà láago márùn ìdájí ìgbà wo ni twenty four hours ó pè fẹ́ntọ́ wà lé ìgbà wo ni twenty four hours ó pè aago márùn tọ́lá ṣé five to five iná ní sẹ̀rí àsọ ni àbí bá kú ìgbà tí mo kọ́ wọ ìbọ̀sìn ní five àlùwàlá mi tí mo ti ṣe kọjá àfi ní quarter to seven èsì tún àlùwàlá yẹn ṣe àfi ní five to one olùkọ́ ẹgbẹ́ ti mẹ́tẹ̀ẹ̀ta yẹn ìgbà tí mo kọ́ wọ ìbọ̀sẹ̀ aago márùn-ún àrọ̀ ni bàtà àlùwàlá tí mo wọ bẹ̀sẹ̀ fún tó dá aago méje kọ́tà ìgbà tí mo tó ṣe àlùwàlá kejì lẹ́yìn ìtàkọ́kọ́ tí mo fi wọ ìbọ̀sẹ̀ o náà láago kan kù ṣẹ́jú mẹ́wàá ìgbà ohun twenty four hours wọ́n wàá pè ṣé five o'clock tomorrow tàbí quarter to seven tomorrow àbí ten to one tomorrow ten to one tomorrow mo rò pé yé wa kì í ṣègbà tó kọ́kọ́ wọ ni sẹ̀rí àníkẹ́ ti bẹ̀rẹ̀ sí ní ka twenty four hours kèsì gbàtàlù aláàrẹ kọ́kọ́ já ni wọ́n ní kẹ́ bẹ̀rẹ̀ sí ní ká twenty four hours ìgbà tó kọ́kọ́ tó àlù aláṣẹ lẹ́yìn tá alákọ̀ọ́kọ́ yẹn náà ló ti bẹ̀rẹ̀ sí ká twenty four hours tẹ́lẹ̀ bá yé wa a pé twenty four hours yẹn ó gùn bí ó gùn ó gùn bàjẹ́ ó sì lè gùn lọ́dọ̀ lágbájá ju tàmẹ̀dò lọ nítorí wípé amàlùwàlá sọ́júra wa lọ àlùwàlá tèmi ti ṣe látàárọ̀ àfa kọjá àfi sọláàtì maghrib sọláàtì maghrib mo fẹ́ tún àlọ́ aláṣẹ ìgbà one twenty four hours tèmi pé ó tún di maghrib tọ́lá mo rò pé yín wa àyèwà ẹlòmíì sì jẹ́ pé bá lò aláṣẹ játa ìjà ló tún lò aláṣẹ àsìkò sọláàtì kankan ò tí ì tó sẹ́mi pé twenty four hours ẹ̀ ó pè nírú àsìkò tó kọ́kọ́ tún àlọ́ aláṣẹ yẹn eléyìí jẹ́ báwọn. akramakumullah kìí ṣe gbogbo bọ̀sẹ̀ náà la lè wọ̀ tá a máa fọwọ́ pa kó jẹ́ kó yí ọ ọkàn lọ orí àtẹ ọba jí bọ̀sẹ̀ kù kí lágbélé yìí ó lè wọ́n jẹ́ ìbọ̀sẹ̀ halal kìí ṣe bọ̀sẹ̀ ó lè ilé ìta jí kó bákan náà wọ́n gbọ́dọ̀ jẹ́ ìbọ̀sẹ̀ tó má ìdájí ìtọ̀ ìdájí omi irú rẹ̀ kọ́ ni wọ́n ní ká máa fọwọ́ pa tọ́ wọ́n ní ìbọ̀sẹ̀ yẹn náà gbọ́dọ̀ jẹ́ pé àkà wọ́n lórí ẹsẹ̀ tá a ti sàlùwàlá fún ọ gbọ́dọ̀ jẹ́ pé àwọ̀ lórí ẹsẹ̀ tá a ti sàlùwàlá kárí. ó sì jẹ́ pé a máa fọwọ́ pa ìbọ̀sẹ̀ àyàfi nítorí àlùwàlá lásán torí wọ́n fọwọ́ pa bọ̀sẹ̀ kó wẹ̀ jánábà. ọ̀wẹ̀ débi bọ̀sẹ̀ sọ́fọwọ́ pa ni ẹ̀yin náà pa ó fi bọ̀sẹ̀ ẹsẹ̀ ń wẹ̀ sẹ́wọ̀n pé bọ̀sẹ̀ wọn tọ́jọ́ tó torí di eléyìí tó bá yẹ pé yánábà àbí hayo àbí nifas kíláàsì àti bọ̀dànù láti bẹ̀rẹ̀ wẹ̀ fífọwọ́ pa bọ̀sẹ̀ ní í ṣe pẹ̀lú àlùbàlá lásán kọ̀táyè fún nínú ìwẹ̀ tọ́ a sì gbọ́dọ̀ sọ ìgbà tán fún wa ẹni tó wà nílé twenty four hours arìnrìn àjò seventy two hours ọwa nínú mùdáwọnà sí imam malik ìpè umar radiyallahu anhu àwọn ń wò pé kò sásìkò tá a fẹ́ dá fún fífọwọ́ pa ìbọ̀sẹ̀ o lè máa fọwọ́ pa lọ́lọ́gbọ̀nrán gàdá títí láéláé kò nídìí pé ẹnitọ́ wà twenty four hours arìnrìn àjò seventy two hours eléyìí ni imam malik mú wọn wá sọ yìí pé ẹ máa fọwọ́ pàjáre kò sásìkò hadith ali bin abi talib hadith safwan ibn al-mu'assir gbogbo àwọn sahaba yìí tọ́lá náà fi fún ẹni tó wà ní twenty four hours wọ́n fún ní ìrìnàjò ní seventy two hours bóòlù àti tẹ́sí lẹ́yìn. máàlìkù nítorí àdìsí kan wá pé Umar radallahu anhu ọ̀rọ̀ kan nínú àwọn sahaba wọ́n abilérè ìbọ̀sẹ̀ ń bẹ lẹ́sẹ̀ bọ̀sẹ̀ láwọn. ó ní láti gbà wo ni wọ́n ti wọ ìbọ̀sẹ̀ yìí tó ń fọwọ́ pa ó ní minal jumu'ah minal jumu'ah ìyẹn ni pé látọ̀sẹ̀ kan látọ̀sẹ̀ kan Umar wa sọ pé asọ́fẹ́ sunna nítorí ṣe ń sunna ṣé sunna anabi àbí ti Umar ó pé sunna Umar nù torí ta anabi sọlọ twenty four hours fẹ́ni tó wà three days fún ìrìn ṣé Umar náà ní sunna ni ó ní mana aleikum bi sunnati wa sunnati al-khulafa'i ar-rashidin al-mahdiyyin min ba'di sunna àwọn khulafa'u ar-rashidun yẹn ó wúlò ọ̀dà àmàtẹ̀lé lópin ìgbà tí ó bá ti tako sunna anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó bá ti tako sunna anabi pínrín tátẹ̀lé àní tẹ̀lé ọjọ́ bó ṣe jẹ́. nínú súnà wa eléyìí tí ọ̀tá kò tà nábì òun náà ní súnà Uthman ibn Affan radiyallahu anhu pé ká pe kan ṣáájú kí ìmáàmù ó tó dé lọ́jọ́ jùmọ̀ kọ́tà kò tà nábì torí kò dítà nábì náà lọ́wọ́ torí ẹ̀ làwọn ti ń tẹ̀lé àwọn àwọn ni torí pọ̀ àwọn ní àmọ́ bó ti pa wọ́n lọ́mọ lẹ́yìn ìjẹba àwọn bó láti wá máa fọwọ́ pa ìbọ̀sẹ̀ o a ní pa ìsàlẹ̀ òkè lásán láfọwọ́ pa torí ẹni Ali ibn Abi Talib radiyallahu anhu lónìí law kana ad-din bir-ra'yi lakana asfalu al-khuffi awla a'la lakinni ra'aytu rasulallah sallallahu alayhi wa sallam masaha. أعلى ah. الخوف tó bá yẹ pé èrò orí ńlá bá máa fi tẹ̀sìn ni ìsàlẹ̀ ìbọ̀sẹ̀ ó yẹ ká máa fọwọ́ pa rò ní tẹ̀lẹ̀ tó ṣùgbọ́n mo rán nàbì sallallahu alaihi wasallam pé òkè ìbọ̀sẹ̀ ńlọ fọwọ́ pa tó àwọn máa bọ̀ sọ̀rọ̀ ẹ̀sìn tó àwọn pé ẹlọ́pàá máa ń bá ẹ̀ka sọ àwọn ẹ̀mí làákàyè ìlàákàyè rọ kini ni túmọ̀ rẹ̀ ma máa ń takò sínú sallallahu alayhi wa sallam tẹ́lẹ̀ náà wọ́n sọ pé ńgbà tó ṣe ńgbà tó ṣe pé àwọn olóńgbò gan ní irú tiwọn láwa sọ pé pé ẹ dá tuntun <laughs> wá fi ẹ lórí ẹ̀kọ́ ẹ fi kpalaru. tólóńgbò bá dé kí ni ó ti tẹ́ran ní ọ̀jẹ̀ náà ni àbẹ́kọ̀ à tọ́lá ẹran ló dínkù nù ẹ̀jẹ̀ tí ẹran pàtàkì so so apádúró eléyìí náà fi lọ́rọ̀ lásán tí ò ní tó máa dá yẹn pé yẹn ti lè tẹ ẹranko ńgbà mi tó ń ti làákà yìí lọ́wọ́ máa hu so onílàákà yìí la, àmọ́ làákà yìí tiẹ̀ pè níwájú so nítorí di eléyìí ẹ wọn ní kèé ṣe agbárí gbanduku òun ni wọn máa fi sẹ́sì ẹ lọ bẹ́lẹ̀ yẹn ló máa ń dá wàhálà láwùjọ ìsàn bàbá lè máa mú bàbá kìnnì kan bàbá kìnnì kan tí wọn ti di pọ̀rọ̀ làwọn ọmọ yìí sì ń kó wa lọ́pọ̀ yìí àwọn ẹ ọmọ yìí ọ̀gbọ́n tó wà o ṣé ọ̀rọ̀ ọgbọ́n là wà sọ àní gbogbo ọgbọ́n yìí àgọ́ kìtà wọ́n torí ẹ wọ́n ní kìí ṣe làákà ìdèyàn á máa fi sẹ́sì èyàn gbé làákà rẹ̀ sẹ́yìn al-kitab wa sunnah kí ló dé lè máa bẹ́ẹ̀ al-kitab wa sunnah máa mú kọ́ làákà yìí gẹ́gẹ́ bí ẹyin ju wa ni ẹyin ju rẹ̀ wọ́n ló gbádùn hundred percent irun máàkì tá a máa kọ fojú lọ́dọ̀ àwọn olùtọ́jú aláàrẹ̀ ti mójú tẹ̀yìn dùn wọ́n ní máàkì tó pé o ti gbà very good ṣé ẹyin jù ń lè dárí ràn tí ọba sóyè kò lè rí nǹkan kan yóò ṣubú wàláhì yóò ṣubú ẹ wo bí bíbí ṣe tóbi tó yìí kápá lẹ́lẹ̀ yẹn wọ bí gbogbo ẹ sọ ó ṣubú láì níye gbà báwọn lẹ̀kùn yìí ti ṣe tóbi tó ó sì forí sọ wíńdò láì níye gbà. sọ̀rọ̀ pé lẹ́kùn lọ́ba torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹyinjú náà lè ríran tí ọba sóye bẹ́ẹ̀ ni làákà kò lè rí sẹ́sẹ́ tí ọba sí kìtàbù ọ̀sùnà. so àbùkátà láti jẹ́ pé látara ọ̀rọ̀ ọlọ́run láti gbọ́n látara súnà anábì sallallahu alaihi wasallam láti máa kìí ṣe fáwọn máa ṣe forúkọ́kọ́ fúlẹ́ńgé fúlẹ́ńgé kan níwájú ọ̀rọ̀ ọlọ́ ọ̀rọ̀ anábì àfi kéèyàn tẹ ya ayyuhal ladhina amanu la tuqaddimu bayna yadayi llahi wa rasulihi ẹ má ṣe máa bẹ́ àbẹ́jù níwájú ọlọ́ àti níwájú anabi muhammed sallallahu alayhi wa sallam sàábé tó ní ìmọ̀ gidigidigidigidi oníkọ́ wa lẹ́kọ̀ọ́ yìí tó bá jẹ́ pọ́kọlọ lásán làákàyè lásán wọn bá fi sẹ̀sì ìsàlẹ̀ bọ̀sẹ̀ ni wọn bá máa fọwọ́ pa oníjókè rẹ̀ torí ẹ̀ làákàyè tó ní dáa o àmọ́ ọ lọ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ òní máa jẹ́ pé ọ̀ ń bẹ̀bẹ̀ jù tí máa jẹ́ kéèyàn tẹ̀ jù so ẹ̀sìn bọ́bá sì wà ní wọ́n máa ń tẹ̀lé òkè láfọwọ́ pa bóòlù àti àṣẹ ó ti fomi sọ́wọ́ rẹ̀ ọkàn fi pa òkè rẹ̀ báyìí tọ́ba ti fi pa wọn wọ́n máa ní ká pa nǹkan kò sí pàákárí àyàfi torí nítorí pé wọ́n sọ pé alimẹ́sùn mabnahu ala takhfif gbogbo ń tọ́ máa ní ká fọwọ́ pa wọ́n ní wọ́n gbé fúyẹ́ fún ọ ni torí tó bá ní ẹrẹ kọrin ìbọ̀dé ó bàjẹ́ àbí oníbàjẹ́ yóò bàjẹ́ aláwo ó ti pé sí ètò ìjẹ́sọ lówù ńkọ́ yóò ti pẹ́sẹ̀ rẹ̀ rùn nínú bàtà jọmijọmi ńkọ́ yóò fẹsẹ̀ rẹ̀ yóò fi ṣẹlẹ̀ torí rẹ̀ rọra fomi pa báyìí eléyìí jẹba àwọn kí ló ba fífọwọ́ pa ìbọ̀sẹ̀ jẹ́ tẹ̀bá ti bọ́ rẹ̀ ọ̀parí nù ẹ̀ tuntun àlọ́ aláṣẹ kárí kótó tún ti pẹ́ láǹfààní rẹ̀ bákan ẹni jíjá náà bàbá mú ó ti di dandan kọ́ bọ́ ìbọ̀sẹ̀ rẹ̀ sílẹ̀ àsìkò ti pẹ́ twenty four hours pé fẹ́ntọ́ wà lé seventy two ó pé fún nírí àjò àsìkò ti pé ajẹ́pọ̀ wà á bọ́ọ̀lẹ̀ etí máa bá lù alájẹ́ ṣẹlẹ̀ sí ọ tọ́ba ti ṣẹlẹ̀ ajẹ́pẹ́ ìbọ̀sẹ̀ tó fọwọ́ pa ti bàjẹ́ ó tuntun á lù alájẹ́ ó tún á ṣẹ̀ṣẹ̀ tún fi ọwọ́ pa tó ilé ìjẹba àwọn akramakumullah ẹ ti máa pé àlùwàlá tá a ṣe àwọn nǹkan kan bẹ tí máa bàjẹ́ ó sì yẹ ká fura ẹ mọ̀ pé nìkan ṣe béèrè kan tí máa pààyàn lẹ́rìn dùn ní ó ní ẹ dákun ẹ bá wa ṣe nàṣẹ àfáwọn lèmáàmù lèmáàmù káwọn náà bẹ̀rù ọ lọ wọ́n ní kí ni wọ́n ṣe ó ní sọ́ọ̀sì ṣeéṣe irú ọjọ́ júmọ̀ máàmù ó ṣe kútúbà ẹ sì mọ̀ pé kútùbà ẹlòmíì wákàtí lórí wákàtí ni tó fi parí kútùbà kápẹ́ kò so <laughs> yóò tún ṣe sọ láti túmọ̀ yóò lọ sọ àlù àlọ́ o ah! irú àwọn ìyàwó ni àwa ni kó àwọn lè máàmù léèrè kí ni wọ́n lè sí irú àgbo wo wọ́n máa mú tóbi jẹ́ pé táwọn bá ti flọ́ọ̀ṣì gbogbo tinú wa wọ́n gbádùn lò ó bí wọn léèrè ní kò dídì kọ́ máa fẹ̀sùn kàn wọ́n àbí wọ́n gbàgbọ́ pé lè má mú yín tàì lálùwàlá tàì lálùwàlá ló fi ń ṣe sọ láti fún yín rárá lè má mú kàn sí nígbà tí èsì pé ń bá àwọn àlùjánu ṣe ìpàdé tẹ̀mọ̀ kó àwọn tí ń bá àlùjánu ṣe ìpàdé àwọn lè ṣe sọ láti láì lálùwàlá torí ntí kọ́ńtrákì bá mú jáde ni ẹ̀sìn kọ́ńtrákì lè kọ́ńtrákì ẹlòmíì ni pé ìgbẹ́ gbóná ni kọ́ ọmọ àtàkórí àtà ẹlòmíì ó sì jíjọ rẹ lójú rẹ ọgbọ́n ti jẹ ẹgbàá burúkú di eléyìí báyìí lọ́dọ̀ ta àwọn ti mọ̀ yìí pé àwọn lè má mú ọlọ torí ò lè ṣe títí tí kò jẹ́ lè má mú kó wá jẹ́ pé wọ́n lọ tọ́mọ kéwké òun náà láti ṣe lè máàmù kí ṣe ń tọ́jọ́ dára jù àyàfi láwọn àdúgbò bòmí àdúgbò ẹ̀fọ́lọ́ wọn àlè máàmù lẹ̀ yìí àwọn èyí dára ládùúgbò bòmí àwọn lè máàmù wọn máa sọ pé ọ̀rọ̀ mi tọ́mọ tí ń tẹ̀ sáàbì ọ̀pá àdúgbò ẹ̀fọ́lọ́ kọ́ àlè máàmù lẹ̀ àwọn èyí sọ àwọn níbẹ̀rù ọlọ́díẹ̀ àmọ́tọ́ ọjà babaláwo ti jẹ́ káfíńsì lè má mú wàhálà ṣẹlẹ̀ ládùúgbò kan ló kàn bàbá ìmáàmù bá gbé alábàáhùn kan alábàáhùn ńlá ó ti ti wá yọ gbogbo ẹ̀wù àpọ́nlẹ́pọ̀ la ó ti sán bàǹtí ògùn ó ti yọ fìlà lórí orí dápọ́ndára ìgbà tó lọ wọn àtú àṣírí ọbọ̀ kẹnu jùmọ̀ pàdé pé ah, ìmáàmù ọ̀rọ̀ lónìí. bí àwọn ọmọkùnrin ọ̀dà ìyẹn pé òkú la jà lónìí ẹ̀rọ tí wọ́n fi páàgù lórí ibú tẹ̀fi ṣẹlẹ̀ máa ń mọ́sálásí àtìyẹ̀gbẹ́ pọ̀ torí àwọn àmọ́ àlè máàmù wọn máa bẹ̀rù gbogbo wa wọ́n fi síwájú kó kó àǹsó lọ́dọ̀ ọ̀lọ́ káwá fi síwájú bẹ́ẹ̀ ọgbọ́dọ̀ jẹ́ ní tí èsì alákòóbá tí èsì aránisẹ́ni abatẹnijẹ́ túlẹ̀ nítorí tó lọ jẹ́ pọ̀dàrán la bá fi wájú wàláì tiwa bá wa tiwa bá wa ọlọ́wọ́n bá a sì máa tú àṣírí ọ̀rọ̀ lè ṣẹlẹ̀ kọ́kàn má tó nǹkan kan kí lè má mọ ọmọ gbé ọ̀fun pé ẹjọ ẹjẹ asọ́ra o ẹjẹ asọ́ra o ẹ má jẹ́ asọ́ bá a ti jẹ́ fúnra wa o ah ẹlọ bá ti tìyàn gbé pò àwọn bá ṣe máa ń gbé bàbá kúdí ni bóyá ẹsẹ wá jẹ olè ọbẹ̀ yà sọ bá ṣe jẹ fúra ajẹ́pẹ́ páàgùn lẹ́ fi ṣe lè má mú so ẹ sọ fún pé bọ́ sẹ́yìn wọ bọ̀bọ̀ wájú wọ́ ló ṣe lè má mú ní olóògùn lélẹ̀ so bọ́ọ̀ bá gba Islam má wọ mẹ́ta sí ma ọ̀gẹ̀dẹ̀ pé Yorùbá tẹ́ ẹ lé sí ẹ sọ̀rọ̀ yorùbá irọ́ burúkú ẹnu yorùbá máa lé wọn láyà ìyẹn ti fi hàn pé páàgùn lo dípò kẹ́ ẹ lé ẹ tó wá pé ẹ <laughs> wọ́n kàn solú ẹ lẹ́nu ní ẹ ó láti fẹ́ ṣe <laughs> yorùbá lọ torí ẹ irú ọ̀pọ̀ bàjẹ́ ọ̀pọ̀ bàjẹ́ ó mówó fẹ́ nìkan ọba yóò ń dè kan ọba ni àbá mùtáwò ẹ má bínú o àti ẹ má bínú àbíkọ́ àwọn má bínú wọ́n tó ń sọ́gun òfò pé torí mo ti jáde yìí àwọn kan lérí sólù àrè ẹgbọ́rọ̀ <laughs> ọwọ́ àti múra tiwọn náà lọ́wọ́ gbogbo náà àwọn ọ̀daràn à ń bọ̀ wá sí ìdánilẹ́kọ̀ọ́ ń pa àwọn lè má mú jọ mi. Hmm. so ẹja fi wọn lẹ lónìí. ẹ̀ ẹ́ àtúnkà gbogbo ibi tó wà jẹ́ kó ti jẹ́. ẹ̀yin ni ká sọ fún mi kí lẹ rò pé máa bá lò àlàjẹ ẹgbin wo ni máa bá lò àlàjẹ alákọ̀ọ́kọ́ ìso ìtọ̀ ìgbẹ́ àwọn kankan tó jọ ìtọ̀ tí máa ń jáde gbàbí títọ̀ máa ń gbà jáde à ń pè ní àlùwádìí àbí àlùwádìí méjèèjì sẹ́wọ̀n kí lọ́dọ̀ Yorùbá ìtọ̀ náà gbogbo ẹ̀ kìnnì kan jáde ìtọ̀ funfun mọ́tọ̀ yòòbó wí bẹ́ẹ̀ àbẹ̀ ẹ̀kọ́ ni àwọn alárúbá ń pè ní àlùwádìí ẹlẹ́kẹrin àti sọ́sọ́ asọ̀gbẹ́ asọ̀tọ̀ asọ eléyìí ti máa sábà jáde lára èèyàn nígbà tí èèyàn bá ń rántí bó ṣe ń bóbìnrin ṣeré àbí ń fọwọ́ pa obìnrin àbóbìnrin ń fọwọ́ náà lára ẹlẹ́kẹfà bí màní náà bá jáde òun ti kọjá àlùwàlá ìwẹ̀ ló tó wọn gbà àwọn kankan wà táwọn náà tún máa ń bá àlùwàlá jẹ́ tó lẹ́ pé àwọn kì í ṣẹ̀gbin àmọ́ wọ́n máa jẹ́ sábàbí bí kínú oorun lẹ́yìn rẹ̀ náà wọ́n yẹn rárá fún mi fà lẹ́yìn rẹ̀ ẹran màálù ńkọ́ rárá ókè oúnjẹ tí bá wá fi náà ṣe ńkọ́ sọ́ba lu àlàjẹ́ kọ̀ọ̀bá jẹ́ náà ẹni tí làákà rẹ̀ tọ́ba yẹ látàrí oorun látàrí dídákú látàrí ìhúnríra ó mutí àbí òye wa so ẹni tó dákú ẹni tó sùn ẹni tó mùmú kó mu so gbogbo àwọn eléyìí azọpalu ala rẹ̀ ti bàjẹ́ látàrí àwọn nǹkan bẹ́ẹ̀ náà ni ẹni tó fọwọ́ pa obìnrin tí nǹkan kan wá jáde ẹ fi má jẹ̀mú yẹn sí ọwọ́ pọ̀ kan fọwọ́ kan obìnrin kọ̀ bàlùwà láàrẹ̀ jẹ́ lè tọ́ dọ́gba àmọ́ wàá kíyèsí sétọ̀ òrìkè ti jáde ń di àbí ọ̀jáde ti bàjẹ́ nǹkan ọ̀jáde alhamdulillah ìgbà tó bá fẹ́ wò jáde kí o ọmọ bó ṣe di rẹ ni tó ti fọwọ́ kàn òun náà bákan náà nínú tó tún bá lu alájẹ kọ́ fọwọ́ kan abẹ́rẹ́ ìwọ ọkùnrin tó bá ti fọwọ́ kan abẹ́rẹ́ àlù alábàjẹ́ máa mẹ́sà dẹ́kẹ́rọ̀ hó fẹ́lẹ́ tọwọ́ gbà bẹ́ẹ̀ lànàbì sọ ẹnikẹ́ni tó bá fọwọ́ kan abẹ́ ara rẹ̀ kó tó àlù alájẹ. bẹ́ẹ̀ ni tó bá wá fọwọ́ kan abẹ́ lomi náà kọ́ àlù alábàjẹ́ kí ló sọ débẹ̀. àmọ́ tó bá yẹ pé wọ́n ti gé abẹ́rẹ́ ó ti jábọ́ ìwọ́n ẹ wá fẹ́ wò pé ṣé yóò ṣe rán padà kò ní ṣe rán padà kọ̀bàlù alájẹ tọrọ dàbí dọ̀lọ́jọ́lọ́ ẹran ni ńgbà tó ti kó lára ẹni tó ní. ọmọ yàgbẹ́ abataba abọ́kàdì rẹ̀ ọmọkùnrin kọ̀bàlù alájẹ. tóbìnrin náà bá fọwọ́ kan abẹ́ rẹ̀ kọ̀bàlù alájẹ náà bàjẹ́. wọ́n ẹsẹ̀ bùkátà táwọn kan sọ pé tó bá sì kọ́wọ́ bọnú abẹ́ yẹn ìgbà náà ló tó bá àlùwàlá jẹ́ tó náà tó bá kan abẹ́ rẹ̀ àlùwàlá bàjẹ́ bẹ́ẹ̀ náà ni àtọkùnrin àtobìnrin tó bá fọwọ́ kan bíi tí gbẹ̀ngbà jáde lára wọn àlùwàlá bàjẹ́. torí pé wa sallallahu alayhi wa sallam bó sọ pé bẹ́ẹ̀ náà ló sọ nínú àdéhùn mi ilé tí imaamu ahmed tó gbé jáde wípé mamasa farujahu falyatawadda ẹnikẹ́ni tó bá fọwọ́ kan abẹ́ rẹ̀ gbogbo bí horoboto tí gbẹ̀ngbà jáde abẹ́ náà wọ́n ń pèlè de Lárúbáwá adóbìnrin abẹ́ náà wọ́n ń pè tó bá ti fọwọ́ kan gbàgbé ẹ̀ lọ́tún àlọ́ àlá rẹ̀ tó eléyìí jẹ́ àwọn nǹkan tí máa ba àlọ́ àlá jẹ́ tọ́. So, lẹ́sẹ̀ àwọn ẹlòmíì sọ pé tá a bá ti jẹ ọbẹ̀ aláta pálọ̀ alábàjẹ́ síbẹ̀ ní àbí ẹ̀kọ́ bẹ́ẹ̀ kọ́ o tọ́ wọ́n ní tàǹbà sálù aláàgọ́dọ̀ sọ̀rọ̀ ẹ̀yin ọ̀gbọ́rí kọ́dà bàbá mi lè ṣí ọ̀nfọ̀ sí látẹ̀yìn ọ̀nsọ̀rọ̀ <laughs> àìsọ̀rọ̀ ń gbàlúwàlá <laughs> tá a lè sọ̀rọ̀ àbá lè sọ̀rọ̀ àsọ̀rọ̀ àmọ́ ọ̀nà ọmọọ̀rọ̀ tó ń sọ o. kì í sọ̀rọ̀ o àbí òye wa ó kì í bí ti gbá wa kú lókè níbò àwa là ń lédi òkè tábìlì ti wá gbá ẹ̀dá lọ́gbọ́ kú <laughs> ebi wọn ló jókòó dáadáa ni wọ́n gbọ́ kú ti gbá wa so lọ sìnkú lọ sìnkú ń bá kálukú pé ẹ eh, sórí tá a bá sọ̀rọ̀ àwọn tó ti kú já sọ̀rọ̀ àwọn àlàyé bẹ́ẹ̀ mo ní àwọn àdàbẹ̀ bẹ́ẹ̀ wọlé àná. ìwọ wa mùsùlùmí tó yẹ pé kú kí ló tó wá bẹ́ẹ̀ fi sẹ́yà sí fún dàrà. sotori ẹ̀ tó bá ń sálò àlọ́ ọ̀ máa ń tọ̀ sọ àmọ́ kò sí tó ní kọ́ ọ máa sọ̀rọ̀. àdúrà wo láwọn tá à ń bá ń fọwọ́ àdúrà wo láwọn tá à ń bá ń yọnu àdúrà àdúrà bíbọ́jú àdúrà fífọwọ́ àdúrà fífọwọ́ àdúrà píparí àdúrà fífọsẹ̀ ọ̀sẹ̀ ń tọ́bẹ̀ o àdìtì tó mu wa kò tiẹ̀ ráyè rọrùn kò ráyè rọrùn kọ́ńdẹ́nu tó nítorí délé yìí sinmi mọ́tara rẹ̀ dànù ọwọ́ nǹkan méjì náà ní nǹkan tá a wù ní ìbẹ̀rẹ̀ àlùwàlá àti ní ìparí àlùwàlá àìsí màá pé bẹ̀rẹ̀ àlùwàlá kí láwùí o bísímìlà níparí àwọn àdúrà tá a ti sọ. So ẹ rí èmi fẹ́ sórí rẹ ẹ̀yin náà fẹ́ sórí rẹ àwọn nǹkan tí ń dẹ̀yìn ó sórí rẹ àwọn nǹkan kan ní tó ẹ pé kò lọ títí àmọ́ ń fẹ́ ká mójútó ẹ wà bí wàá ní ká máa ṣe lẹ́yìn àlùwàlà wọ́n ní ṣíṣe rẹ̀ yóò mú kọ́ wà nípò ẹni tí wọ́n ṣí lẹ́kùn àlùjánnà méjì ẹ̀jọ fún wọn wá ní ṣíṣe wòlé o má wọlé o wọ́n ní kọ́ wọlé gba èyí tó bá wọ̀ nínú àwọn àlẹ̀kùn yẹn ọlọ́run dákun ṣe rú oore bẹ́ẹ̀ fún gbogbo wa. torí ẹ̀jẹ̀ máa ẹ̀jẹ̀ á mójútó ẹ̀sìn wa dáadáa àwọn kan tó yẹ ká mójútó nù àwọn tó yẹ ká mọ̀ dáadáa nù rubbish and nonsense tọ̀pọ̀lọpọ̀ ń kó káláyé yìí ha ọ̀fọ̀ lóríṣiríṣi ọ̀fọ̀ àdánù ọ̀fọ̀ òfò ah, ọ̀fọ̀ lọ́lọ́ fi ra nàbì ni tó fi wá jẹ́ ma lẹ́yìn mà tó máa ní sẹ́ẹ̀lì kùránì bàbá yìí ń ké bó wà lẹ́ńtọ́ máa kí àwọn tó wà ní ọmọ àpọ̀rọ̀ àwọn babaláwo tó wà lédi gan wọn máa wò ni ó túmọ̀ sí pọ̀pọ̀lọpọ̀ ibi tá a ti sórí ire ń afẹ́ wọn kù ń bẹ̀ ibi orí ibú ibi àwọn tẹ̀ bàtì kọlọ̀ mọ́sàwá ló lórí ibú tọ́ lẹ́yìn rẹ̀ ọkàn wẹ̀ ìwà darí yẹn kókó rẹ̀ nínú ẹ̀sìn Islam òun náà ní ká da mi sára káríkárí kọ́mọ́kùbì kan tọ́ba ti yọ ọ́ àjẹpẹ́rù omi wọn ládàá sára irú omi tí wọ́n lálẹ́ fi sàwálà eléyìí ń bẹnu dáadáa ẹ̀sìn Islam ẹ̀sìn tí ọ̀gbà ọ̀gùn láyè ẹ̀sìn tí ọ̀gbà ẹ̀gbẹ́ àti ìdọ̀tí láyè ó ní ẹgbàánu ẹgbẹ́ kúrò lára èérí ẹ̀gbin àti ìdọ̀tí ọ̀gbọ́dọ̀ fara yín ṣe jókòó nínú ẹ̀sìn Islam àwọn kan tí máa sọ ìwẹ̀ wíwẹ̀ dọ̀ràn yẹn wọ́n lọ báyìí ẹnikẹ́ni tí màní yìí bá ti jáde lára rẹ̀ màní yìí yẹn jáde gbàbí tí tí máa jáde ó ti jáde níjáde àlàáfíà pẹ̀lú májẹ̀mú yẹn ó ti di dandan kéèyàn wẹ̀ ìyẹn ni pé màní yìí jáde gbámú rẹ̀ màní yìí jáde gbẹnu rẹ̀ màníyọ̀ jáde gba ibi tó ti ń yàgbẹ́ ibi tí máa gbà jáde náà lọ gbà jáde ó sì jáde ní jáde tàlàáfíà ìwẹ̀ ti dọ̀ra yẹn tó jáde tà nàbẹ wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam tó ní innamal ma'u minal ma' tómi bá ti jáde ó ti dọ̀ra yẹn káfọmi bára tó bẹ́ẹ̀ náà ni tọkùnrin bá bóbìnrin lò. ìyàwó mùsùlùmí ni ọlọ́run kẹ́ máa bá lò àbáwọn ẹrúbìnrin tẹ ní lórí wọn ìsìláàmù ọgbà kányàlì ọgbà láyè ìsìláàmù ọgbà kájẹni tó fi ọmọ sòwò nàbì kọgbà láyè kóbìnrin wọn máa jẹ dádúróbìnrin ìsìláàmù láyè ìsìláàmù zina àgbèrè ó ṣe lọ́pọ̀lọpọ̀ àwọn àwùjọ lónìí à ń ṣe zina wọn kà á kún nǹkan burúkú kódà wọn ní níbòmíì tóbìnrin bá wà tí ọba lálẹ́ wọn sọ pé ayé wo ni wọ́n wá wọ́n tún ní àwọn terminologies kan tó máa ń lò fáwọn àlè wọ́n lè gbá alárànfà mi ọ̀rẹ́ mi àbẹ́rẹ́ nǹkan mẹ́wọ́ àṣírí wo lórí ibú ń bò kó lórí ibú kejì ẹ wèrè ń wèrè tètè mú láàrò nítorí pé tẹ̀ ń bá ń jáwé sóbì tẹ̀ ń tanra yín dànù ẹ ní wọ́ọ̀gù fáwọn rẹ̀ pa ọkọ rẹ lálásìírí rẹ ìwọ ọkọ ọwọ́ lọ nyàlè yóò máa sọ pé ẹ ọlọ́run nìkan ló lè ṣàánú wọ mẹ́ta mẹ́ta ló ń sọ àwọn ọmọ mẹ́ta kọ́kọ́ mẹ́ta bá lè à láì jẹ̀kọ́ wọ́n á bímọ fálè òun tún fi ń ṣe fáàrí bẹ́ẹ̀ náà ni ìgbà tó pé alára fáà mi wọ́n so àdàbà má tòlótòló wọn lọkọ àtìyàwó ni wọn orí gúnugún wọn papọ̀ mára àwòdì wọn lọkọ àtìyàwó ni wọn kún lè bá rí zàgbà tontìpá àwọn ẹni tó ti kọ́kọ́ ṣe bá àti kọ́kọ́ rárá nítorí pé a lè fi ẹni tí èè sọkọ èèyàn sọkọ èèyàn nítorí kálíbà rí bí zàgbà káwá fi rán káfíńdé mẹ́kà àti wàá fi rọ́dé maka àwọn á ní à sísọ tá a so wá pọ̀ yìí ọlọ́run ṣe ní àsopọ̀ alálùbáríkà o kò yẹ ká yára wa o àti maka àwọn ti máa yàrá wọn lálẹ́ ńsìn bẹ́ẹ̀ lé títí di sìn tí wọ́n tún yàrá wọn lálẹ́ bẹ́ẹ̀ alárafa mi alárafa mi wọ́n sì ń bára wọn ṣe zina ọ̀rẹ́bìnrin mi ni ọ̀rẹ́kùnrin mi ni wọ́n tún máa ń pè àwọn àlè wọn ní àwọn terminologies yẹn tọ́ ẹnikẹ́ni tó bá fi lè ba obìnrin lò tí abẹ́ wọnú ara wọn kódà kọ́ ma lórí ọ̀wọ́ orí abẹ́ ọkùnrin báyìí haṣafa tó bá ti pamọ́ sínú abẹ́ tóbìnrin ìwẹ̀ ti di ọ̀ràn yẹn ìwọ mùsùlùmí àti mọ̀ rẹ ló bá ṣèyún a ti mọ̀ pé ìyàwó rẹ ló lè bá ṣèyún yàtọ̀ sóbìnrin olóbìnrin Islam ọ̀farama tíyẹn bá wá jẹ́ pé zina ló ti ń kọ́ ó ṣe zina ó wẹ̀ àbí òní wẹ̀ yọ wẹ̀ yóò bá lẹ́bùn wọn làwọn òní wẹ̀ o bẹ́ẹ̀ yàn gbọ́ rí lẹ́ni tó bá ṣe zina wọ́n ní tó bá wẹ̀ ó ti wẹ̀ gbogbo àlùbáríkà ara rẹ̀ dànù. wọ́n ní ọba tún wẹ̀ iná ní gbé èwo náà wàá sì alọ́dà nà so ẹjẹ́ abẹ́rẹ́ wọ́ ọ̀nà tí ó tún fi lè sin lọ eléyìí jẹ́ báwọn òkè tó bá kọkùnrin wá mú ìdí tiẹ̀ ó kì bọnú ho bíi tẹ́nìkan gbà yàgbẹ́ gẹ́gẹ́ bí àwọn olórí bọ́kùnrin tó yọ wẹ̀ ṣùgbọ́n tọwọ́ bá bá tó fi ṣẹ̀rí àwa wọ́n pa ni o pípa burúkú tá a sọ látòkè lẹ́yìn ìgbà tí gbogbo àwọn ará sánmà bá rí àwa sọ sílẹ̀ níṣẹ́ wọn bọ̀ kálukọ́ wa kókò pàdé ẹ̀ sọtẹ́ máa ń pé yọkọ̀gbọ́n àwọn míì náà ti máa ń rò fáwọn fẹ́ ṣèrànù ọkọ̀gbọ́n ẹ mọ̀ pé ń gbàdá yí bàjẹ́ nìsín àwọn ọkùnrin wà tọlọ ya pátánì ara rẹ̀ bí obìnrin tí ó múra dẹ́dẹ́dẹ́ tí ó ti gbó gbogbo ara tó ti gbó gbogbo ètè ọlọgbé wíìgì orí yóò tún máa wá sọ lórí social media bí àwọn olówó báyìí àwọn ọlọ́lá báyìí gbogbo wọn ní ń bò ń ṣe gbogbo wọn ní ń bò ń ṣe a'udhu billahi minash shaitani rajim ayé bàjẹ́ ni ẹ mọ̀ pé wọ́n nílùú tí ọba sófin ọ̀sẹ̀sẹ̀ fún wọn. bákan náà nínú nǹkan tó tún fa pé káwẹ̀ dáadáa òun náà ni kọkùnrin àbóbìnrin wọ́n fọwọ́ ara wọn pé àtọ̀ wọn jáde. so kí ló fẹ́ ṣe ìyàwó lọ́yẹ kọ́ lọ fẹ́ ọkọ lọ́yẹ kí wọn náà ní alẹ́ nìkan sọ pé òun ti fẹ́ yàwó ṣùgbọ́n nǹkan tóun máa ń ṣe tẹ́lẹ̀ kó òun tó fẹ́ yàwó tí máa ń mú kárò òun kọ́rọ̀ wọ̀ òun yé máa ṣe lẹ́yìn ìgbà tóun ti fẹ́ yàwó ẹ dákun kí lòun lè ṣe ẹ gbọ́rọ̀ àbí wọ́n fẹ́ yàwó mi ni ẹ gbọ́rọ̀ wọ́n ẹlòmíì wà tó ẹkọ jojúmọ́ ní ọmọ ara vaseline tó o rú mú báyìí vaseline yun ìranù ní fi ń ṣe ẹlòmíì gbogbo gbà ẹni àṣọ ẹsẹ ń gbòdì ni ẹlòmíì búlọ́ọ̀kù lé wọn dáràn búlọ́ọ̀kù tí wọn ò sí rẹ̀ ọmọ fìdí ha ni ah ọlọ́dún akúmọ̀ sálọ̀ dàrà tí màá ní ìbáṣà ti jáde ọ̀daràn wẹ̀ asùn ají làbàbà pé omira ti jáde ó ti dọ̀rọ̀ yẹn pé káwẹ̀. nínú nǹkan tó tún sọ ìwẹ̀ di ọ̀ràn yẹn ó náà ní kú ẹnìjọba kú wọ́n wẹ̀ o wọ́n wẹ̀ àyàfẹ́ni tó kú sójú ogun àti gbẹ̀sìn ọlọ́run ọba ga ẹni tó kú kú ṣẹ̀hídì. wọn ò ní wẹ̀ wọn wọn ò ní bá sọ lọ́rùn rẹ̀ wọn ò ní bọ́ rẹ̀ ó sì wà náà lálọ́ gbèsè. nínú tó tún sọ ìwẹ̀ wíwẹ̀ dọ̀rọ̀ yẹn ó náà ní ó di mùsùlùmí tí kèfèrí bá di mùsùlùmí á sọ pé kọ́ dá mi sí gbogbo ara rẹ̀ kó mi ọ́ kárí ara rẹ̀ àbùkátà pé kí bàbá kan lọ wẹ̀ wẹ̀ ti sọ ọmọ wọn ní bàbá ara ẹnìkan náà gba islam ẹ fọkàn àwọn màmá tí wọ́n wẹ̀ mí nù gbà mọ́ gba islam ẹ gbọ́ islam ọ̀fara mọ́ wọ́n ti lè máa wo dídí ẹ pé kí ni àwọn gẹ́gẹ́ bí ọkọ rẹ ẹ̀yin ọkọ̀ sàlàyé fún mi kọ́ mi sí gbogbo ara rẹ pẹ̀lú àníyàn kó ọwọ́ islam bákan náà alḥayy nǹkan oṣù bá ti dá ọ̀ràn yẹn ní gómìnà ọwọ́ ẹ̀. gbèsè tó ma gbé haidu ká tó ma tẹ́ra rẹ jẹ wọn á ní asúnà ọ̀n dáhùn ìyá ọ̀daràn ti rí ẹlòmíì ti ṣe haidu ní ìṣe òtí lọ́dún mẹ́wàá kọ̀ wẹ̀wẹ̀ kankan rí lọ́kàn mọ́ wọ́sẹ̀ sórí ni haidu ń bẹ lára mo ti jẹ́ pọ̀pọ̀lọpọ̀ ọkọ náà àdààmú ni wọ́n kò sí tọ́kàn tábọ̀ ọ́bì náà ní bọ́ọ̀bì òbí léèrè rí nígbà tí mú àwọn pín ọlọ́run bí àwa náà léèrè gẹ́gẹ́ bí ó ti bí àwọn obìnrin náà léèrè tó bá di lọ́la gbẹ̀ndẹ̀ alqiyam bẹ́ẹ̀ náà lẹ̀jẹ̀ bímọ túláàsì tí ẹ̀jẹ̀ bímọ bá ti dá obìnrin gbọ́dọ̀ wẹ̀ oríṣi ọ̀nà méjìlá lè gbà wẹ̀ àwọn

ọ̀wá mọ́sálásí má orin lọ ń gbọ́ wọ́n ń ṣèdánilẹ́kọ̀ọ́ òní lọ orin òfò náà lọ́ọ́ máa gbọ́ wọ́n ń lùlù sí wọn bàdì ọwọ́ sọ̀rọ̀ gẹ́gẹ́ oní ah, àwọn ẹ̀yà súnà ìyá ọ̀daràn ti rí àbí súnà mújú wa ni súnà ọmú wa kà wáyé àwòrán bìlà tẹ́lẹ̀ ìbáyé wa ajẹ́pẹ́ lẹ́yìn gbogbo mùsùlùmí lọ́yẹ̀ kọ́ mà wípé níta àgbàlérò pẹ̀lú wẹ̀ à ń fẹ́ bómi ó ṣe ni kọ́ kárí gbogbo ara wa tó o bá ti fàníyàn kún ó ti tó téèyàn bá ti dàníyàn tó sì dami sí gbogbo ara káríkárí ó tó ní kò ti wẹ̀ eléyìí fún àwọn ẹni tó ṣe wípé wọn àmọ́ báwo láti ṣe wẹ̀ ní àlàyé yéké àwọn láti fẹ́ sí ẹ̀ríkẹ́ dami sí gbogbo ara yín káríkárí. ẹlẹ́kejì àlàyé bá ti ṣe wẹ̀ lẹ́kọ̀ọ́ sí wẹ́wẹ́ ó náà ní ká wá omi omi tó ń mọ́kànlá eléyìí tó ṣe kó lè fọ nǹkan míì mà irú omi yẹn a ti gbé kalẹ̀ a dà pa afẹ́ a ti dà pa afẹ́ wẹ̀ jálábà ìwẹ̀ hayo ìwẹ̀ òkú àbí ìwẹ̀ pé wọn fẹ́ di mùsùlùmí àbí ìwẹ̀ nifas àti dàníyàtà lẹ́yìn rẹ̀ á wa méjèèjì lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta lẹ́yìn tá a wa méjèèjì lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta tán á tàbà á fọ abẹ́ wa dáadáa àti gbogbo bíi ti mani mẹ́rì tó bá lára wa á dáadáa tabati wa se báyẹn tán káwa sálù àlá irú àlù àlá tá t'a máa ń ṣe ṣáájú sọláàt àlù àlá yìí á ṣe káríkárí ó ti tó wípé àwọn oríkèé tá a máa ń fọ lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta káfọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan torí àìmọye ìgbà látún á dá mi sí i tọ tẹ̀bá wá ṣe débi ẹsẹ̀ fífọ ẹfọ sẹ́yìn àlù àlá ti tán yìí. ẹ máa dákọ lọ́hùn ṣáájú ẹyin ẹ dákọ lọ́hùn ṣáájú àlùwàlá yín tó ń ti kó ṣeéṣe kó ẹ pé ibi tá à ń ṣe ń papọ̀ mábi tá ẹ̀ fi máa ṣe gbọ̀nsẹ̀ nítorí pé àlùwàlá tẹ̀ ṣeun ní jálù àládẹ́ bá dákọ lọ sì fẹ́ abẹ́rẹ́ lórúkọ ọlọ́run ọ̀rá yẹn ní àlùwàlá tó wà ń bẹ̀ yẹn dákọ ọlọ́run níbi tá a ti ń yàgbẹ́ akórira rẹ̀ àwọn á ní tìtorí ń ta kórira á fi ń sílẹ̀ á sọ a méjèèjì omi a fi pa orí wa a fi ya irun orí wa a fi ya dáadáa a tún kọ́ wọ́n bọ́ lómi á tún fi ya bẹ́ẹ̀ ni Aisha sọ pé ànábì máa ń wẹ̀ á tún fi ya irun orí wa irun orí rẹ ọba àjẹ kó o ti fa irun orí rẹ ọba àjẹ kó o ti gẹ̀ ẹ́ wàá fi ya irun orí rẹ nítorí pé agbára wa ká wípé ká fọwọ́ ya ọwọ́ wọn bíi tó kù nínú irun orí wa bó tilẹ̀ jẹ́ pàgbára wọ ká láti dá irun orí wa padà èyí tágbára wa kà wọn ànífilẹ̀ a sì rí àtúnkọ́wọ́ bọ́nú omi yẹn báwọn lẹ́ẹ̀kẹta a tún gbé jáde ní rínrin a tún fi pa orí wa a fi ya irun orí wa báwọn a ti ṣe báyìí lẹ́ẹ̀mẹ́ta nù lẹ́yìn rẹ̀ a wá bomi da omi sórí. á dà sórí bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta á dàtà kọ́kọ́ á tún kejì á tún dà sórí wa á tún kẹta á tún sórí wa. tọ́ ẹ̀ríkẹ́ bá a ṣe ń da mí sórí o omi ò ní sáláì dé gbogbo ibikíbi tó yẹ kó dé pàápàá jùlọ nínú irun orí wa tá a ti fọwọ́ yà wọn torí pé tẹ́ ń fọwọ́ sí nígbà tẹ́ ń fọwọ́ ya irun orí yín yẹn ní rínrin yẹn ẹ̀ ń lànà omi tẹ́ padà dà sórí ni kó lè ráyè wọ gbogbo àwọn abi tó bá jẹ́ kọ̀rọ̀ nínú irun orí yín tí òun ti lè dí omi lọ́nà tí ò ti ní lọ. ṣẹ́ta dá mi sórí ẹ ti fi fọ orí yín mọ́ ojú yín mọ́rùn yín ẹ ti bá lẹ́ẹ̀mẹ́ta. kò tó kákan máa rọ́ mi sórí láì jẹ́ pé à ń fọwọ́ sí a máa fọwọ́ gbó ibi tó yẹ ká fọwọ́ gbó nítorí a fẹ́ fọ àfọ̀dànù àfẹ́ wẹ àwẹ̀ dànù àwẹ̀ dànù afọ dànù òun náà ni kọ́kànjẹ́ pé omi kábìkan kọ̀ kábìkan èèyàn kan fira rẹ̀ ṣe wàhálà ni a ti parí eléyìí àwọn awo ara wa ara wa á sí ọ̀tún àti òsì ẹ wàá da omi sí ẹ̀gbẹ́ ẹ̀yìn ọ̀tún látòkè títí wá sílẹ̀ ẹ pín ara yín sí méjì láti láti òkè wá sílẹ̀ iwájú àtẹ̀yìn omi tẹ̀ dà sára o ẹ wàá máa fọ gbogbo apá ọ̀tún yín ẹ̀gbẹ́ ọ̀tún yín iwájú àtẹ̀yìn títí dé sálẹ̀ ibi tẹ̀sẹ̀ yín wà ẹ fọ káríkárí tó ẹ tún dá mi kejì ẹ tún fọ apá ọ̀tún yìí náà ẹ tún dá mi kẹta ẹ tún fọ apá ọ̀tún látòkè títí délẹ̀ lẹ́yìn rẹ̀ ẹ wàá dá mi sápò sí náà. ẹ tún fọ náà látòkè títí wá sísàlẹ̀ gẹ́gẹ́ bí ẹ ti ṣe fọ apá ọ̀tún yẹn iná ẹ tún fọ apá òsì ẹ rí i pé ọwọ́ yín ọ ń omi yẹn ó ń gbogbogbò kọrọ kọ́ńdú ara yín ẹ fi ibi kankan sílẹ̀ láì jẹ́ pé ẹjẹ́ kómi ó débẹ̀ tábàtú wá sí báńtán á jẹ́ pé ìwẹ̀ wa dáhùn wẹ̀ ti kárí nìyẹn. òsì gbọ́dọ̀ kankan sani ká sọ ọ́. ní parí ìwẹ̀ wa kò sí gbólóhùn kankan sani ká sọ ń parí ìwẹ̀ wa àyàfi tába jáde ńlé wẹ̀ tába sọ pé ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu allahumma ja'alni min at wa ja'alni min al nítorí àlùwàlá tẹ́ ẹ ṣe nínú wẹ̀ sẹ́mi pé ń parí àlùwàlá àmọ́ ń ṣàdúrà yẹn nítorí ìtàlùwọlá tẹ́ bá sọ bẹ́ẹ̀ ọdà eléyìí ni bá ti ṣe máa wẹ̀ bàbá sì wẹ̀ báyìí tán ó ti parí àwọn pé kó tún tún ẹsẹ̀ fọ̀ ma nítorí kó o ti fọsẹ̀ rẹ tẹ́lẹ̀ nínú àlùwàlá rẹ eléyìí jẹ́ bá ti ṣe máa wẹ̀ ó sì dá wa lójú pé lẹ́yìn ìgbà tá a ti wẹ̀ tán báyìí kò sẹ́nìkan nu wa ní ìsìn tí ọmọ wẹ́wẹ́ àbí ń bẹ pọ́n náwó kó sí sọ àdúpẹ́ fọlọ́ àbùkátà ká lọ kọ́wẹ̀ lọ́dún fújì fújì bá fújì a ah, yorùbá gbogbo àwọn kan tí ò wúlò gbogbo tí ó sànfààní ni wọ́n máa tẹ́ bàtì náà máa tẹ́ bàtì ṣe wọ́n ti kọ́ ẹ̀sìn rẹ o ti mẹ̀sìn rẹ ẹ̀sìn rẹ ni kókó tó ní olọ́ba bàrà jù nínú téèyàn máa ní ayé yìí má fọwọ́ ara rẹ bara rẹ lẹ́sìn jẹ kọ́ ẹ̀sìn rẹ kó yọ dáadáa tọ́ lẹ́yìn eléyìí akramakumullah tí jánábà bá bẹ lára wa òfin Ọlọ́run nípa àgbọ́dọ̀ ṣe sọláàtì àgbọ́dọ̀ ṣe sọláàtì pẹ̀lú jánábà àgbọ́dọ̀ ṣe tọwáàfù káàbà àgbọ́dọ̀ fọwọ́ ka mọ́sáf alukur'an àgbọ́dọ̀ jókòó nu mọ́sálásí àmọ́tà sálùwàlà táàtì wẹ̀ kò burúkú àjókòó nu mọ́sálásí nínú àwọn àwẹ̀ tó fi ṣẹ̀rí àfaramọ́ tí ìyapa ń bẹ láàrin àwọn onímọ̀ sọ̀rọ̀ àyàn ni àbí ìsọ̀rọ̀ àyàn òun náà níwẹ̀ ọjọ́ jùmọ̀ à ń tọ́ bófin ṣẹ̀rí àmúni ṣùgbọ́n ọ̀rọ̀ pọ̀ lórí pé sọ̀rọ̀ àyàn ni àbí kì í sọ̀rọ̀ àyàn eléyìí tá a dàlẹ́sà ni pé kì í sọ̀rọ̀ àyàn ṣùgbọ́n súnà tí ó ká fi ráre ni tí ó ká fi wọ́lẹ̀ ètò dáa ó náà ní pé tọkùnrin bá bá ìyàwó rẹ̀ lò kọ́mọ̀ lọ sùn láì jẹ́ pọ́wọ́ ẹ̀wẹ̀ jánábà kẹ́ ẹ tó lọ sùn ẹ̀wẹ̀ ẹ̀wẹ̀ jánábà tẹ́ bá ti sùn pẹ̀lú jánábà ó náà burú lọ títí ṣùgbọ́n ẹ̀tẹ̀lé súnà ń bẹ̀ bákan náà tẹ́ bá ti wá rí pẹ́yìn òní lè wò ẹ gbọ́dọ̀ sùn láì jẹ́ pọ́ ẹ̀fọ́ mi fọ abẹ́ yín tẹ̀sí gbìyànjú láti sàlùwà lásùn tó ń ti pé jánábà ń bẹ lára yín yẹn. kò sí tó burú o kọ́kọ́ àtìyàwó wọ́n jọ wẹ̀ papọ̀ pẹ̀lú omi tí wọ́n dà sínú abọ́ ẹ̀yọ̀ kan kó ní kálukú wọn máa kọ́wọ́ bọ́nú abọ́ yẹn mú omi rẹ̀ tó fẹ́ mú kó ní kálukú wọn máa kọ́wọ́ bọ́nú abọ́ yẹn mú omi rẹ̀ tó fẹ́ mú torí di eléyìí eléyìí kò sí ní tó burú mbẹ kò sì sí ní tó burú ikeke ọkọ kó rí òhò ìyàwó rẹ̀ àbí kí ìyàwó kó rí òhò ọkọ rẹ̀ wọn ò rí òhò ara wọn ni wọn bá ara wọn sùn ẹnìkan fi èrè onítọ̀ lè rí di ọkọ òun sọkọ lè rí di òun yọba tọkọ orí di rẹ̀ di ta ló tún fẹ́ rí má dé ti pọ̀ gbádùn so eléyìí torí ẹ òfin ṣẹlẹ̀ àsọ pé la àwòrán dàbẹ yìí náà dàwùjẹ yìí kò sí ọkọ àtìyàwó kò sí ìhòhò láàrin ọkọ àtìyàwó tẹ́lẹ̀ báyìí wa ajá ọkọ àtìyàwó tó ń wẹ̀ ń bì kan náà kò sí ní burú ń bẹ̀ irú ilé ìrẹsì àtẹwà fámìlì mẹ́wàá tọ́ílẹ̀tì kan ilé ìgbọ̀nsẹ̀ kan irú ẹ̀ náà ló mú ìyàwó rẹ̀ wọ̀ kó jáde ọ̀wẹ̀ àní obìnrin nìkan ní bẹ́ńbẹ́ àwọn ẹni tó wá tò síta wọn pé ẹlẹ́hà ṣé ẹ̀ ń wẹ̀ lọ náà ni láti gba ẹni wà ń bẹ́ẹ̀ wọ́n ti wá gẹ́ẹ̀tì pé ìwọ àdìyàwó bẹ́ẹ̀ èèmàlúkutu pẹ́bẹ́ èèmàlúkutu pẹ́bẹ́ tó torí di eléyìí ẹjẹ́ á gbìyànjú láti máa gbà wọn alé èyí tó ẹkú yóò ti rọ̀ wá lọ́rùn láti lè jẹ́ pàǹgbé àlàáfíà eléyìí tí ò ní ní sọnù nù àmọ́ àwọn ilé ìsọnù torí kó dínwó yóò bá lẹ́kọ̀ọ́ ilé ìsọnù torí kó yọ̀pọ̀ yóò bá lẹ́kọ̀ọ́ ó tún wá ní wọn sọ lẹ́nu àti ti sọ lẹ́sẹ̀ gan eléyìí jẹ́ báwọn. akramakumullah òfin kan tó burú kọ wẹwẹ kan dípò méjì tó lọ báyìí ìwẹ̀ hayo ìwẹ̀ jùmọ̀ àti ìwẹ̀ jánábà kò sí ní ìwẹ̀ jùmọ̀ àti ìwẹ̀ islam so ṣùgbọ́n àwọn èyí tí ìdájọ́ wọn jọra yẹn ló ti síwájú náà níyà rẹ̀ mo fẹ́ wẹ̀ jánábà àti jùmọ̀ mo fẹ́ wẹ̀ haid àti jùmọ̀ mo fẹ́ wẹ̀ wẹ̀ islam àti jùmọ̀ eléyìí jẹ́ àwọn tọ́. ẹnìkan ó ti ní ìbálòpọ̀ pẹ̀lú ọkọ rẹ̀ jánàbà mú láti àárọ̀ ọjọ́ tàlátà kọ̀wẹ́wẹ́ dábàá títí aago méjìlá fi àríbi four hours nǹkan oṣù bá dé ìgbà tí nǹkan oṣù dé ó fi ọjọ́ tàlátà alárúbá alxamis aljumua láàárọ̀ ṣe nǹkan oṣù nǹkan oṣù wa dá láàárọ̀ ọjọ́ jumua. ǹjẹ́ sọ́lẹ̀ wẹ̀wẹ̀ yọ̀kan kó dúró fún jálábà rẹ̀ àti ìwé ọjọ́ júmọ̀ à àbí ò lè dúró fún kò lè dúró fún o torí pọ̀kan nínú àwọn àwẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí ó ti di gbèsè tí jálábà tó ti fi falẹ̀ ń ó ti di gbèsè nítorí pé àyè gbà á láti wẹ̀wẹ̀ yẹn wákàtí mẹ́rin ọ̀wẹ̀ ọ̀kan ti di gbèsè ìṣe nìjọ́sìn máa ń wọnú ara wọn táàdì kan dípò méjì àbọ̀ kan dípò mẹ́ta tọkọ̀ ọba ti jẹ́ gbèsè ṣùgbọ́n ní báyìí gbèsè lọ́kàn àwọn tó wá pé bí sálábà ṣe ń mú ta ẹ mú ọwọ́ ilé ìwẹ̀ tó ní kó ọwọ́ ẹ̀ láì ní nǹkan oṣù bá tún dé àjẹpé kò sí gbèsè tọ́ba ti wẹ̀wẹ́ ẹyọ kan ó dúró fún jánábà tọ́ba dà níyà rẹ̀ ó dúró fún nǹkan oṣù tọ́ba fà níyà rẹ̀ kún ó dúró fún jùmọ̀ tọ́ba tún fà níyà rẹ̀ kún. eléyìí ń jẹba ọ̀ràn yẹn ló jẹ́ kíkẹ́ ká bu ara wa nígbà tí a bá fẹ́ wẹ̀ ká bu ara wa ká má wẹ̀ níbi tí wọ́n ti máa wò wá nígbà tí a bá fẹ́ wẹ̀ ọ̀ràn yẹn lélẹ́yìí jẹ́ lábẹ́ òfin ọlọ́run kárí pé àwẹ̀ níbi tí wọ́n ti máa wò wá. ẹni dáàbò tí ó rí di ẹni tí ó rí òwò ẹni àìfara pamọ́ fún tí o bá lẹ́bù ni ẹ. sẹ̀ríà lẹ́bù ó náà ní pé bó kú gan wọn ni wọ́n wò di rẹ̀ eléyìí jẹba lẹ́yìn rẹ̀ lọ́wọ́ kan atẹ̀yẹmù atẹ̀yẹmù ló máa ń dínkù àlùwàlá àti ìwẹ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ṣe eléyìí ní nǹkan tó hàn lùmọ́ ànábì sallallahu alaihi wasallam nìkan tàtọ̀ sáwọn míì. ẹni tó fẹ́ sálọ oromi òró mi àbí tó rómi tí nǹkan kan di lọ́nà láti débẹ̀ àbí tó rómi tí nǹkan kan di lọ́nà láti lò àfi bẹ̀rù pé ní ti ń se ohun tó ń bá lomi ó lè dáhùn gbogbo wọn sì tẹ̀yẹ̀ mọ́ bẹ́ẹ̀ náà ló ní jádábà òun náà lè ṣe tẹ̀yẹ̀ mọ́ ó ní háyò tí háyò rẹ̀ ti dá sí òró mi ó náà lè ṣe tẹ̀yẹ̀ mọ́ nítorí gbogbo ńtọ́ wà lókè ilẹ̀ la lè fi ṣe tẹ̀yẹ́ mu kò bá jẹ́ yanrìn kò bá jẹ́ kàkà kò bá jẹ́ múlọ́ kò bá jẹ́ kúta kò bá jẹ́ lẹ́àmà kò bá jẹ́ yanjú gbogbo ńtọ́tù lẹ́ bá jẹ́ iná lẹ́ fi ṣe tẹ̀yẹ́ mu báwo láti fi máa ṣe tẹ̀yẹ́ mu tẹ̀yẹ́ mu òun náà ní ká fi ọwọ́ wa. ká fi gbá ilẹ̀ á fi gbá ilẹ̀ lẹ́ẹ̀kan báyìí pẹ̀lú àníyàn bí mo fẹ́ ṣe tẹ̀yàmù tábà ti fi gbálẹ̀ gbígbá ẹyọkan yẹ́bù tó hánú hadith Ammar ibn Yasir radiyallahu anhu tábà ti fi ọwọ́ wa tábà ti fi gbá ilẹ̀ ọwọ́ yẹn àyè bá a mà ó ṣeé ṣe kí nǹkan kan ti kàn mọ́ wa lọ́wọ́. eléyìí tó ti kó lè ṣe wá léṣe á gbọ́n ọwọ́ yẹn pẹ́pẹ́pẹ́ torí kí n tọ́ bá ti gan mọ́ àtẹlẹwọ́ owó lè bá kú mbẹ́ àwọn amọ̀ ọwọ́ yẹn á fi bọ́ ojú wa á fi bọ́ kárí láì jẹ́ pé a fi bì ọwọ́ tá a fi bọ́jú á fi inú àtẹlẹwọ́ á fi pa òdì. àtẹ́lẹwọ́ ọ̀tún á tún fi òdi inú àtẹ́lẹwọ́ pa òdi àtẹ́lẹwọ́ àwọn akẹ́sẹ̀ wa mú inú àtẹ́lẹwọ́ kìíní ara wa lọ́nà tó ṣe pé ibì kan ò ní sẹ́kù pa fọwọ́ pa ajẹ́kẹ́ sẹ̀yẹ́ mú ọ̀rọ̀rùn pípọ̀ ká méjèèjì ká tó ń máa ń wò pé nǹkan kan bẹ lọ́wọ́ rẹ̀ tó ti gan mọ́ ọ lọ tẹ́gbé tó o bá fi bọ́jú papọ̀ má tẹ́lẹ́wọ́ rẹ̀ yóò ṣe ọ léṣe wàá gbọ̀n pẹ́pẹ́pẹ́ lẹ́yìn rẹ̀ wàá bọ́ ojú rẹ̀ famsahu bi wujuhikum wa aydikum ẹ bọ́jú yín tẹ́bá ti bọ́jú yín kárí ẹ wàá fọwọ́ ẹ fi pa inú ọwọ́ ẹ fi pa òdì ọwọ́ inú ọwọ́ ọ̀tún ẹ fi pa òdì ọwọ́ sí gbogbo ẹ̀ náà títí dé ọrùn ọwọ́ nìkan ni o àwọn amú inú àwọn àtẹ́lẹwà méjèèjì á fi pa ara wọn lọ́nà tí ò ní kubi kan láì jẹ́ pa fọwọ́ pa àárín àwọn ọmọ kan náà á rí i pé a tún pa papọ̀ tíbi kankan òfin ní sẹ́kù a ṣe báwọn a ṣe tẹ̀yẹ̀ mọ́ ọ̀rọ̀ kan wà tọ́lẹ̀ méjì láfọwọ́ gbálẹ̀ ẹgbàá tó mú akọ̀fẹsẹ̀ rìn lẹ̀ ó ní tá a bá tún fẹ́ pa ọwọ́ wa á pa látòrí àwọn ọmọọta wa ni títí dé ìgbàwọ́ wa méje títí kárí ìgbàwọ́ wa méjèèjì ẹgbàá wa yàn fẹsẹ̀ rìn lẹ̀ kódà àlàyé bí wọ́n ṣe máa ṣe òun eléyìí ẹlẹ́ẹ̀kejì yẹn ọ̀pọ̀lọpọ̀ nu atábàṣe fún ó lè má rántí ma àlàyé bẹ́ẹ̀ sì ṣe lé wọn a sì dúpọ̀ gbàtẹ́gbà wa rè òtún fẹsẹ̀ rìn lẹ̀ àbúrò máa dára ẹni láàmú torí pé Ànábì sallallahu alaihi wasallam ìgbà tí Ammar ibn Yasir ọlọ́run wà lórí ìrìn àjò jánábà bá mọ̀ Umar náà wà lórí ìrìn àjò yẹn náà jánábà mọ̀ náà ń gbà lẹ́ẹ̀ma àwọn wo mi àró mi èmi èmi wá yíra mo kóra mọ́nú ẹ̀pẹ̀ gẹ́gẹ́ báwọn aránsẹ́ máa kóra wọn mọ́lẹ̀ wípé à ebo mi à ń fi omi náà kárí gbogbo ara jẹ́ ń fi pẹ́ jẹ́ ń yíra mi pẹ́ dáná ọba yíra mi pẹ́ láì sásọ lára rẹ̀ òun bá lọ sí lọ alábẹ́ wa rara rárá o innama kana fika an taf'ala ika ha hakadha ọkà ti tú ọ pé kọ́ àsọwọ́ rẹ méjèèjì báyìí kó sì fi pa ojú rẹ kó o sì fi pa ọwọ́ rẹ méjèèjì títí dọ̀rùn ọwọ́ àti nù àtẹ́lẹwọ́ rẹ méjèèjì lọ́ba tán tẹ̀yẹ́mùmù ojú bá lọ tètè bá ṣe tẹ̀yẹ́mùmù yẹn ó dín pàlọ́ la tí lè látàrí kòrómi. torí kò lè sàlùwàlá látàrí ibi tómi wà ó jìnnà àbúrò mi kò lè lò nítorí pé ń bẹ̀rù fómi ọmọ dà fún nǹkan tí ń ṣe tẹ́lẹ̀ ìbáyé wa eléyìí ni tẹ̀yẹ̀mù abẹ́ni tí jánábà ń bẹ lára rẹ̀ tí ò rómi abẹ́ni tí hayi ti ń bẹ lára rẹ̀ tí ò rómi abẹ́ni tí nifas ti ń bẹ lára rẹ̀ tí ò rómi eléyìí jẹ́ bó ṣe jẹ́ tẹ̀yẹ̀mù nìyẹn kìí ṣe bí màmá kan wọ́n á ní kó ṣe tẹ̀mùm fún wa ó ní ṣe bá lù ilé pẹ̀ ni ọ̀dà mama bò wọ́n ṣe máa sàlù àlà ilé pẹ̀ màmá bá tún mọ́ mi o ní máa ń yọnu ẹ má fi pẹ̀ màmá bá mi pẹ̀ ní máa ń yọnu ẹ má fi pẹ̀ yọnu bí màmá yìí tọ́ba tún mẹ́pẹ̀ ní máa ń pa apá ó mẹ́pẹ̀ ó fi pa orí ó mẹ́pẹ̀ ó fi pa etí mọ̀lẹ́lá ẹ̀pẹ̀ <laughs> ẹbí rẹ̀ kọ́ ọ̀. ọpọlọpọ máa ń pa ẹ̀sìn wọn ò sì ní béèrè bí sí àyín náà ebi ń da àyín náà láàmú ẹ máa ń pa ẹ ní béèrè á tó tó yorùbá nú ẹ̀yà burúkú wọn ò máa wọn ò sì ní béèrè kálọ̀ sẹ́nu gbọ́ bí àmàlẹ́kà ti gbọ́ gbogbo ẹ̀sìn yìí wọn sọ pé aláàánú ẹsẹ̀ àlùkò ṣé kí làwọn akọni ìrẹ́ ti fẹ́ wà lìjẹ́nà ọlọ́run sì ní kẹ́ ẹ sàlù àlá tó tó ìdí eléyìí ẹ̀ ní àwa wí kàtà ẹ̀ lè wí ní ìgbà tí ẹ̀yin ọ̀mọ́ ń gbà ẹ̀sìn yín àtàní kẹ́ ẹ wá lé kí ó àní kẹ́ ẹ wá lé kí ó tú láti ẹ̀ kúkú fẹ́ kọ́ àní kẹ́ ẹ tó wá gbọ́ ọ̀rọ̀ nípa abẹ́sẹ̀ sí lọ ẹ̀ tó fẹ́ gbọ́ àfàwọn latest and latest and latest abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ latest film latest record latest report of football àbẹ́ ẹ̀fọ́ gbogbo àwọn eléyẹ iná ẹlẹ́rìí tí àwa Yorùbá tá a kà kún àmọ́ ẹ̀sìn wa a kà kún rárá ẹ̀sìn wa a kà kún rárá iná lọ́fà lẹ́bi pé ọ̀lù ó kún bàjẹ́ lónìí àbẹ́ ẹ̀fọ́ ọ̀lù ó kún bàjẹ́ lónìí irọ́ lásán àwọn ẹ̀sọ́ pálọ̀ àlá lásán wọn ò máa ṣe wọ́n mọ̀ fẹ́ ti ṣeré wọ́n mọ̀ tẹ́ra wọn dànù torí ẹ̀ ní ẹbí tí yorùbá pọ̀ ń bì kan wọ́n wọ́wọ́ ń bẹ̀ ni àbí wọ́n gbóògùn òfòdé wọ́n ní ẹwà máa gbà ń gbígbóná gbígbóná bẹ̀rẹ̀ rí tán pọ̀ sí àwọn ọ̀kẹ́sìn fún nǹkan kan wọ́n sì fẹ́ wà àlìjáná abẹ́ ẹ̀gbọ́n tó àwọn ènìyàn wọ́n ní jẹ́ bá fojú kà lábì kí láti ṣe yorùbá lẹ́wọ̀ wọ́n láwọn ọmọdé àwọn ọmọ ayọ̀ ni èèyàn ọ̀sẹ̀sìn láì ọ̀rọ̀ ó ṣe ní láàánú torí di eléyìí ìhà tẹ́ bá kọ sẹ́sìn yín oní ń sàpèjúwe ń fẹ́ lọ bá pàdé lẹ́yìn kú yín wàláhì yóò bá ọ̀kẹ́sìn kún kankan ọ̀kẹ́sìn kún kankan kó lè lóbi tó wá pé ṣé bẹ́ẹ̀ ti sàlùwàlá náà lẹ́ lọ gbọ́ látàárọ̀ àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ ọ̀kẹ́ bàbá sàlùwàlá àbá sàlùwàlá ẹ̀yọ́ bá máa káńsù rẹ̀ kí ọ̀ sí rí nǹkan bẹ́ẹ̀ kọ́lọ̀ ń dákun kọ́ sànù ẹ̀yin obìnrin ẹ̀jẹ̀ nǹkan oṣù tẹ́rí yẹn olọ́lọ́wọ́ bá sí lóúnjẹ fáwọn ọmọ tẹ́ ẹ bá lóyún wa ẹ̀rí pé tóbìnrin bá lóyún wọn ẹsẹ̀ nǹkan oṣù má ẹ̀jẹ̀ nǹkan oṣù ẹ ló máa ń di ibi tó ń jẹ ó ti máa wọlé lara. lára bẹ́ẹ̀ làwọn olùmọ̀ sọ wọ́n ní ẹ̀rí pé tóbìnrin bá ti wá bí ma dá ǹjẹ́ ó máa ṣẹlẹ̀ òun náà ní pé nǹkan oṣù yẹn ọ̀tún nífẹ̀ẹ́ wá mọ́ nítorí ọ̀yàn tí ọmọ wá fóbìnrin yẹn nítorí àtìrí máa ti tọ́jú rẹ̀ torí ẹ̀ wọ́n ló ṣòro púpọ̀ púpọ̀ kárọ́bìnrin tí ń re máa kó tó máa ṣe nǹkan oṣù bó tilẹ̀ jẹ́ pé àwọn kan wà wọ́n máa rí wọ́n tún máa ṣe nǹkan oṣù ṣùgbọ́n kéré púpọ̀ bẹ́ẹ̀ náà ni di pé kò rí mama ó sì ti bímọ ẹ rí i pé nǹkan oṣù kò lọ síbòmí mà àti jáde rẹ̀ yóò rọrùn ìmà jáde lóṣooṣù lára obìnrin tó bá gbádùn àìjáde rẹ̀ o sì tí ìdọ́dún tí obìnrin bíi rẹ̀ tí nǹkan oṣù máa dá fún ó túmọ̀ sí pé ọ̀gbádùn ni o kò kìí sàmì kéèyàn gbádùn o ọmọ ogún ọdún nǹkan oṣù ọ̀wá fún ma ọmọ ọgbọ̀n ọdún nǹkan oṣù ọ̀wá fún ma ogójì ọdún nǹkan oṣù dá àkíyèsí àmì kọ́ gbádùn o àmì kọ́ gbádùn ń bùkátà tọ́jú ìlélẹ́ yẹn wọ́n bẹ nínú àwọn obìnrin ẹni tí máa kọjọ́ mẹ́ta ṣe nǹkan oṣù tiẹ̀ wọ́n nínú wọn àwọn ọlọ́sẹ̀ kan ìjọ márùn tàbí ìjọ méje ìrù wọn wà nǹkan oṣù onáìlẹ̀jẹ̀ tó máa ń jáde lára obìnrin ó máa ń jáde gba bí máa tọ̀ gbà ní ihò ọ̀tọ̀ àmọ́ pẹ̀lú májẹ̀mú kọ́ mọ́ jẹ́ pé àárẹ̀ ló bí àbí bíbí ma ẹ̀jẹ̀ tó jáde nítorí pé èèyàn ń sáré kìí ṣe nǹkan oṣù ẹ̀jẹ̀ tó jáde nítorí pé èèyàn bímọ kìí ṣe nǹkan oṣù nǹkan oṣù ọmọ abiri kọ́ lọ́fà àárẹ̀ kọ́ lọ́fà ó sì máa ń wá ní gbogbo oṣooṣù tí nǹkan oṣù yẹn bá ti dé obìnrin kó kíyèsí nǹkan ó lè jẹ́ pé ẹ̀jẹ̀ kan tú jáde lẹ́ẹ̀kan náà ní ọ̀bá wa mọ́ àpò ti ṣe nǹkan oṣù tó sùn yìí nù ó sì lè méjì mẹ́ta kọ́sà máa pẹ́ kọjá ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún ọgbọ́dọ̀ tayọ ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún tó bá ti tó bá tẹ́lẹ̀ nítorí pé ọlọ́run ọ̀dẹ́ nìkan kọ́ máa fi gbogbo ọjọ́ ayé ṣe nǹkan oṣù kọ́ ọ má sìn lọ́ọ́ ma. àwọn gbàtà fọ́fà wa dé ńkọ́ àwọn tí ń ṣe nǹkan oṣù round the clock àwọn wà báyìí torí oògùn nfẹ́ bí ma tí wọ́n ń lò yìí kí lẹ́ ń pè lárí family what so ẹ pé family planning ní òye gbogbo àwọn màmá màmá tí ń gbà àwọn nǹkan tó ń gbà yẹn. nínú aburú rẹ nu ẹ̀jẹ̀ ọkàn máa wá lásìkò tí ọ yẹ yọ jẹ́ pé kò bọ́ lọ́wọ́ ẹ̀jẹ̀ ńjọ kàn sábúrú nìkan pé gbogbo ọjọ́ ayé ọmọ fi ṣe nǹkan sùn àfẹ́ bímọ àfẹ́ bímọ yìí náà nípa yìí náà ló bí gbogbo wàhálà yìí ọ̀dà fẹ́ bímọ fẹ́ bímọ fẹ́ bímọ sóṣèṣe kọ́ lóyún ṣe family planning sọ́sẹ̀ èsì kan máa lóyún ojoojúmọ́ ńgbà wọn rọ̀rọ̀ kúrọ̀ sí ọ lórí lọ́sípítù. àìṣe family planning ò pé kọ́ máa ní kọ́ lójoojúmọ́ kò pé kọ́ máa lọ́dọọdún. lè wa ẹ̀yìn eléyìí bímọ ìtọ́wọ́ òun náà ní wá fún ogójì ọjọ́ lọ́dọ̀ ìmáàmù Malik ó lè wá fún ọgọ́ta ọjọ́ obìnrin awọ ẹ̀ lẹ́yìn ìgbà tó bá gbogbo àwọn nǹkan tí kò ti tọ́kù sí tẹ́lẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ti wá kọjá ọgọ́ta ọjọ́ ti di ẹ̀jẹ̀ àárẹ̀ ọmọ àdìsí kan wá gan nípa ogójì ọjọ́ tó fi hàn wá pé kọ̀yíká gbà wípé nífàsì náà ló sì tayọ ogójì ọjọ́ ọyẹ ká dá dúró lórí ogójì ọjọ́ ni ọ̀dàpọ̀dá nǹkan ẹ̀jẹ̀ bí máa ti tán lẹ́yìn rẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ ni wá máa sin lọ. ẹ̀rọ káwọn obìnrin tẹ́lẹ̀ náà tí ì bá ti pín ọkọ tó lòun fẹ́ wọn bá lámòójútó dáadáa pípọ̀ nínú obìnrin ẹ̀sìn ọ̀ ẹ̀sìn ọjà títí lọ́dọ̀ tiwọn àbí aago mélòó ni àwọn ọjà tẹ̀sán aago mélòó ló ti sọ láti lè ṣá ìlànà ok ẹ̀yin ò ti fẹ́ yàwó mẹ́rin ẹ̀yin ẹni tó níyàwó ló lè dá ọ aago mélòó ló tó ṣe sọ láti ṣá ẹlòmíràn tó báyìí kò sí àfìgbà tó rò yìí. tí wọ́n ti máa bá aṣọ tó rẹ pé ah, ṣé àlùjọ́nà mi bẹ lọ́ọ̀rẹ́ àṣejùlọ lọ́wọ́ ọ̀fẹ́ ẹgbọ́n nígbà tí wọ́n sọ pé kó ṣe náà ó láṣejùlọ lọ́wọ́ ọ̀fẹ́ ayàwó tó túmọ̀ sí pé àwọn ọkùnrin ọ̀gbọ́dọ̀ dákẹ́ torí tẹ bá dákẹ́ ilé tàbí ti ìbímọ ló ń jáde fún wa èèwọ̀ ni fún ṣe sọláàt wọn àgbọ́dọ̀ ṣe sọláàt èèwọ̀ oníkan ṣe sùyàm wọn àgbọ́dọ̀ ṣe sùyàm èèwọ̀ oníkan ṣe tọwàf wọn àgbọ́dọ̀ ṣe tọwàf èèwọ̀ oníkan fọkàn mùsàf alukur'an àgbọ́dọ̀ fọwọ́kàn torí ẹgbàá wa amúr ibn hazm. sanabi sallallahu alaihi wasallam sọ pé wa alla yamassa al-Qur'ana illa tahir ẹnìkan ò tí ti gbọ́dọ̀ fọwọ́ qurana àfẹnutọ́ bá ma hadith yẹn sì fẹsẹ̀ rinlẹ̀ bí al-Imam Ibn Abdul Barr ti sọ táwọn míì nínú àwọn olùmọ̀ayé ìsìn náà sì sọ. bákan náà apá nínú àwọn olùmọ̀ọ́sọ tí ń àwọn kan sọ pé kọ̀sádédé fi nǹkan gbé àfi nítorí kó fẹ́ gbé kuraani kò gbọ́dọ̀ gbé kò gbọ́dọ̀ gbé náà làwọn faramọ́ kò gbọ́dọ̀ gbé torí pé nǹkan sùn lóòótọ́ máa ń pẹ́ àmọ́ nítorí ha sórí inú alukuraani ó máa kà láì jẹ́ kó gbé alukuraani tó bá ti wà nínú rẹ̀ tó bá fẹ́ kà gbàbẹ̀ ọ̀rọ̀ tuntun nu àwọn olùmọ̀ Malik àwọn náà rà sí dẹkùn wọn lọ àyà kan àbá àyà méjì fi wá sùn ó lè ké ní ìsìn wọn á lọ lọ ẹ mélòó lọ́ọ́ hà ń jojúmọ́ mélòó ló sì ìhà rẹ̀ tó tún fẹ́ hà pé nọ́mà nọ́mà náà ní láìpẹ́ yẹn ọ̀jẹ̀ ó ṣèṣe pò ń ṣe nǹkan oṣù torí tuntun nínú ní tó máa ń sọ̀rọ̀ lórí nǹkan kan tọrọ àwọn ojú méjì lọ má ké rárá ọ gbọ́dọ̀ kéjọ àyà kan lọ àbí méjì ẹ̀yin wá dé nìta ni má ké darí eléyàn qawlun jadid ọ̀rọ̀ tuntun ni ọ̀rọ̀ tuntun yẹn tá àrẹ nìkan sọ̀rọ̀ ẹ̀ tẹ́lẹ̀ kò lẹ́tọ̀ọ́ sí káwọ sẹ̀kan torí kó túmọ̀ sí pé àlùmọ́ ànábì sallallahu alaihi wasallam tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí wọ́n tó dé wọn wọ́n sọ ọ̀rọ̀ rẹ̀ yẹn yastalzimul kufr nítorí pé ó ti túmọ̀ sí pé àlùmọ́ ànábì ijtama'u fi haqbatin min az-zaman ala dalalah wọ́n ti fìgbà kan wọ́n péjọ gbáríjọ pọ̀nbì kan náà lórí àmà kan lórí àná so la tajtami'u ummati ala dalalah wọ́n láwọn àdìsí yẹn tẹ́ bá kójọ tẹ́ kójọ tẹ́ kójọ ó tó fi sẹ́yìn tẹ́lẹ̀ ìjẹ́bù tó ṣe jẹ́ mbẹ́ torí ẹ má gba alukur'ani ahem à ń kọ́ tafsir ó lè gbé à ń kọ́ fiqh ó lè gbé tó ti kọ́ àwọn ayé al-Qur'ani wà mẹ́ àmọ́ ẹni pé kí gbé tíra tafsir àti tíra tọ́ ti dá bákan méjì alákọ̀ọ́kọ́ lọ lágbára jù òun náà ni omi funfun tó omi ẹfun tó máa ń jáde lábẹ́ obìnrin lẹ́yìn ìgbà tó omi yẹn ò lè wá kọ́mọ̀jẹ́ kankan sùn yẹn ti tán kò lè wá kọ́mọ̀jẹ́ pẹ́jẹ́ ìbímọ yẹn ti dá torí rẹ̀ bá ti wá adúpẹ́ fọlọ̀. ẹlẹ́kejì òun náà ni kí ọ̀nà tí ẹ̀jẹ̀ ń bá jáde kọ́ gbẹ́ kọ́mọ̀sí àmì pẹ́jẹ́ kan tó ń bọ̀ mà bí ó sì ṣe mẹ́lẹ́ yẹn òun náà ni kí mẹ́kì sáà yóò bọ̀ nàbí tí ọba ti rẹ́jẹ̀ ń bẹ̀ tí gbogbo bẹ́ẹ̀ gbẹ́ àjọ ìpè kọlọ́s nǹkan oṣù yẹn ti tán ẹ̀jẹ̀ bí mà yẹn ti dá àmọ́ kì í wá sí pé ká máa wá oṣù ká máa wó oṣù láàrin oṣù o bẹ́ẹ̀ kó oṣù táwọn wá láàrin oṣù karambani ni o tí èsì kọ́ fẹ́ sọ yàmù àyàmù bíl ìwọ ní ìsinyìí ọmọ péjọ mẹ́ta lọ ọmọ fi ṣe nǹkan oṣù ìjọ àkọ́kọ́ ló ń wò pé ṣé ọ̀là yìí ti gbé àbí ọ̀gbẹ́ sọ pé karambani yàtùn karamba ni atule oníjọ́ tó bá di péjọ́ mẹ́ta pé òsìrí kẹ́jì ọ̀wá má gbà náà ló tó bọ́ síbi pé jẹ́ ń wo ọ̀nà èso ti gbẹ ni àbí ò tí gbẹ ẹ àti ẹ̀tí funfun máa jáde bọ́yá yọ jáde láìpẹ́ ìyàwó rẹ lò nígbà tí ń nǹkan haram haram àwọn káfíìrì mùsùlùmí mùsùlùmí ọ̀gbọ́dọ̀ báyàwó rẹ̀ lò nígbà tí ń ṣe nǹkan oṣù mùsùlùmí ọ̀gbọ́dọ̀ báyàwó rẹ̀ lò nígbà tẹ́tẹ́ ẹ̀bí máa ń jáde lára rẹ̀ haram tóbìnrin bá mọ tó sì níyàwó mi ẹ fi sùúrù sí ni o ẹ na sùúrù sí ni o má lọ dáràn o tó o bá jẹ pé obìnrin bá mọ náà kò burú lè báyàwó rẹ̀ ṣeré gbàbọ míì. abẹ́rẹ́ ọ̀gbọ́dọ̀ wọnú abẹ́rẹ́ o kọ́ ọ má lọ dáràn o nínú hadith anabi sallallahu alayhi wa sallam ó nígbà táwọn ìyàwó yín bá ń ṣe nǹkan oṣù abẹ́jẹ́ bí lè ṣe gbogbo nǹkan àmọ́ yàtọ̀ sí pé ìbálòpọ̀ gbọ́dọ̀ wáyé. Aisha radiyallahu anha wọn anabi sallallahu wa máa ń sọ fún un ike kó wọn sàn kàn má jì láàrin ìdodo àtọrúnkún méjèèjì ànábì ọwọ àdìmọ ànábì sì ní ká ẹ lè ṣe gbogbo nǹkan yàtọ̀ sí ìbálòpọ̀ torí ẹ̀ làwọn olùmọ̀sọ yìí pé bí ọ̀sán kankan náà mára ọba sáàtì lè sọra rẹ tó ní lọ bí ta ni lọ kò burú eléyìí jẹba lọ yín lò ní ìgbà tí. ó sì ń ṣe nǹkan oṣù lọ́wọ́ yẹn àwọn olùmọ̀pín sí méjì àkọ́kọ́ gbogbo wọn lè ṣe lọ. ويسألونك عن المحيض قل هو أذى فاعتزلوا النساء في المحيض ولا تقربهن حتى يطهرن فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله ọ̀rọ̀ abiola rè nípa àwọn obìnrin tí ń ṣe nǹkan oṣù sọ pé ẹ̀gbin ni o ẹ̀gbin ni o ìnira ni o ìtumọ̀ méjèèjì ló torí pé bíbóbìnrin lò lásìkò tí ń nǹkan oṣù ìnira wà fóbìnrin ìnira wà fọkùnrin oríṣiríṣi aburú lè ṣẹlẹ̀ ọlọ́ni ẹ yẹra fáwọn obìnrin gbà tá ń nǹkan oṣù ẹ gbọ́dọ̀ súnmọ́ tí nǹkan oṣù bá dá tí nǹkan oṣù bá wá dá tó lọ bóbìnrin lò nígbà tí nǹkan oṣù rẹ̀ ò àbọ̀bá lò lẹ́yìn ìgbà tí nǹkan oṣù dákúrò wẹ̀ ọ̀sẹ̀ lọ kí ni ọ̀rọ̀ àti alákan náà olùmọ́ni yóò tọrọ àforíjì àwọn kan sọ wípé rárá yóò sanwó tààrà yóò sanwó tààrà ti báyàwó rẹ̀ lò pínrín tẹ́jẹ̀ ń dà ọ̀sánwó tó bá jẹ́ pé ìgbà tóbìnrin yìí ó ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ni ọ̀sà dinar ọ̀sà dinar dinar òun náà ní sílẹ̀ gold ọjọ́ three point five grams ti gold ẹ lọ béèrè yìí tí wọ́n bá ń ta gram times three point five àmọ́ ní ìṣirò kúkúrú láì bàsìkò jẹ́ owó yẹn nísìnyí ó ti súnmọ́ hundred thousand péré hundred thousand naira péré so pé dìrì ó tún lé lọ́la tíyàwó rẹ̀ ń gbà tí ń ṣe nǹkan oṣù. tọ́ tọ́ba wá jẹ́ pé nǹkan oṣù ti dákọ̀ ọ̀kà tí ìwà ẹni ọ̀sán ìdajì owó fifty something thousand péré hmm. eléyìí ọjọ́ bó ti jẹ́ ìyàtọ̀ ń bẹ láàrin nǹkan oṣù. àtẹ̀jẹ̀ àárẹ̀ gbogbo ń dáa ní ẹni tí ń ṣe nǹkan oṣù ò ní ṣe ẹni tẹ́jẹ̀ àárẹ̀ ń dà láàmú òun ó ṣe yóò ṣe sọ̀láàt yóò ṣe sìyá ọkọ rẹ̀ lè súnmọ́ ó lè gbọ́ kúránì lọ ó lè jókòó mọ́ṣáláṣí wàlàkín yóò máa sì máa ra dáadáa ṣáájú gbogbo sọ̀láàt yóò máa fi nǹkan lédi torí kẹ́jẹ̀ ọmọ bàjẹ́ pé ń jáde lára rẹ̀ kásá aṣọ wàhálà kàdà. ẹ̀rí nígbà tí nǹkan oṣù bá ti tán ẹni tó mọ̀ pé ẹ̀jẹ̀ àárẹ̀ ń dùn láàmú yọ wẹ̀ yọ wẹ̀ fún nǹkan oṣù rẹ̀ yọ mọ̀ wá sí àlùwàlá fún sọ̀láàtì kọ̀ọ̀kan yọ mọ̀ tábà dáadáa yóò sì máa fi nǹkan dógò yọ mọ̀ fi dégò lọ́nà tó fi jẹ́ pé ẹ̀jẹ̀ ò ní jáde lára rẹ̀ sásọ rẹ̀ amọ̀sibọ̀sí pé ọkàn lẹ̀ eléyìí jẹ́ àlàyé ìwọ̀nba tá a fẹ́ sí nípa ìmára eléyìí tá a ti bẹ̀rẹ̀ láti ìjókòó tó síwájú tọ́lá ẹlẹ́dàá wa mú wá sí ìparí lónìí kí mùsùlùmí ó mójútó ìmára ó pàtàkì nítorí pé mùsùlùmí là wà mùsùlùmí kò bọ́bùn rẹ̀ ìmára làwọn bá rẹ̀ mùsùlùmí kò bọ́bùn sí kò bọ́bùn tó ìmára ni wọ́n bá ṣe òní wọ́n bá tó ẹ jẹ́ ká kí ìtara jàmáà ẹ̀sìn tiwa lélẹ́yìn ká mú tẹ̀sìn wa ká máa ṣe bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ kọ́lọ̀ ẹlẹ́dàá wa kó túbọ̀ sí rọrùn fún wa láti máa sìn bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ kọ́lọ̀ ẹlẹ́dàá kọ́kọ́ wa kọ́kọ́ wa máa sìn kó sì àwọn ẹ̀sìn wa látẹ̀wọ́gbà kọ́lọ̀ ẹlẹ́dàá wa kó tún wa sí. subhanallahu wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. barakallah alhamdulilayi wọ́n ní kí ni ìdájọ́ ká máa lọ́sọ̀ láti lára lọ́pọ̀lọpọ̀ nítorí iṣẹ́ wa dáǹsì iṣẹ́ ń múni lọ́sọ̀ láti lára ó ti di àdánwò àbàtánijẹ́ iṣẹ́ kìnnì lẹ́gbẹ̀ẹ́ pé kò sin lọ ṣebí wọ́n ti mọ̀ pé mi sẹ́yìn yóò gùn ju tiẹ̀ lọ tó bá yẹ pé bíríkìlẹyà bá ní ọ àbí káfíńtà àwọn èèyàn níyé máa ṣe bíríkìlẹyà káfíńtà lẹ́yìn ikú rẹ̀ sísẹ́yìn lọ́wọ́ àjẹ kọ́ ba tiẹ̀ jẹ́ èèyàn sì wà láyé lèèyàn lè sin lọ bẹ́ẹ̀ náà mo àbá mọ́ kíláàsì wá sí máa kún tí gbogbo èèyàn jáfara láti wá sí náà wọ́n yé sí náà láwùjọ yorùbá yìí wọ́n yé sí náà wàláhì irọ́ gidi pọ̀nbì irọ́ burúkú wọ́n bá láwọn ń ṣe nǹkan kan tí ò ní ṣe pẹ̀lẹ́sìn àdádálẹ̀ làwọn àbòrí ọmọ kan borí àwọn màkàwé ọmọ kan fìlà orí irọ́ ẹ̀sìn fún wọn lọ dìplọ́ì wọn wá láti lómìnì sẹ́ńsì bẹ́ẹ̀ lù tẹ́lẹ̀ ẹ̀sìn náà ọ̀bánilọ́kànjẹ́ ní láwùjọ yorùbá wa yìí so nítorí di eléyìí iṣẹ́ àdánù wo lẹ́ ń ṣe tóní kẹ́ ẹ má sìn wọ́n mọ̀ pé ẹnu sẹ́ni náà lọ́wọ́ àti owó ṣubú ńjọ́ kan tí wọ́n lọ ti lọ wọ́n wá sọ pé erin ṣubú kò lè dìde ọ̀daràn ṣubú ńkọ́ ti rí téèyàn bá ti sin lọ́wọ́ dáhùn ni ẹja mójútẹ́sìn wa kọ́nà kọjá pé sẹ́tà ń ṣeun ó mú àwọn nǹkan kan dání dáàbí lè fa sọ táwọn wọ̀ ń sin lọ bí alápàtà ẹgbẹ́ ẹ̀jẹ̀ ó ti kún ara aṣọ rẹ̀ aṣọ nǹkan lè wọ̀ wá láti lé ẹ lọ́ọ́ parọ́ rẹ̀ ẹ jẹ́ kí wọ́n mọ̀ yín mùsùlùmí àtìkóso láti titun ẹ lọ́ọ́ parọ́ aṣọ ẹ̀sìn náà ẹ tún padà sẹ́nu sẹ́yìn mẹ́kò aṣọ rẹ̀ ti ń rin un kọ́ bọ́ọ̀lẹ̀ ètò ọ̀wọ́ alátìlẹ́ kọ́ wọ̀ kọ́ lọ sí lọ́tún padà sẹ́nu sẹ́ rẹ̀ eléyìí ní túmọ̀ sí pé èèyàn torí rẹ̀ pé ni ọ́ torí ọ̀fẹ́ kí nǹkan tí ó tàn kọ́ gba tí ò ní tán sọnù lọ́wọ́ rẹ̀ ayé yìí yọ tàn àlùkìyàmù ní tàn òtẹ́yìn bá wá ń fi ilé ayé téèyàn ń fi àlùkìyàmù rẹ̀ ráre fúnlé ayé rẹ̀ ó túmọ̀ sí pé kò mánú rò kò mánú rò rárá oníjà máa fẹ́ ti sọ láti tó jọ́ràn yẹn náà lè tò lẹ́yìn ẹni tí ń ṣe náfìlà kò sí ní tó burú mbẹ kò sí ní tó burú mbẹ wọn lóbìnrin táwọn fẹ́ fẹ́ táwọn lè gbé lọ́kadà táwọn lè gbé mọ́tò ẹ̀rí mọ́tò tó o bá gbé mọ́tò. òun tún sẹpẹrẹ nítorí pé kò sí súnmọ́mi lẹ́mọ́mi nínú mọ́tò lópin ìgbà tó bá gbé èrò tó fẹ́ fi kú ọ̀bọ̀ sọ pé súnmọ́mi lẹ́mọ́mi náà máa wà nù mọ́tò Nàìjíríà level èèyàn kan wọ́n ní ẹgbẹ́ wájú àfa wọ́n lè gbé yẹn mẹ́ta sẹ́gbẹ̀ẹ́ dráìvà. gbogbo bíi títí àwa èèyàn tún wà ń bẹ. àwọn mọ́tò míì dá fi ná àwọn àgbèríko ó lè kó màmá mẹ́ta síwájú àbẹ́rẹ́ rí nǹkan mẹ́ so dírẹ́fà náà sì kẹrin yọ wá dàbí ìgbà tí apáàkì ẹja ń tú láti sínú agolo ẹ wàá máa wọ́n sì máa sọ díà yẹn sí so obìnrin tó jókòó níbi ẹ̀gbẹ́ díà yẹn ẹbẹ wọn mọ fọwọ́ pa ìtàn rẹ̀ ẹsùn díẹ̀ mọ mi ẹsùn díẹ̀ mọ mi àyè wọn yára ti jókòó rẹpẹtẹ pọ̀ jù so. omi lè jẹ́ pé ó sọ díẹ̀ sáàrin ìtàn méjèèjì tí dírẹ́mà bá ti ń pààrọ̀ díẹ̀ abáyé ní ọmọ díẹ̀ ní ọmọ díẹ̀ pé ẹ kọ́dà mi ò ká kó èèyàn pọ̀pọ̀ rẹ̀ ẹ gbọ́dọ̀ bá ó sì ti kó wọn wọ́n ti pọ̀ torí di tó bá yẹ pé mọ́tò àlàáfíà ni yọ kàn wà nu mọ́tò pẹ̀lú rẹ̀ à ń bẹ náà kọ́ máa burú tẹ́lómìnà bá wà bẹ̀ má wọkọ̀ nǹkan ẹ̀ máa ti ṣètò àná máa ń ṣe tó bá ti jẹ́ pé ìwọkọ̀ obìnrin kan obìnrin yẹn ṣe màmá rẹ̀ obìnrin yẹn ṣàǹtì rẹ̀ obìnrin yẹn sọ́mà rẹ̀ obìnrin yẹn sẹ́ni tó lọ́n ṣe léèwọ̀ fún ọ láti fẹ́ kọ́lá kẹtù sí ìyàwó rẹ̀ ìyàwó kìlọ̀ ìyàwó ti wọnú ọgbà rẹ̀ kò sí mùṣkílà àmọ́ sáà torí ẹ̀ wá àti àwọn ọ̀jọ̀ jókòó nulẹ̀ gan olóòtú máa wò pé ẹ̀ tí ẹ̀ wò yàn kí ni mo tún fẹ́ wò. tó àmì ètò òbí ìfẹ́ ṣètọ́ ni ọmọ àti ọ ni pé orí rẹ̀ dàrú ni a ò lè fọkàn wọn náà bá fẹ́ a fausa so díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ìmọ̀ ẹlẹ́dẹ̀ẹ́ ọba wọ̀gbà kátó wa pọ̀ kadà ẹ dákun ẹ fi lẹ́jọ́ máa sáyé má gbé lọ́kadà má gbé mọ́tò ìwọ náà ọlọmọsí ọ ní aláranjú hàn kọ lọ máa gbé ọ̀fọ̀kadà gbé mi òfin mọ́tò gbé mi tí wọ́n fi gbé wọn lọ bí tí ọ̀dà yóò fi di bákété nígbà máa ronú sí ọ̀hún torí ẹ̀ kò tí ì jọpọ ọ̀rẹ́ kí lẹ ń gbéra yín ká bó lẹ ń gbéra yín lọ. ọjọ́ bó ti ṣe jẹ́ tí ìbá ti pa àwùjọ bá ti bàjẹ́ bóòlù ọkùnrin ká ṣe lè máa rìn pẹ̀lú obìnrin míì tí èsè ìyàwó rẹ̀ tójú òní ti ó tún wá lè pé lè máa mú lò wọ́n tún jọ gbọ̀n kadà ah, ẹ bàbá ìmáàmù eléyìí ti jẹ́ à ah, ó ń bára mi ni kí ni lè máa mú ta ṣe àwọn pa ọ́dà ẹ̀wọ̀n nǹkan ṣé ẹ máa fọwọ́ rọ́bà sípò ẹni tọ́wọ́ tiẹ̀ bá gé ẹni pé babaláwo lòun tọ ilé ìjẹba má gbé o wọn náà má gun maṣíìnì má gun mọ́tò rẹ o. olóbìnrin kan accident ṣẹlẹ̀ sí kò wá sẹ́ ìgbà tó lè rescue rẹ̀ àfọkùnrin kò sí wàhálà ń bí eléyàn yajuzu lil-'udhri ma la yajuzu li ghayri al-'udhr tí ìdíwọ́ bá wà àwọn nǹkan tí ò tí ò sì díwọ́ a máa tọ́ mo rò pé yé wa torí de lé ọ rescue rẹ̀ ó gbé sọ ìtọ́jú rẹ̀ débà pé wọ́n gan ọba tí wọ́n á gbádùn ìyẹn ti ṣèṣe orí fọ́ ìyẹn ti tètè ẹsẹ̀ ti fọ́ ẹ̀yìn gan ti fọ́ ikùn là ọ̀wá ọ̀gá ah, ibi ìdí rẹ mo sì gbámú yìí orí ìrè ò pé ọ̀gbá dùn ó dàbí òfin ọlọ́run pé tí wọ́n bá gbókùú sínú sáré obìnrin sì lẹ́ni tó kú ọkùnrin wọn ni ó gbé inú sáré so ìwọ wá wò pé ah, mo ti ń wọ ọmọ yìí pẹ́ ọlọ́run ni bọ́ sí mi lọ́ọ́ lónìí èmi ni wọ́n gbé sáré orí rẹ ò pé èèyàn tó ti kú èèyàn tó ti kú torí ẹjẹ́ máa ronú nọ́málì ká má máa ronú bíi wèrè èèyàn tó ti kú kí ló ń tún wá tọ́yẹ pé tómijé tómijé lọ́yẹ gbé pé ha ọlọ́run dàkún forí jìn ọlọ́run kẹ ọlọ́run forí ọlọ́run kẹ kí ló ń rò lọ síbi pé mo ti ń wá àtipẹ́ tó àwọn ní medical doctor àti nurse wọ́n bùkátà láti fọwọ́ kàn di aláàrẹ̀ bóòlù àlùwàlá wọn à ẹlẹ́yìn gbọ́ ẹlẹ́yìn ò ní ìdìbèrè àlùwàlá ti bàjẹ́ àmọ́ ndé ń ṣe òpè kẹ kọ́ kẹ fọ́ kàn di rẹ̀ kí lẹ́yìn ní kó tú sókòtò sí ṣé wọn kí sẹ karamba ní wàánu sí àwọn medical doctor nísìnyí a fẹ́ wò pé a fẹ́ scan obìnrin pé sọ lóyún àbí olóyún ó ní ká máa kọ́ bọ̀dì rẹ̀ nígbà tó jẹ́ pé àwọn obìnrin náà gbádùn tọ́lá ti pè é nọ́ọ̀sì àbí dókítà yun bíi màláìkà ni kí ló sọkùnrin gan débi kan ya scan ó lé fóbìnrin láti yà ní kíni bẹ́ẹ̀nbẹ́ẹ̀ màláìkà fẹ́ yà ọba yẹn lọ́kàn jẹ́ o ànírú rẹ̀ lẹ́nìkan lọ́sibítù kan ló kàn ń ya scan fóbìn wọn ní kó ya scan fún the next thing tóbìn ó rí ni kó ti kìdí bọnú di rẹ tó dariwo lọ́sítù pé after all ẹ bóyún kan ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ ẹ gbọ́dọ̀ fa nàbìlà lásán lélẹ́yìí gbọ́dọ̀ ok òun gbéra tẹ̀ wá fún yín ni àwọn àbájẹ́ yẹn á nídìí láti fòpin sí i iṣẹ́ mẹ́dísìn mẹ́dísìn mẹ́dísìn tẹ̀ ń sọ ṣíṣẹ́ màláìkà ni ṣebí tọ́jú ara rẹ̀ la pé ó ṣe di ilé ìbàjẹ́ ó ṣe di ilé ìbàjẹ́ ẹ̀mọ iye ohun tí ń sáré lọ síbítù táwọn nọ́ọ̀sì ọmọ wọ́nà kọ́ bá wọn sùn lóru ẹ̀mọ iye ẹni tó lò ń sáré náà tí ń sojú bẹ́lúbẹ́lú bí ẹni tí ó kù tẹ́sí mọ́ fásitì àwọn nọ́ọ̀sì máa balẹ̀ pọ̀ abẹ́rẹ́ rí wọn rí náà balẹ̀ kó fẹ́ mú apc fẹ́ǹsìkì gbogbo òdì báyìí ọ̀tá ara aláàrẹ ọ̀bá gbà mọ́ lọ́ba rọ aṣọ kalẹ̀ lọ́ba tẹ̀sẹ̀ gbé aṣọ ó kéke ẹ́ kò sí wàhálà onílò ní jẹ lọ́ba ara nọ́ọ̀sì. ẹ dákun gbogbo àwọn nǹkan kan wà sẹ́ńgbà tó òyìnbó bá ti wá gbé nǹkan kan wá bóyìnbó ṣe máa ń ṣe ni ẹ òyìnbó màláìkà ni sẹ́yìn bá ṣàtiwá mu. ókè kò lè tọ́jú aláàrẹ àfi tó bá gbé dìtì ẹ̀ náà ta yóò sì abẹ́rẹ́ mú tí ọba bọ́ wò. A'udhu billahi minash shaitani rajim. ẹnìkan ló ń ṣiṣẹ́ nọ́ọ̀sì ẹjọ́ sà ṣé òun lè máa bójú lọ hospital kó wọn wọ jìlbáàbù lọ hospital bọ́tú kó máa bọ́ lẹ́kùn bá ti dọ́ hospital ṣé àwọn bá dẹ̀ parí iṣẹ́ táwọn padà lọ lé lálẹ́ àbí òye yín kó wọn dẹ̀ tún gbé jìlbáàbù ẹ̀sìn Islam ẹ̀sìn mùnáfíkì ọmọ sídìí lẹ̀ lọ́spítù lẹ́yìn náà tani ọ̀fẹ́ ru eléyìí nǹkan tí èsì kórì rẹ̀ dàrú yóò dìdì fún gbogbo yẹn lọ́sípítù yóò wá bọ̀ àṣírí wálé abẹ́rẹ́ nǹkan mẹ́rin ókè tó bá wọ aṣọ rẹ̀ tó bọ̀ àṣírí rẹ̀ kò ní rí sẹ́ nọ́ọ̀sì ṣe ẹ wá ní jẹ́ ti gbà ní ìgbàkúgbà lẹ́gbàá rẹ̀ ẹ tuntun pàdé ṣe sẹ́rí àwọn ìyá kan tó fi ń jẹ wá gbà tí mùsùlùmí ò ti pọ̀ ní fíldì kan ó yẹ kó máa yí padà táwọn mùsùlùmí bá ti ń kọ ọjọ́ bá jẹ́ bẹ́ẹ̀ mùsùlùmí náà kàn lọ́ọ́ nọ́mbà lásán ni ẹnìkan sọ fún mi pé mẹdísìn mọ̀ ń kọ́ sẹ́mi pé islam àárín tẹ́tẹ̀ ń ṣe fún islam gba èdè bẹ̀. don't just deceive yourself and deceive others. you are serving islam in no way. ọmọ asara rẹ jẹ ẹ torí islam torí islam ni owó ló need. kì í ṣe islam wàláyé. àwọn mùsùlùmí ti pọ̀ ń bẹ̀ change wo lẹ mú wa bẹ̀ ẹ mú chẹ́ǹtì kankan wọ bẹ̀. torí di eléyìí báyìí obìnrin kan lọ kọ́ nípa abẹ́ ọkùnrin ọkùnrin máa kọ́ nípa abẹ́ obìnrin sẹ́yìn ọmọ pé òyìnbó lẹ́bù ni àwọn ọba yìí jẹ́ kọ́lá tẹ́ bá lọ kẹ́kọ̀ọ́ yẹn ní England tẹ́ lọ France tẹ́ lọ Europe bí wọ́n ṣe sẹ́nu bẹ́ẹ̀ ṣe pé láàrin àkọ́kọ́ lọ́nìyàn gbogbo àwọn olùwà náà wọ́n rí yípadà nítorí àwọn sọ pé apostille wà ọ̀ndà òyìnbó ṣùgbọ́n òyìnbó lọ ó fìyàn dípò ni kò sí tó yí padà tí ọba sí dọ̀rúra má kọ́ bọ̀ diondi o má fọ gbé diondi jo o tọba sì dán wọ àlùwàlá rẹ bàjẹ́ àlùwàlá rẹ bàjẹ́ jàbọ sójà wọn ní sẹyìn ẹni tó bá wẹ òkú ọ náà wẹ ní bẹ́ẹ̀ ni súnà ní kò náà wẹ tí o bá wẹ̀ ọ̀wẹ̀ wọ́n ló di wọn abáwò láti máa fọ àwọn oríkèé wa ó di wọn abáwò àlọ́ fọ ẹgbẹ́ rẹ ọ̀tún lẹ́ẹ̀mẹ́ta wàá fẹsẹ̀ ẹgbẹ́ rẹ òsì lẹ́ẹ̀mẹ́ta bẹ́ẹ̀ wọ́n ní bóòlù obìnrin ó ṣe ṣe irun rẹ̀ tí ó wẹ̀ ẹni tó bá pé irun orí rẹ̀ ní bẹ lórí rẹ̀ bọ́lọ̀ ti ṣe dá sórí rẹ̀ òde òkó ọ̀wẹ̀ ó sì po gbogbo orí rẹ dáadáa tó mi ó fi wọ gbogbo bíkíbi tó bá jẹ́ pé ẹ bá ní sùkú àbí ìta máa pé ìpàdé àdúrà àbí pàpọ̀ ehoro àbẹ́lẹ́dẹ̀ wọn báwọn mi dé máa bá rún wọn tí wọn bá ti délé jù lọ́nà tó kí tó bá da mi sórí omi ò lè wọ ibikíbi kò sí wàhálà mọ́tò àmọ́ wọ́n ti délé jù lọ́nà ìjọ pé tó bá lò ń dami sórí dami sórí dami sórí táwa ni kó túrun lẹ́yìn rẹ̀ ẹ rí i pé ibi tómi ọ̀kan pọ̀ wàá tu o ọlọ́run ọlọ́ wàá tu. irú irun tóbìnrin tí wọ́n máa bá wọn kó níjọ́ tó máa kọ́ wọlé ọkọ tí wọ́n lè à tí wọ́n sin kínkìnkìnkìnkìn àbí òye wa ó lè pọ́ orí rẹ̀ eléyìí ẹ kó mi wọlé wàá tu ọlọ́run ọlọ́ tó bá jẹ́ pé rọ́bà ni fi kó owó wọ́n fi kó ọ gbọ́dọ̀ tu dáadáa ọ gbọ́dọ̀ tu. tóra àwọn eléyìí na náà wọn níjó mi ọkọjá léyìí jẹ́ bó ti ṣe jẹ́. wọ́n ní kí ni ìyàtọ̀ tó wà láàrin ẹni tó sùn àti ẹni tó ń níbi jíjá ẹni tó ó sùn máa ti ń ṣẹlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ nǹkan kan ní pamọ́ sínú ti ń lọ yàtọ̀ sẹ́ni tó sùn. العينان وكاء السهي ẹyinjú méjèèjì lókun tó de ihò omi tí so ń gbà jáde gbogbo ẹnikẹ́ni tó bá ti lè sùn pínrín ó tún àlọ́ àlàsì oorun ọ̀yàtọ̀ èèyàn tó gbé gbogbo ìṣẹ́jú àyà ni sàmọ́kì wá sí pé wọ́n bá di ọba bó ti tó gbé lọ tó gbé lọ bá àbí mo ti sùn lọ so sùn lọ àlọ́ àlàsì bàjẹ́ tó gbé pé sọ pé mo tó gbé lọ. So, mo ti tò gbé tọ́ba lọ ó ti dorun eléyìí jẹ́ bó ṣe jẹ́. wọ́n ní sáwọn lè bá àwọn ìyàwó àwọn lò gbẹ̀yìn tó bá ti jẹ́ páyé ibi tọ́lọ́ ti ní kò kìdí rẹ bọ̀ ló kì í bọ̀ kò kì í bọ̀ bí àdánwò kò sí wàhálà kò sí wàhálà ṣe ìbéèrè kejì kò nítumọ̀ oníṣòwò lè máa láti ìyàwó rẹ̀ ńgbà tí ó ti pé ẹ̀yin ẹ̀ ṣèbéèrè mo rò pé yé wa kì í ṣèbéèrè àlùwalá là ń sọ pípa ọ̀másí ọ̀másí ọjọ́ ló ti ṣe jẹ́jà wọ́n ní àtìtà ni ọmọ fi tó ń ti lọ rí gbọ́ ni à ní à ní ìdí má ti ṣe akọ má ti ṣe pọ̀ gbádùn so ní ìsìn òdi ọwọ́ wọ́n ní tó bá pò ń kan abẹ́ ńkọ́ gbogbo ọ̀rọ̀ àwọn yẹn alábìsọ̀lọ́lá sọ pé fífọwọ́ kan abẹ́ kìí sàárín ọwọ́ nìkan ni wọ́n ń pè ní ọfọwọ́ kan lédè lárúbáwá tó bá gbé pé ibi náà lọ́kàn ọfọ́ kan náà ni tàbí bí ẹsẹ̀ lẹ́ ń pè ọwọ́ náà ni ẹni tó bá ti fọwọ́ kan abẹ́ rẹ̀ kó sálù àlà ọjọ́ bó ṣe torí tí màlìkí àfẹ́ fàyọ ni pé ibi tí ó jẹ́ pé tó bá kan abẹ́ yóò mú wa rí gbádùn yàtọ̀ síbi tí ò ní mú wa rí gbádùn anábì òde má gbádùn tó bá ti fọkàn abẹ́rẹ́ kó ṣe kíni kó tún àlọ́ àlàsì. wọ́n ní ẹ̀mí ló làwọn máa fọ abẹ́ àwọn táwọn máa ń wẹ̀ kò ní ẹ̀mí ló wàá fọ títí tí ó fi má eléyìí jẹ́ bó ṣe jẹ́. wọ́n ní sí àwọn lè wẹ ọṣẹ àti kàìnkàìn dípò wẹ̀ jánábà rárá o rárá tó bá jẹ́ bẹ́ẹ̀ káàní tó gbogbo òjókòó tá a jókòó gbàtọ́ ẹgbọ́dọ̀ àti kàìnkàìn ni wọ́n máa wẹ̀ àti sọ pé lómi ọṣẹ àti kànkàn ní ọkàn máa wẹ̀ títí bàbá mu yọ sọ pé mò ń wẹ̀kẹ́ ìwọ wà nù kìí sì wẹ̀ nìyẹn ìwẹ̀ tẹ̀sí mú wa kìí sùn lọ́mọ fọṣẹ àti kànkàn wẹ̀. wọ́n ní sáwọn máa ṣe bísímìlá káwọn bá wẹ̀ ibà ti sọ ó ṣe bísímìlá bọ́yá lómi ọ̀sẹ̀sẹ̀ dé ni wọ́n ní sẹ́yà méjì lè máa ṣe kótó bá lọ́jọ́ jùmọ̀ à. nílùú o kò sílùú náà téèyàn méjì tí máa ń ṣe kútúbà sáyẹn rírí ẹ rírí ojú yín rí nǹkan méjì tí tí ò ṣe déédéé àwọn kò ṣe pé kútúbà làwọn méjèèjì ṣe àtòrí àwọn gbà pé lè máa méjì lọ́wọ́ àná tí wọ́n gbà pé lè máa méjì lọ́wọ́ ẹ sọ yìí kí ni ìdájọ́ kẹ́nìkan máa ṣe kútúbà kẹ́nìkan máa tú wọn á sọ pé kútúbà méjì kéèyàn méjì ó máa ṣe kútúbà sẹ́yìn ọgbọ́rò èèyàn méjì lẹ́ẹ̀kan náà sẹ́yìn lè gbọ́rò èèyàn méjì lẹ́ẹ̀kan náà ẹ sọ pé kí ni ìdájọ́ kẹ́nìkan máa ṣe kútúbà kẹ́nìkan máa tú tani lè má múná àmì lè tú tàám ẹ sọ̀rọ̀ máa ẹni tí ń sọ lárúbáwá ok ẹni tí ń sọ yorùbá ńkọ́ ok baba karamba nìyẹn ok ní ìsìn ìtẹ́ wá ní dẹ́dẹ́dẹ́dẹ́ ẹ̀ sọ kútùbà lárúbáwá àná tá a lẹ́ ń ṣe fún àwọn màláìka náà àfi tó wá pé àwọn màláìka lẹ́ ń ṣe fún torí kọ̀ wọ́ọ̀tì ẹ̀ anabi sallallahu alayhi wa sallam lárúbáwá ló fi ṣe kútùbà àwọn tó sì ṣe kútùbà fún lárúbáwá mi jọ́rìtì wọn ẹni tí èsè lárúbáwá gbọ́ lárúbáwá torí ẹ̀ tó bá yẹ pé àwa náà àwọn tá à ń ṣe kútùbà fún gbọ́ lárúbáwá lárúbáwá la fi ṣe ànídìí yorùbá kankan ibo kan haúsá kan gbogbo àwọn èdè ànídìí ẹ̀ àmọ́ tá à ń ṣe kútùbà fún ọ gbọ́ nǹkan kan ju yorùbá lọ àfi èdè míì torí ẹ̀ èdè wọn láfi ṣe kútùbà ànídìí gbogbo á máa prolonge ọ̀rọ̀ torí pé ńgbà míì nǹkan míì tún wọ ọbẹ̀ gbàtẹ́ ti mà báwọn kí ló tún wá múra sí lárúbá kankan sí tó ẹrú ń bà wá kọ́ di kárí mi because all you have is not understood by anybody ó kàn bá gbogbo àsìkò jẹ́ lọ ní lẹ́yìn rẹ̀ ló dáa alhamdulilayi ọ̀pẹ̀ lọ́wọ́ kìíní ká ọ̀pẹ̀ náà la fẹ́ gbọ́ mo rò pé yé àfi tó wá àmàlẹ́kà lẹ́sìn fún pé ẹ̀yin màlẹ́kà yìí náà ti lọ o. torí ẹ̀kọ́ bùkátà ńlárúbáwá so ìwádìí ti fi hàn ní ìsìn wípé tó bá pa àwọn ẹni tí ò máa lárúbáwá là ń ṣe kútúbà fún á ṣe kútúbà yẹn lédè wọn àmọ́ tó bá ń fẹ́ mú àyà alukur'ani wọn àdìsí anabi wa muhammed sallallahu alayhi wa sallam àmúwá lédè lárúbáwá ẹ̀yìn gbà náà láti kíni láwọn aṣáláyé so eléyìí náà lẹ́nu àwọn majma'ul fiqh al-islami ńlọkọlẹ lórí lónìí pé islam ẹ̀sìn gbogbo ayé ni sọ àwọn àwùjọ tí ò ti gbọ́ lárúbáwá sáàmà sọ lárúbáwá fún wa ni yàtọ̀ sábẹ́ màlìkíyà màlìkíyà sọ pé kódà kí lè má mú fún ọmọ gbọ́ lárúbáwá ó kú lára àlù lárúbáwá náà ni ọkà wọ́n sọ pé yọ́ọ́ máa kà á bí ọba máa sọ yọ́ọ́ máa kà á nùwèé torí lárúbáwá náà lábì fi kútúbà lárúbáwá náà torí àwọn olùmọ̀ sọ pé lárúbáwá àwọn gbólóhùn ẹnu tíṣẹ̀rí àmúwá ọ̀nà wo láà máa gbé gbà ó pín sọ́nà mẹ́ta nínú ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ni irú ti kótó báyìí ṣé rẹ̀ la gbà ni àbí tùmà tó kó sínú kí la gbà lérò pẹ̀lú kótó bá tó kó sínú ni kí lọ́n ẹbí táwọn táwọn ìmáàmù sọ iná ẹlẹ́tì máa ṣe àyọ̀ náà táwọn ìmáàmù ṣe àmì àyọ̀ náà àmì àyọ̀ náà àmì ọ̀gbọ́rí mo mi gbọ́ láì níye ilẹ̀ máàmù ń ṣe kútúbà ẹ̀yọ́ anáàsù ẹ̀yọ́ anáàsù. àwọn rò pé àdúrà gidi kan tọrọ ẹ̀ka ni ilẹ̀ máàmù gbọ́dọ̀ mẹ́nu bá lọ́sẹ̀ ẹ̀yin èèyàn tẹ́lẹ̀ mílíọ̀nù ẹ̀rẹ́ tẹ̀sí ni ẹ̀yin èèyàn ní. oníkálukú farabalẹ̀ pé kí ni ilẹ̀ máàmù ọ̀sọ̀ ni àmọ́gbàtà wò kúkú mà ámínà láàmà wò lè máàmù kan wọn fi léèrè lù pé ẹ̀ ó là lè parọ́ rẹ̀ èyí dà ti ń wí látijọ́ yìí ẹ̀ tí ì fi ṣe wa wọ́n ní àbá lò àgbọ̀n tẹ̀sọ̀ ni <laughs> torí gbogbo èèyàn ti hà tóbi ọba rọ̀ kan ó tún níye tí ó ṣe kálukú ti mà tóbi ọba rọ̀ wọn ó ṣe ya so gbogbo èèyàn ti mà ó ṣe kútùbà ń kàn tán rẹ̀ dànù so kí ni ń jẹ́ kútùbà náà sáàdù àná ṣé wọ́n fẹ́ bá àwọn èèyàn sọ̀rọ̀ ẹ fẹ́ yí àwùjọ padà sí dáadáa àwọn èèyàn náà sọ bó wọn ti fẹ́ yí padà ẹ máa bú wọn èmi ò kúkú máa ń tọ̀ sọ bọ́ ọ fẹ́ sọ pé wàá dáhùn wúdà ká múra sí àgbọ́ à ń wà kakọ̀ dá àgbọ́ ẹ̀ sì fẹ́ káwùjọ yí padà yóò yí padà tó ń torí ẹ̀ ó níwèé kàtí mo kọ lórí eléyìí nípa pé ìdájọ́ kásì kútúbà lédè méjì ṣe lárúbáwá ètò ọdọgbàdù ni pé ṣe lédè yìnyẹn tó kò sí wàhálà tó bá fẹ́ fi hàn pọ́ gbọ́ lárúbáwá àyè ẹ̀ tún wà lọ́tọ̀ eléyìí jẹ́ bó ṣe jẹ́ torí rẹ̀ ẹni tí wọ́n á túmọ̀ kútùbà kò ní sọ̀làtì torí pé anabi sallallahu alayhi wa sallam ni idha qulta wal idha qulta li sahibika wal imamu yakhtub ansit faqad laghawta nínú riwaya kan la jumu'ata so tó o bá kàn sọ fún ẹni tí ń pariwo al-amru bil ma'ruf lọ wọn láyé tí èsè tiẹ̀ wan nahyu 'anil munkar láyé tí èsè tiẹ̀ wọ́n sọ kútúbà anábì ló ti sọ̀sọ̀sọ nínú rìwáyà kan wọ́n lò ní jùmọ̀ bí wàá lẹni tí ń pariwo yìí ẹ̀ mọ ẹyin tí lè gan sọ tí ó tún sọ. jọ̀wọ́ bàbá yẹn sọ fún yín pé <laughs> gbogbo àwọn kan yẹn irọ́ lásán wọ́n á lọ sọ pé kí ni wọ́n sọ pé kọ́ta wọ́n ti ṣe látọjú ayé àwọn bàbá tọ́jú àwọn bàbá àwọn ni wọn. nàá wọ́n ní téèyàn bá níyàwó méjì tí wọ́n ń gbáyè méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tó dínà síra wọn bóun ni o sì máa ṣe ọlọ́run àlọ́ ni síbò náà lọ wàhálà tó wọ́n máa wọ́n máa ṣe sọ̀fà máa máa bọ̀ tó kò sínú pé ibi tí wà ó sì ibi wọn náà fi síbẹ̀ ní ta bá kú ogun lẹ́ńtọ́ pé tó bá kú wọn ní ṣe sọ̀látù jànáza sí lára wọn ní wẹ̀ wọn ní wí aṣọ ọ̀gbẹ̀yìn má lára wọn ní ṣe sọ̀látù jànáza sí lára wọn lọ sin bẹ́ẹ̀. ṣùhádà wà wà àwọn míì bí ẹni tí ń pa bí ẹni tí ilé wó pa bí ẹni tí nájó pa àmọ́ kó jẹ́ mùsùlùmí mùsùlùmí mùsùlùmí so gbogbo orú àwọn ilé wọn ń pa àwọn náà ní ṣùhádà àmọ́ wọn ṣe ṣùhádà ojú ogun torí rẹ̀ á wẹ̀ wọn á wé aṣọ gbẹ̀yìn mọ́ wọn lára á sì sọ̀látùl jánásà sí wọn lára ká tó lọ gbé wọn sí à ń bẹ lọ́n fún níládá tó pọ̀ ọ̀dọ̀ lọ torí ọ̀nà tí wọ́n gbà kú eléyìí jẹba. wọ́n ní sáwọn lè máa sálámà sí àwọn obìnrin tọ́jọ́ pé wọ́n jájòjì sáwọn àbá àwọn obìnrin ọ̀ máa sálámà sáwọn ọkùnrin tó jájòjì sí wọn rárá ẹ fi nítorí pé ibi tí wàhálà ti bẹ̀rẹ̀ náà so islam ní tó bá pọ̀ magi bá lóbìnrin kọ́mọ́ sálámà sọkùnrin tó bá jẹ́ pé ọmọge bá lóbìnrin ọkùnrin má sálámà sí yàtọ̀ sáwọn ìyá tó ti dàgbà tó ti gbó àbí òye wa àwọn ìyá tó ti dàgbà gidigidi sọ pé tí wọ́n bá jẹ ọ̀gá ah mami ẹ wù mí ọwọ́ ẹ ah, àbóríire òpin èmi ẹgbẹ́ ẹ̀yẹ <laughs> so irú àwọn ìyá wọn bá kí wọn kò sí wàhálà mbẹ sálámà sí wọn káwọn náà dáhùn ẹ sì rí pọ́pọ́pọ́ àwọn ọmọbìnrin wa àfi tọ́lọ̀ ń bá sànù sálámù àwọn ọmọ ìpè ìfura irú ti wọn rò pé àwọn ń dára àṣírọ́ wọn ní sọ́kà bá sọ pé assalamu alaikum àwọn ọjà àrò oko torí assalamu alaikum ọlọ́mọ ẹ̀jẹ̀ mọ́ yẹ ẹ̀yọ́ ní yẹ <laughs> àwọn náà fa kọ sí torí nǹkan mi wọ́n fi ń wá sẹ̀ríà náà ti tilẹ̀kùn sẹ̀ríà tilẹ̀kùn ọjọ́ ìbò ṣèjọ kò túmọ̀ sí pé òní rí yàwó rí yàwó kò sì túmọ̀ sí pé orí kókó ọmọbìnrin kan bójú ọ lọ bá gbẹjọ ṣé mo lè gba náà báyìí ọgbádùn torí pé bó ṣe bójú ní ìsìn ó lè kó ti wà á lé ọkọ àbí ẹ̀kọ́ ni wọ́n á sọ pé mo fẹ́ gba nọ́mbà yín látẹ̀yìn ẹnìkan ti di ìfọ́tí kan rù ọ pé wọ́n mo fẹ́ gba nọ́mbà ìyàwó ibi tí wọ́n ti là lọ ti kó ìṣẹ́ fún ọ torí de ilé ilé ìjẹba o. wọ́n ní lọ́fíńdà táwọn bá fi sára wọ́n máa gbọ́ lọ́nà fún àwọn sọ ẹ ti sọ pé ó lè lapa nù sí yá bẹ́ẹ̀ ni yóò lápá ẹgbọ́n dáa mi sọ ni wà bẹ́ẹ̀ lè philistine shock ilẹ̀ ẹ̀ńtẹ̀kùn náà fa ìmà fa omi sí mu dáadáa àfi tọ́ bá yẹ kó ṣe sọ yá tó bá fà sí mu dáadáa gẹ́gẹ́ kó gbọ́n bi tí ò sí yọ ba sèyàmù rẹ jẹ torí ètò dọ́gba sí lọ́rọ̀ àwọn olùmọ̀ọ́ni pé gbogbo tó bá ti ẹyinjú wọlé tó ti etí ti mú wọlé tá à ń gbọ́ lọ́nà fún wa ètò dọ́gba sí ni pé ọba sèyàmù jẹ yàtọ̀ sàgbọ́ yìí àwọn olùmọ̀kátà sọ pé irú ètò àkàgbọ́ fún wa kò bá sèyàmù jẹ kí wọ́n á wà bá lè fẹlẹ̀ sẹ́ńṣà ìlà sọ bó ti jẹ ẹ wá ní máa gbọ́ lọ́nà fún ta ló lẹ́yìn náà lọ́fíńdà oríṣìí méjì lọ wa ọ̀kan wà tó jẹ́ pé oorun rẹ̀ máa ń nàró ni ọ̀kan wà tó rẹ̀ máa ń kì ètò òórùn rẹ̀ máa gbogbo èèyàn náà gbọ́ lọ́nà fún ètò òórùn rẹ̀ máa ń kì málẹ̀ kì í dọ̀nà fún èwo ni wọ́n ń lò pàápàá jùlọ ní rọ̀dán la wà wọ́n ní bóòlù àwọn tó máa ṣàdúrà fún àwọn torí àwọn ti kú Ọlọ́run ti kọ́ kama rabbayani saghira àti bàbá àti ìyá rẹ máa ṣe papọ̀ ó lè dá wáyé lára bàbá nìkan bàbá rẹ bàbá ti kú màmá rẹ ò ti kú màmá rẹ ti kú bàbá rẹ ò ti kú wa qur rabbi irhamhuma kama rabbayani saghira kò ní ìdí kórìí wàá bá tó kú ná wọn máa ṣàdúrà fún wa báwọn. bóyá ti ń béèrè ní kéde aláìlú yàtí mélòó wọn máa ké sẹ́mi kọ́ àlùsùn náà àwa ti máa ké gbogbo òṣèké ni kọ̀tọ́ ẹ̀hẹ́n wá ní mo fẹ́ràn mami púpọ̀ rọ́bì rahamu ha wọ́gùfẹ́rù là ha rọ́bì fẹ́rù là ha wọ̀rọ̀hamu ha kàmá rọ́bàtìní sọ̀gìrọ̀ ó kéré sí ẹ̀tọ́ ìyá mi ẹgbọ́rọ̀ <laughs> ẹ̀kọ́ kéré sẹ́tọ̀ ìyá rẹ̀ ọlọ́run tí wọ́n bọ̀ kẹ́ olóní kọ́ máa sọ bẹ́ẹ̀ ó ti tó ẹ̀hẹ́n torí ká ọmọ wọn pé à ìyá àníwúrà tí ẹ̀ máa ń sókè kúránì fún lójoojúmọ́ kéré à kọjá mọ̀ kankan nítorí pé la qillata ma'a sunnah wala kathrata ma'al bid'ah so gbogbo eléyìí ọkàn gbára gbóná lásán ni ọjọ́ ibo ti ṣe jẹ́jàre nígbà tí màmá rẹ̀ bá kú ká tó dọ̀ ọmọ sẹ́wọ̀n kẹ́lómi náà máa jánu kó alùsùn náà lónìí sísá ẹ̀ka lọ kí ni wọ́n bá ní ẹ má bínú sá ìjọ kẹta là ṣe kémi ọmọ bínú àbí kọ́ ọmọ bínú <laughs> ẹ̀kọ́ dàdà láìlú làkàn ní kún ókè àti àti àwọn broda wa ni wọ́n ń wíni wa àwọn sọ pé táwọn fẹ́ ṣe ni ẹ ok ni wọ́n wá bá wọn jókòó ọkọ̀dé náà zọlá alaykum fil kitabi àni idha sami'tum ayati llahi yukfar biha wa yustahza'u biha fala taqudu ma'ahum hatta yakhudu fi hadithin ghayrihi innakum idhan mithluhum inna allaha jami'ul munafiqina wal kafirina fi jahannama jami'a. ó oh, lẹ́skíìsì kan àti rẹ̀ kan wà nílẹ̀ haúsá ọlọ́fẹ́ ti kọ́ máa ṣe àní bá wọn bẹ̀. ọjà bó ti ṣe jẹ́. wọ́n ní tá a bá rókù lójú oorun kí ló túmọ̀ sí arókù ni. kò túmọ̀ sí kájú kó rókù lọ. tí o bá lẹ́bù wọ́n lè pé báyà kùtà wọn náà ń bọ̀. Ah, gbogbo eléyìí ò ní túmọ̀ alálàmọ́ á nǹkan mọ́ tó bá jẹ́ dáadáa lẹ́rí ẹ ṣàdúà ẹ sọ fẹ́ni tẹ́ bá nífẹ̀ẹ́ sí jù dáadáa ọ̀sẹ̀ tó bá gbà ìdá lẹ́rí ẹbẹ̀ lọ ẹ sáàdì rẹ̀ káburú yẹn ọmọ ṣẹlẹ̀ nìkan kò ní ṣẹlẹ̀ lọ rókù ẹnìkan ní òun rata ata atarodo òun rí lójú orun ilẹ̀ wọ́n gbin lọ pọ̀ ó túmọ̀ sí pàtó ó dínwó ni orò pé yé orò ní ah ìwà àtàwọn tó sọ pé jọ léwu ẹ máa bára yín dà sọ. ṣèléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́rin wọ́n ní àyẹ̀wò lọ́yẹ ká fi omi síta bá fẹ́ wẹ̀wẹ̀ jánábà nítorí pé àwọn kan sọ pé dandan àfi kọ́ wà nù àgé kò sí ẹni tó sọ pé dandan gbọ́dọ̀ wà nù kankan lábẹ́ òfin ṣẹ̀ríya ibi tó o bá fẹ́ dami sí kọ́sà ti ma má sì lomi ńlòkulò ilé náà ló tẹni tó ń ṣáwà táwọn lè fi sí omi yáa tó o bá fi sí láì lóńlòkulò kò sí wàhálà mẹ́ta ó lè fi wẹ̀ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ẹran tí bá nàbẹ̀ sallallahu alayhi wa sallam ó máa ń sálù àlàbí mọ́tò pẹ̀lú omi tí òjò mọ́tò kan lọ ẹ̀kún wà tẹ́lẹ̀ ọmọ méjèèjì tó bá fẹ́ wẹ̀ irú rẹ̀ mẹ́rin ńbọ lọ́wọ́ wà omi bọ́kẹ́tì ńbọ wà sílẹ̀ omi ṣáwà ẹ̀mọ̀ kí ṣáwà ni ti díẹ̀ bá sí pẹ̀lú ọ̀pọ̀lọ́ ò lè da dúrọ́ọ̀mù méjì lẹ̀ <laughs> tó tún jáde tó tún rọ́ọ̀bẹ kíkẹ́ ní ìrántí fọ etí ókè sọ́ọ̀mù mélòó lọ́wọ́ á nì tòbẹ́ náà níwẹ̀ jánábà ẹlòmíì bá ti ṣáwà yẹn à omi tó wà ní dúrọ́mù gan gbà tó eléyìí o. ìbéèrè ti parí oye mi o wọ́n ní ẹ̀jẹ̀ àtìgbéyàwó kí lẹ ń sọ mẹ́ẹ̀. àwọn ẹgbẹ́ díẹ̀ wọn ò jọra wọn àyè wà kọ́ wa competitive nítorí à ń ni pé èèyàn gbà fún ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ma pé o má o má kóbìnrin náà sì ṣe sùúrù ó rí yàn dáadáa tí ẹ̀jẹ̀ yẹn ọjọ́ dọ́gba fún ó pé wájú ká lọ́rùn ká lọ nítorí pé tá a bá lọ táburú bá ṣẹlẹ̀ wàláhì ẹ kórìíra ara yín ju bẹ́ẹ̀ ṣe fẹ́ràn ara yín lọ tí ẹ̀rọ kan ti ṣẹlẹ̀ obìnrin bá débẹ̀ ní ìsìnká pẹ́ bímọ ọmọ wa jẹ́ ss nítorí pé as níyàwó as lọ́kọ lápèjúwe ọmọ wa jẹ́ ss ọkọ tí kọ́kọ́ máa dunu ẹ pé ewu ẹ̀yin náà di bàbá nù àwa ni ẹ ṣe ìrẹ́ akárí abẹ́ ni so lẹ́yìn àkíkà ọmọ bá di dákúdájí wọ́n máa ń gbé ká wọ́n bá ní wọ́n fa omi kan sí lára iye báyìí ló máa cost wọ́n máa gba abẹ́rẹ́ yẹn hours to hour wọ́n bá ní bíìlì yín lónìí twenty five thousand àti mẹ́títọ̀ ló wì ìyàwó wa ń dì mọ́ pé ọkọ mi ọlọ́ọ̀kú púpọ̀ yín láti rí kú. wọ́n lọ́wọ́ kò sí léwọ̀n kò sí mẹ́sìmẹ́sìmẹ́ ìbí náà ló kó gbogbo lé gbà mí. tí mo sọ pé wọn wá wàhálà láyé mi. ẹ̀yọ́ àìmọye incident wọn náà fẹ́ jẹ́ victim ni obìnrin kan lọlé ọkọ bẹ́ẹ̀ yẹn ọmọ àkọ́kọ́ tó bí nànú a ìṣẹ̀lẹ̀ yẹn bá yẹn ọkọ yẹn fẹ́ràn rẹ̀ gan ọmọ tí wọ́n bí inú wọn torí pé ọmọ so ńgbà tí rí i pé as níyàwó as náà ọmọ wa ss everybody nínú family yìí ló kórìíra ìyàwó láti ìgbà tó kọ tí ẹ tí mánéjì òun ti kórìíra rẹ̀ ó lè dànù kó lè ní kọ́dọ̀ òní láyé kọ́ pa nọ́mbà rẹ kọ́ má tún pè ọ́ ma ọmọ ńkọ́ ó lè ma gbé lọ <laughs> níbi tí nǹkan lè dé torí pé ó ní ọmọ ti dàgbà náà fún ìyàwó náà dàgbà náà ẹ dákun ọlọ́run dá gbogbo wa Eh, group group eh, group kí lẹ̀ ń pè é general type of your group kò bí pé kọ́ má rọ̀pọ̀ ṣùgbọ́n fẹ́ farabalẹ̀ àtàdúrà ní ìsìn as ni wọ́n ẹni tó fẹ́ fi ọ ẹjọ́ sà fẹ́ẹ̀ ti lọ wẹ̀ jẹ́ yín ó ní kò nídìí gbogbo eléyìí darí kásá à ó nídìí o ó nídìí ìfúra lògùn ọ̀rọ̀ lọ́ba lọ wò tó ń bá jẹ́ aa a lè máa sọ̀rọ̀ lọ́ba yìí ń fẹ́ ọmọ gbà kwari bàbá mi tẹ́lẹ̀ ń bá sámọ́ lọ bóyá as ní bọ̀ lẹ́yìn rẹ̀ tọ́lọ̀ ń ti ṣe mọ́ wàá hùwà tí ó fi lé ọ̀dànù lé rẹ̀ o torí pọ̀pọ̀lọpọ̀ bá ti rọ́kọ́ tẹ̀ ìwà wèrè ní ọbẹ̀rẹ̀ pọ̀pọ̀lọpọ̀ obìnrin ṣe rí nu wàláì yóò ti gbàgbé wàhálà àti pọ́njú kó tó rọ́kùnrin yìí torí ẹ̀ tí ọlọ́run bá ti ṣètò orí lórí ọkùnrin mi náà wà tẹ́kùn ló ní problem as wọn náà farabalẹ̀ tó fi lóbìnrin tó jẹ́ aa ọkùnrin mi tiẹ̀ wà tó dénjà ss bẹ́ẹ̀ náà lóbìnrin mi ss kí ni irú yẹ wá aa ẹ má pè ẹnu àwọn ẹni tí wọ́n sọ eléyìí fún àrùn o ó ṣàgbà gbogbo rọ́jú ọmọ pa fúnra rẹ̀ fìlọ́sọ́fì ọkàn tó máa ṣe àwọn bàbá àtìyá wa táwọn wo ni àwọn bàbá ńlá tó wọ́n bọ̀ ni níbi ìjọ fi wò tọ́wọ́ ni ọba ti wá ń gbà ọ́. so ayé táwa wà yìí yẹjẹrẹ wo ni torí kọ́mọ́ wa ti kọ́ ṣẹlẹ̀ tán àwa máa kẹ̀sùn sẹ́ni tí ó ṣẹ̀ lọ́rùn tó bá ti sùúrù tó bá fi lọ fẹ́ ẹni tí ọlọ́run ní kó ṣe déédéé tẹ́ tẹ́ bá bímọ tí ó worst òun náà òpin rẹ̀ kọjá as fẹsí mọ̀ pé as ọ wà manageable amadu wa lọ rọọlù àìsàn yẹn ti pọ̀ ju gbogbo ń tẹ́ sọ́lọ́ àkọ́kọ́ tó torí tọ́ràn yẹn bá dé wàá lè dànù sọ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ọlọ́yìn lẹ́dàá kó tún wá sí ọlọ́yìn lẹ́dàá kó ràn wá lọ́wọ́ ọlọ́run kó fún wa lálàáfíà subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu